àmọ́ <coughs> ah, ẹni tó flag ẹ̀ ń bẹ̀ kwame o ti ní tíìmù tó ń flag anyway you do not yet bàtà wọn rí i pé wọ́n fẹ́ fún mi ní star ó sáré flag ẹ̀ dànù kò fẹ́ kán fún mi star ó ga ọ́. wọ́n flag ẹ̀ ni ó dàbí Kwame ló máa flag ẹ̀ kò ń ṣe kò ń ṣe bí n pé Kwame ni hmm, òun náà ti di tẹ́rọ̀ bẹ́ẹ̀ Kwame ló flag ẹ̀ jẹ̀ǹkú lówó jẹ̀ǹkú lówó cream bẹ́ẹ̀ ni. ìrànlọ́wọ́ ti dé cream fẹ́ yẹn náà fẹ́ ti la wà síbẹ̀ bọ́sùlọ́ brightness set ní ẹbẹ̀rẹ̀ fún adidas brightness set èyí náà wọ̀ yín dúdú ẹlẹ́bẹ̀rẹ̀ fún atlas calabaton set hmm. sẹ́ni gbogbo àwọn yóò máa jọ̀lọ̀ láti máa fi maintain bẹ́ẹ̀ sẹ́ wà side by side ló wà ibà ìjẹ́ nínú size pẹ̀lú regular size senior brightness set wà èyí náà ọmọ kékèké lè máa lò wọ́n tó wá ń sán síbẹ̀ fẹ́ni tẹ́ fẹ́ fọ ojú pẹ̀lú ara kí wọ́n pa yípo kẹ́ ẹ má pa yípo bí ọmọ kòkòrò láwọn olóyìnbó bẹ̀ brightness body wash wọ́n tún ṣe bá mi sàn transfer eighty ọlọ́dún street oko ọba tuntun yìí lábúlé ẹ̀gbá nílùú èkó ládojúkọ ilé epo rápọ̀ tàbí bẹ́ẹ̀ kà sí wọn lórí whatsapp sórí nọ́mbà zero nine zero seven nine nine seven four zero three three tàbí plus one three one two seven seven four seven six six four lórí instagram sani glow skin facebook sani glow sani glow skin care and spa ọba ẹ̀wà bẹ́ẹ̀ ni ọba ẹwà ni ọba ẹwà ni jọ̀ọ́ you see you understand so ẹ káàbọ̀ lẹ́ǹkan sí <laughs> ẹ bá wa tẹ lọ́ọ̀fù síbí kwame ló flag ẹ̀ torí pé aṣọ tòótọ́ rẹ̀ pé lọ ṣiṣẹ́ kwame lọ ṣiṣẹ́ téèyàn bá bímọ sílẹ̀ tí ò ṣiṣẹ́ hmm, jẹ́ ẹ bá ní ó lágbára méjì ó lọ bógún ìwọ fúnra rẹ̀ ò tẹpá mọ́ṣẹ́ nígbà tó o ti ìtọ́ méjì kó dúró àwọn ọmọ yẹn sì kéré ìwọ fúnra ò báwo ta ló mọ orin barista yẹn kó bá mi send ẹ orin family plan ni ó yẹ kí n play family plan fún Kwame mi ò fẹ́ ìpolówó orin ìpolówó yìí nìkan ni mo fẹ́ jẹ́ kí n túbọ̀ play lẹ́ẹ̀kan sí i. Ah, mo dẹ̀ láìsí nǹkan tó gbé wọlé mẹ́rin. Marasol, Felipe, sì rẹwà síbẹ̀. Gosma brightening set ni ẹ bẹ̀rẹ̀ fún. Madinitas brightening set. Èyí bá wọ̀ yín dúdú ẹ lè bẹ̀rẹ̀ fún Atlas Caloreton set. Sẹ́ni gbogbo àwọn náà máa dọ̀nà. Tẹ́sí máa fi maintain bẹ́ẹ̀ sẹ́ wà. Side by side ló wà. Ibà jẹ́ nínú size pẹ̀lú regular size. Sunday brightening set wà. Èyí bá àwọn kékèké lè máa lò. Wọ̀ tó wá tán síbẹ̀. Fẹ́ni tẹ́ fẹ́ fọ́njú pẹ̀lú ara. Ìmọ̀ bá yín bò kẹ́ ẹ má tónítóní bí ọmọ tuntun. Láwọn olóyìnbó wẹ̀ ní brightening body wash. Wọ́n tún ṣe bábí sàlọ̀. Wọ́n ní kúnyà bẹ́ẹ̀ ni kí ọ̀ alábàárà níbẹ̀ ní sunny gloss skincare and spa fún gbogbo ìdẹ́rẹ́ àtúntà gbogbo ọjà tí ń jáde nílé iṣẹ́ wọn. àdírẹ́sì wọn wà ní nọ́mbà eighty ọlọ́dún ìṣe oko ọba tuntun ìyẹ́lábúlé ẹ̀gbá nílùú Èkó ládojúkọ ilé ẹ̀kọ́ rà pọ̀ àbíkẹ́ ìkàtúwọ́n lórí wàsàn fún nọ́mbà yìí zero seven nine nine seven four zero three three tàbí plus one three one two seven seven four seven six six four lórí Instagram Sunny Glow Skincare lórí Facebook Sunny Glow Sunny Glow Skincare and Spa ọba ẹwà dé. ó nìyẹn òun lẹ gbọ́ yẹn so America ẹ̀yin tí ẹ bá wà nílùú Canada àbí America tí ẹ fẹ́ cream náà nọ́mbà ti America ni ó wà níbẹ̀ yẹn náà nọ́mbà America òun náà ni a máa post gbogbo ẹ̀ sí orí wall lórí wall wa ẹ máa rí nọ́mbà Amẹ́ríkà náà bẹ́ẹ̀ àti ti Nàìjíríà wọ́n ní branch ní Amẹ́ríkà wọ́n sì ní ní Nàìjíríà ṣé ti yé so ìyẹn bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ Samiglo ó ti yé so tẹ́ bá ti ń lo Samiglo ó máa ẹ mọ̀ ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni ó tún ń ta mi ò tí ì bẹ̀rẹ̀ mi ti dé ó tún ń ta góòlù ẹ̀hẹ́ tẹ́ bá fẹ́ ra góòlù fún wa lọ́wọ́ Samiglo òun náà ta góòlù ó ti yé lẹ́yìn ó ń ta góòlù Amẹ́ríkà ni ó ń gbé ó dẹ̀ tún ní branch sí orílẹ̀ Nàìjíríà ó ti yé bẹ́ẹ̀ yẹn so ó tẹpá mọ́ṣẹ́ irú àwọn tó tẹpá mọ́ṣẹ́ báyìí bí àwa àwa náà ń ṣiṣẹ́ Auto Bola ni mí bẹ́ẹ̀ ni sáà mi dẹ̀ máa ó dẹ̀ máa ògo mi máa padà wá ó ti wà láyé kò lè kú bẹ́ẹ̀ ni mo sì tún jẹ́ ají ìrere à ń wàásù ìrere a tún ṣiṣẹ́ as a caregiver a tún ṣe pick up oríṣiríṣi nǹkan láti láti try in fact tẹ bá ń sọ̀rọ̀ uber ẹ bá ṣe uber gbogbo ẹ̀ la ṣe ó ti ẹyin is good to tẹpamọ́ṣẹ́ àdẹ̀bímọ tó kọjá ọjọ́ orí wa azin pé àbímọ sílẹ̀ bí pẹ́ dá ká má dẹ̀ tẹpamọ́ṣẹ́ téèyàn bá ti wà tó gbọ̀ngbọ́kọ̀lé pé ìlú kan ni mo wà ó wá bímọ rẹpẹtẹ kó ba lè máa gbowó ọba ní ìlú náà wo ó níbi tí wọ́n máa rẹ̀ lọ́wọ́ dé o ó kàn fẹ́ fọmọ náà ṣe kíni ó fẹ́ fi wọn yáwó ayérayé ni because wọn ò lè náwó sí wọn lórí tán tó bá dìgbà tán fẹ́ lọ sí school wọn á fún wọn lówó náà wọn á lọ sí school wọn máa san ó ti bẹ́ẹ̀ má tò torí ẹ̀kan sọ pé kè torí kè o ti fi ọmọ wọn fẹ́ máa investment ni ẹ kí nǹkan máa bímọ jẹ kó má tẹpá mọ́ṣẹ́ ọmọ nàìjíríà àti òyìnbó gan wọ́n ṣiṣẹ́ òyìnbó ò kì í bímọ pọ̀ torí kó má lè tẹpá mọ́ṣẹ́ ni òyìnbó torí ẹ̀ lè ṣe rí ìlú wọn tó ṣe dára bẹ́ẹ̀ ni wọ́n ń bímọ púpọ̀ rẹpẹtẹ pé kán ba lè tẹpá mọ́ṣẹ́ ni kán ba lè ṣiṣẹ́ torí yìí To bá ní plan fún ọmọ òkàn ní sọ pé torí pé o ní jìbìtì ní brain Lori. o wá fẹ́ ṣe pé kí n bá bímọ púpọ̀ màá máa gbowó báyìí báyìí báyìí báyìí you understand so ó lè ní lọ́la kó kó yí padà you understand what i mean it's good to have more blessing but at the same time ìyá ṣe pé kò á ṣe tán kò sọ wọn di kó fẹ́ di kọ́lé dowó sórí gbá àmì kékeré ya ọmọ mi ọmọ tọ́jú ọmọ mi mo ṣe kiri kan ta ni ò tọ́jú ọmọ ta ni ò tọ́jú ọmọ ẹ jọ ẹ torí ọlọ́run èmi ò tọ́ bá ní kéèyàn dìbò ń sìn ẹ́ ẹ mọ̀ pé mi ò ń support evil mo bí mo ṣe wà mo dìbò fún Dorcas Dorcas mo dìbò fún because ó ń ṣiṣẹ́ bó ṣe wà yẹn ó máa polówó aṣọ bẹ́ẹ̀ náà ló máa kó sáṣọ ẹ̀ ló máa polówó ẹ̀ ń bẹ́yẹn lórí bẹ́yẹn but ẹ máa wo Kwame kò ní ṣiṣẹ́ gbogbo àwọn tẹ́ wá support Kwame nítorí pé ó lè nìyí ó lè you are using system you want to drag the woman you want to drag her anybody tán bá ti bí ire ṣá tó lè sọ̀rọ̀ tí èmi sọ ẹ lọ drag So sódà á lè wá fún yín lówó kò ní fún yín lówó kàn máa gbé yín lọ kóòtù ni irú errand tó ń rán àti rosula ni wọ́n rán àwọn náà so there is a lot of people behind it okay so some of you you you have eyes you cannot see ẹ lójú ẹ rí ẹ létí gan ẹ lè gbọ́ tán bá sọgbọn ẹ ní fẹ́ gbà mo kàn dá yín tó bá dẹ̀ wù ní kẹ́ má gbọ́ ó ti yẹ yín mẹ́yìn so Eh, ibi tá a sọ̀rọ̀ délẹ̀ kan wọ́n mà tí wọ́n ń kówó fún eh, ọmọ yẹn kò sọ̀rọ̀ kò lọ́yìn kò sọ̀rọ̀ owó rí nígbà tó kọ́kọ́ gbé nítorí sọ pé àǹtí rosula tó ṣe ń gbà yẹn tó jẹ́ kó tún pẹ́pẹ́pẹ́pẹ́ lọ́dọ̀ Dorcas ni pé Dorcas máa ń ṣiṣẹ́ ó dẹ̀ máa ń ó máa ń ó máa ó máa ń ṣiṣẹ́ ó dẹ̀ máa ń tẹpá mọ́ṣẹ́ àwọn èèyàn máa ní ẹ ó bí ọmọ ẹyọ kan kò ń ṣe èkó ẹni tó bímọ kan ti kọjá kí ló bí o kì í ṣàgàn ẹni tó bá ti bímọ kan ó kọjá pé o kì í ṣàgàn àwọn àgangan ò ṣayé wá because tó bá tó àkókò tó bá wù ú sìn tó bá sọ pé òkè mo ti wọ age forty forty something mo ìfẹ́ bímọ ó lè ní kí sẹ́rógèètì gbé ó lè níbẹ̀ ni ó tún lè lọ ṣe transplanting fúnra rẹ̀ gangan kò tilẹ̀ ò tí ì ṣú ó ti yé bọ́ tí ń gbà mìíràn wá kàn ní àárọ̀ kùtùkùtù tí ọmọdé bá ṣì kọ́kọ́ wà tégúngún wà ló máa tẹpá mọ́ṣẹ́ ọpẹ́lọpẹ́ pé àwa náà ṣe díẹ̀ nínú iṣẹ́ òun náà ló gbé wa débi la ṣe lẹ́nu ọ̀rọ̀ lónìí we boldly talking pé a ṣe báyìí eléyìí ṣe báyìí fún wa wọ́n rówó gbà lọ́wọ́ wa wọn ò lè rówó gbà lọ́wọ́ nítorí ẹ̀ lè ṣe máa fẹ́ dòkú torí gbà tí ẹnìkan bá fún yín lówó ẹ máa pọn síbẹ̀ ni ẹ gan síbẹ̀ ni gígan yìí ni gígan yìí ni ìgbà tí wọ́n lọ nígbà náà lọ́hùn tó ń lọ nàìjíríà tó ń fò fẹlẹ̀fẹlẹ̀fẹlẹ̀ lọ ìyẹn wọ kwame wọ́n máa ní ẹni tó bá fẹ́ lọ kú inú podcast ló wà ń sìn tó bá ti ṣe tán sì tún máa lọ fly first class yẹn tẹ́lómi ò bá kúkú fowó ra first class for ẹ̀sìn bó ló ti fẹ́ rà tẹ́mi bó ṣe fẹ́ rà ń sìn tó bá dẹ̀ tún rà ń sìn wọ́n rà fún ẹ̀ kọ́ máa lè ṣe pọ̀rọ̀ tó tó bọ́lá sọ ni but we are talking about owó ohun tó bá ṣe lápò ààrẹ ò ń gbọ́ ṣé o mọ̀ pé Dorcas náà kẹ̀dẹ̀rẹ̀ ó ní lórí Facebook ó gbowó ó gbowó ti lómi ńlẹ̀ ó dẹ̀ ti ṣiṣẹ́ sílẹ̀ owó wà lákàntì ẹ̀kan tó tún da owó sí ọ̀dọ̀ ẹ̀ tó ní wọ́n fún un lówó oúnjẹ yẹn wọ́n máa fún of course wọ́n fún wọn náà wọ́n fún wọn náà ohun ẹ̀kẹ̀dẹ̀ ló máa ń sọ pé kò sẹ́ni tó lè bú owó pé kò sẹ́ni tó lè tẹ́ sí lójú náà fún ẹ but owó kò sẹ́ni tó lè tẹ́ sí lójú nígbà tó máa ń hẹ̀ǹd àwọn tí òde kì í tẹ́ sí gbogbo èèyàn lójú tó ní pé ọ̀rọ̀ mìíràn tó máa ń sọ tòótọ́ ọ̀rọ̀ tí ń ṣe pé wọn bá jẹ̀bi wọn bá jàre wọn máa tẹ̀ sí wọn lójú ni kírì wọn máa sọ pé kò sẹ́ni tí wọn ò lè tẹ́ sí lójú tí o bá rí àwọn èèyàn face to face ta ló lè mú tí o bá ta ló lè nà agbára ẹ mélòó ló lè ká tó bá gbogbo ogun àti wàhálà tó ti já sílẹ̀ mélòó ṣó lè handle rẹ̀ tó bá pàdé èèyàn méjì lẹ́ẹ̀kan náà ní àwọn nǹkan tó ti ṣe ṣó lè dúró tì wọ́n pé òkè o then you be boasting of other people's power ẹnìkan sọ báyìí you have a godmother ẹni yẹn ò mọ̀yàn tẹ́lẹ̀ when you are saying mo rí kan let me play mo kàn let, let me play for you i want to play this mo rí gbogbo àwọn nǹkan tó you are paying fi nǹkan téèyàn bá ṣe fún yàn kò ń fẹ́ gbà o tó kà sí òbú ẹ̀ ìṣẹ́jú kan lúkà gbogbo èébú tó bú tó bú mi látòkè dé ìsàlẹ̀ tó dẹ̀ rí omi lójú mi at that moment kò ń ṣe pé wọ́n sùn mí nìkan ló ń dùn mí because I was going through trouble they trouble me to that extent and ìwọ náà dẹ̀ mọ̀ máa sọ mo fẹ́ sọ fún ẹni ọ̀sọ́ bọ́lá kò forúkọ sí èmi àti ìyá ẹ̀dẹ̀ lẹ́gbẹ́ mi àti mọ̀mí sí ẹ̀ lẹ́gbẹ́ but kò lè look beautiful like me àní àwọn ibi tí mo dẹ̀ ti dé láyé kò lè débẹ̀ ó ti kọjá kò lè débẹ̀ ìwọ gan àwọn ibi tí mo gbà kọjá àwọn nǹkan tí mo go tó ò lè ẹ̀mí ẹ̀ ò gbé ìyá ẹ̀ gbàdúrà kò tí gbàdúrà tí mo gbà dignity àti àwọn nǹkan tó fi máa ń support iṣẹ́ rere láyé ìyá ẹ̀ ò tí ṣe wàá bú mi wàá drag mi gbogbo gbà tó ní problem lórí Facebook tó ní ọmọ ẹ oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sọmọ ẹ rí pé mo drag ẹ wàá drag ọmọ mi wàá drag mi drag mi drag mi ẹnu ọjọ́ mẹ́ta yóò tún gbé o ní àkíkà wàá máa gbé fídíò mi wàá máa bú mi wàá máa gbé fídíò mi wàá máa bú mi ó wá ní àǹtí ìlọ mi ìlọ mi bóyá lòun pé ìlọ mi mà níwọ̀n ìlọ ò dáa ìlọ mi ni màdám àǹtí yẹn ìlọ mi ìlọ mi ni ìjẹ̀bú ni ìjẹ̀bú. ìjẹ̀bú ni hmm. níbi tí ogun níbi tí ọ̀rọ̀ dé ń sìn system ni wọ́n máa fi lóníkàlùkù máa fi gbèjè yẹn system ah àǹtí ń ah ẹ̀rọ Dorcas Dorcas ń jó ah Dorcas ń jó ah ńlọ mi ń jó bàjẹ́bàjẹ́ godmother èyí olówó ẹni tó yẹ pé gbogbo ọpọlọ wọn ìjẹ̀bú ìjẹ̀bú ìjẹ̀bú get Ìjẹ̀bú get sense pass anything. mm. Ìjẹ̀bú you want to what what kí ló kàn ti ara you know you eh wọ́n gba gbogbo wọn àwọn àrẹ́yìn kan tó fẹ́ ṣoríire wọ́n á bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ṣoríire wọ́n á bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ìwọ o ti rọ́bẹ̀ ó rí bí tó tutù ọ̀pọ̀lọ́ ó bá síbẹ̀ ò bá tiẹ̀ gbogbo ọmọ ló bá ò bá wíìlì gbogbo ọmọ fún wọn ẹni tó ṣiṣẹ́ owó gan tó lówó lọ́wọ́ fúnra rẹ̀ gan mi ò mọ nǹkan ọmọ fọlọ́mọ ọmọ méjì ní ń lọ mí bí kán tó bí ìkejì yẹn ìkejì yẹn twenty five years kó tó di pé wọ́n wá bí Ayọ̀mídé wọn àwọn tó ń ṣiṣẹ́ tó lówó nìyẹn wọ́n lè bímọ mẹ́wàá kán tún lọ ṣe surrogate mo tún sọ fún wọn níjọ́ yẹn pé ń lọ mi èmi ìṣèlú wà tí wọ́n máa ń sọ̀rọ̀ èmi àti wọn máa jọ sọ bàtà máa rẹ́rìn ẹ̀ tó máa sọ pé máa sọ fún wọn pé wọ́n máa sọ pé àṣẹ mi ló ń bá wí bẹ́ẹ̀ bọ́lá màá ní ẹ̀ èmi ṣé mi náà lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ní kọ́ lọ ibi tí mo tún sọ dé gan mo ní iṣẹ́ ẹ̀ ní jẹ́ kí Ayọ̀mídé wá sí Canada ní kó wá kó wá lọ sí sùn ìwọ wá ṣetán yẹn ẹ mo godmother ni o godmother ó ti tó ètò ẹ̀jẹ̀ lówó wá ti tó ẹ páàkì wẹ̀ ẹ tó bá sọ pé kó fún ọ máa fún mo sọ fún yín systematically àwa dẹ̀ ni ẹ máa wọ̀ rí àwa la máa àwa orókè ní sọ́ba tì oh god ta ló rìnrìn yẹn <laughs> ah dókàsì ń jó o àwọn ńlọ mi wọ́n máa ah ńlọ mi ń jó wọ́n máa jó bàjẹ́bàjẹ́ àdèmọ́ sọ pé ńlọ ní gbogbo wọn tí òun ṣe ńlọ kí ló dé ẹ má dá sọ̀rọ̀ nísìmí ṣe wàyí bí n pé àti Kwame àti gbogbo yín tẹ́ ń dá sọ̀rọ̀ ńlọ ẹ má dá sọ̀rọ̀ ńlọ mi mọ́ àwọn ńlọ mi even gan ọ̀rọ̀ aṣíwájú ńlọ mi ni ńlọ mi ni jọ́sẹ̀ ibi tó ń nidé tó ń ní ẹ̀wọ̀n àti kíní ọkọ ẹ̀ náà ó ṣiṣẹ́ fún aṣíwájú ó lè fi ńlọ mi ẹ fi àwọn ńlọ mi tó bá wù mí ipò bá ṣe wù mí ni máa ṣe yín lọ mi yín lọ mi because èmi bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n sọ fún ọmọ wọn wọ́n ti mọ̀ pé tí ọmọ wọn bá ti ṣe kankan àbí àbúrò àbẹ́ ẹ̀gbọ́n wọn àbọ́mọṣẹ́ wọn tó bá ti ṣe kankan àfikànra mọ́ father in law àfikànra mọ́ sister in law àfikànra mọ́ everybody anybody má dá sọ̀rọ̀ in law mi ní orí Facebook yìí ó ti yé yín ẹ lọ ẹni tó bá fẹ́ Ghana ẹ lọ in law yín síwájú ó ti yé yín ẹ lọ wá in law in law yín ẹ wá in law yín lọ ẹni tó bá dẹ̀ ti ó ti yé yín tó bá jẹ́ Ìjẹ̀ṣà ẹ wá in law lọ oníkálukú lọ wá ń lọ ẹ̀ ẹjọ́ ẹ torí ọlọ́run oníkálukú kó ṣọ́gbà ẹ̀ o kó ṣọ́gbà ẹ̀ ní orí mi ìṣeré o ìṣeré torí ẹ̀yin èèyàn ẹ mọ kẹ́ dalé onílérú bí tẹ́ da ilé wa rúdé àsọ pé no not to ilé dídàrú ilé náà ṣe enough of nonsense. èkejì tó tún fi mú ìkọ́mẹ̀ e, ṣọmọ pé n tó tún mú ní gọ́ọ̀mọ̀dà yẹn sí mi o mo lè dárúkọ ìwọ ìwọ sí mi tiẹ̀ ìkà rẹ ni <laughs> in fact Kwame tó o bá ṣọ́ra ẹ tó o mọ̀ pé o máa halẹ̀ mọ́ mi pé kóòtù mi ì ní gbé ẹ dúró ní ìtò dé yìí ibi tó o dé ń sìn Kwame ibi tó o dé yìí torí pé tó o máa ń pè ń gbọ́dọ̀ mọ̀dà tó máa ń sọ pé honorable simi honorable simi honorable simi ṣé o túmọ̀ ìpọ́nmọ bàbá mi tún ni yóò túmọ̀ ìkàrẹ́ tún ni ìkàrẹ́ tún ni ó kọjá yìí ẹ gbogbo yín ẹ̀jẹ̀ torí ọlọ́run ẹ pákó ẹ lo ẹ̀jẹ̀ àrímúmí Eh, tó bá ní mo kúrò kó sọ ọmọ wo ní sinmi sinmi wà lórí fóònù nọ́mbà mi ń bí mi ò pé gbogbo àwọn èèyàn tẹ́mi tó jẹ́ èèyàn tèmi kan tẹ́ pé mi o tiẹ̀ akakakakaka mú kí ló dé ẹ máa dógún olóògbé máa tẹ̀bì tí àyà de kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ́ débì ìjọ torí ọlọ́run ó mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ níbi tó dé yìí tó bá jẹ́ kó máa tètè ta góòlù ẹ àbí kó máa lọ fi lé tó níyà jẹ́ kó fi yáwó torówó ń flow sìn kó tó di on the first kó lè tètè bẹ̀rẹ̀ business ó ti yé bẹ́yẹn torówó tán fún ẹyẹn tó lọ fi ra góòlù yẹn báwo ni ò ti ní ṣiṣẹ́ kankan tó fẹ́ máa ra góòlù kí ṣé òun fẹ́ máa ṣe kó tètè bẹ̀rẹ̀ wò àbí kó lọ wá ṣẹ́ṣe ń jámínì bí ṣe wà ń sìn tí n bá ṣí ṣọ́ọ̀bù tí n bá bẹ̀rẹ̀ wò mí padà ń sìn kò ní stop mi kí n má lọ bí iṣẹ́ part time náà ni mò ń ṣe ń bí iṣẹ́ gbogbo ọjọ́ tí mo àti jẹta jẹta ọjọ́ sunday mo lọ bí àná sì mi lọ èní náà mi tún lọ so ọjọ́ tí wáyé má bẹ̀rẹ̀ bí business mi sìn má lọ bí iṣẹ́ mi lónìí má lọ bí business mi lónìí àtàná tó wáyé pé mo ti bẹ̀rẹ̀ business mi èmi ń ṣiṣẹ́ òun dẹ̀ mọ̀ mí pé bẹ́ẹ̀ ni workaholic olówó dẹ̀ ló máa ń ṣe bẹ́ẹ̀ ni o lọ wá iṣẹ́ ṣe stop doing chat and saying that kúrò lórí facebook pọ̀ládùn ọmọ tó bíjọ yẹn tó wà kó wà nílé tẹpá mọ́ṣẹ́ ọmọ pé tó bá ti bímọ púpọ̀ sílẹ̀ wọ́n ní o lágbára méjì o lọ bógun ìwọ fúnra rẹ o tẹpá mọ́ṣẹ́ nígbà tó ti tọ́ méjì kó dúró àwọn tó kù ní dẹ̀dẹ̀dẹ̀ ń kọ́ o ti bí wọn fún ìyàjẹ́ o ti dá akẹ́ o o ti bí wọn fún ìlú Germany o ti dá akẹ́ o oní tí Germany ò bá lè tọ́ wọn ó tán bí ò bá lè tọ́ wọn o ti ṣe sọ́ba mímọ́ kò kéwú kàwé wọn pa láàrú o ṣé o fẹ́ káwọn ọmọ ẹ̀ tún ya olódo bó o ṣe ya olódo ni. ẹ́ eh? Kwame wọ́n kẹ́kọ̀ọ́ ọmọ ẹyọ lọ́dọ̀ bó ṣe yọ lọ́dọ̀ godmother godmother ṣé godmother ò ní bùkátà ìṣe géèmù ó ti tán nìyẹn géèmù tiẹ̀ ti tán bẹ̀yẹn ẹlòmíì ló kù sí i ẹni tó bá dẹ̀ ti sọ tó bá ti yájú sí ni géèmù yẹn ò ní pọ̀ tó bá dẹ̀ ti pọ̀ báyìí bá ṣe máa jẹ́ kí géèmù ara ẹ̀ kó gbóná nìyẹn fi wọ́n àwọn géèmù àwọn ìlọ̀ mi lẹ̀ àwọn gánà ò bá ẹ dá ogun dáwọ́ ọmọ ṣé ò fẹ́ kí jẹ̀bú rówó tọ́jú ọmọ mọ́ ni ẹ jẹ́ kí Ìjẹ̀bú nǹkan tó ẹ o oníkálukú mọ nǹkan tí ó ní ọmọ Ghana ló bí nísìnyí owó Ìjẹ̀bú ni wọ́n fẹ́ máa fi ná bọ́ ọmọ Ghana kí ló ṣẹlẹ̀ kí ló dé jọ lọ ṣiṣẹ́ iṣẹ́ lobìnrin máa ń ṣe tó bá ti bímọ bẹ́ẹ̀ wá tẹpá àwọn ọmọ ẹ̀ máa rí pé yes a eh, good eh, is another teaching when you are working your, your children see you working they automatically learn how to work but now ó lè tó cook and sleep for ọkùnrin kọkùnrin yẹn lọ bí iṣẹ́ kó dé kó Cook ni wàá máa sọ pé ọmọ cook. Tani kúkù ta ni ò lè kúkù ọmọ tó ní ò lè kúkù àbí tó ń is cooking o ọmọ mi ń pèlè mo let them go learn how to work so that your children can be working also in tó bá ti ń ṣe lọ́mọ ẹ má máa ṣe òun gbọ́ tó ti di lónìí kó wá mi dáadáa o ebú e to ti bu sẹ́yìn but thank God pé wọ́n ti shop le se ọmọ anything àti yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ owó tètè tara ó ṣe kí ni sì sọjú nù kó fọ̀pá nù èyí tó bá ta múra kó ṣe kí ni ṣé mo ẹ pé ó máa ń sọ pé ó ṣàpáfá ó dẹ̀ ní bọ́dì sórí awata ní bọ́dì gbà á gbé bọ́dì á gbé owó jáfáfá kó dìde kó lọ máa kó lọ kó góòlù tó lò rà ó ní ó ti ní góòlù kó lọ máa bóyá ó lọ máa ṣí ṣọ́ọ̀bù kó máa tó ń jẹ nàìjíríà wọ́n mú pé mo ń já ẹ́ ń sìn o lè lọ nàìjíríà ló máa kó ń jẹ nàìjíríà wọ germany kó máa ta o ti wá má taṣọ torí pé kò lè ò ní ò ní ò ò ò ní ṣe ò mọ bí ò ní ò ní lè ṣe aṣọ o ti yé oúnjẹ torí o láì kó máa so oúnjẹ tó máa tó oúnjẹ ló máa tó oúnjẹ nàìjíríà tó bá dẹ̀ tún o tún lè máa ṣe raw food o lè máa ṣe cooking kó tún máa ta raw food it's good for you good advice kan kó adúrú owó yẹn fún ẹ o sọ pé o fẹ́ ṣòwò rí òbí tó ti ń jẹun nínú aeroplane ìwọ òrí bí tán ti ṣó ọkọ yín lọ mí ní yíbò tó ń fẹ́ yẹn pé wọ́n wọ economy lọ sí Turkey ìwọ́n dẹ̀ máa wọ first class wàá máa halẹ̀ mọ́ mi ọtí bọ́lá wo bọ́lá wo ṣé mọ́ nǹkan tó ṣẹlẹ̀ a máa sún ẹ̀ sí kọ̀ tó bá tó ṣe lórí nǹkan mi ẹni tó ilé tó wà ní Àkúrà Àbújá Ìjẹ̀bú ló gbogbo ẹ̀ ẹni tó ọ̀nàrẹ́bù tó ń gbé ẹ kiri ọmọ ọ̀kàlẹ́ ni mi tí ìlú tiẹ̀ rí wàá wá mú mi bú ṣẹ́ngẹ́nẹ́ gbogbo nǹkan mi ló mú dání wàá máa sọ̀rọ̀ ẹ ẹ ló máa sọ̀rọ̀ wá sí ẹ̀yìn kí ló kàn yín bẹ́ẹ̀ kò kún anybody yín o mo kàn já ẹni lénìí o tó bá ti wẹ̀ bú mi bú mi dáadáa ṣùgbọ́n tó bá bú mi jù má jẹ́ sọ ẹ̀tọ́ ẹ o ìyẹn ọgọ́ ọdún máa ń gbóná lọ́wọ́ ìyẹn ọgọ́ ọdún máa ń gbóná mi ní sọ púpọ̀ jù bẹ́ẹ̀ lẹ́yìn ìyẹn ògàndù ó máa ń gbóná ó wá máa ń gbóná so bó ṣe ti na tó nọrẹ dáadáa yẹn tó ṣe yánmayàmá yẹn ó wá rò pé ó máa lọ bẹ́ẹ̀ kí ni dókàsí ti ṣe fún ẹ sìn ó mọ nǹkan tó ṣe fún mi tán ah, àwọn èèyàn burú o n tó bá díjà tó òdo òfẹ́ jẹ kankan nínú ẹ̀ rárá anyway bí ìdò ó kéré sí dókàsí náà kò lè máa bẹ́ẹ̀ gbégbá bí ẹni gbégbá orókè ó máa gbà bí ẹni gbégbá ọtí àdàpọ̀ ń pọ́n ilé ìwọ kò máa tutọ́ kó máa sọ̀rọ̀ jáde mi tó dẹ̀ ń sọ̀rọ̀ jáde yìí náà má jẹ́ ń tọ̀rẹ́ ṣá simi is my, my, is my sister mi mọ̀ bóyá àbúrò ló máa jẹ́ àbúrò ló tiẹ̀ máa jẹ́ simi ò tí ì lè ju bíá fifty lọ àbúrò mi ló máa jẹ́ ìkàrẹ́ dẹ̀ ni omi omi kọ́ọ̀pù omi omi aṣọ̀mọ̀ omi aṣọ̀mọ̀ hmm. àti omi àwọn omi iye òkàrẹ́ yẹn so gbogbo wọn they are my people o ti gbọ́ èmi dẹ̀ ni wọ́n ní kó wá búnjọ́ ni wọ́n á wò ó ní kó oh my oh, you do know ẹlòmíì á kàn wá ní kó lọ bá mi bú ara lé mi yẹn náà wọ́n á wo bó ṣe fẹ́ ṣe dáadáa ó mọ̀ pé bá mi lọ́mọ mi kò dé náà lọ́mọ ṣá ṣé o mọ̀ gbogbo yín you don't know ni pé bá mi lọ́mọ mi kò dé náà lọ́mọ gbogbo yín bá mi lọ́mọ mi kò dé náà lọ́mọ you don't know. a máa bó bá sí i ah bó ṣe wà ọlọ́run ti gbàdúrà wọn. lọ́ta nǹkan tó bá lè ta kó tètè ló mọ̀ pé ìlú yẹn ṣì ń sanwó ọmọ fún ẹ wọ́n ń sanwó ọmọ kó yá tètè fi yẹn bẹ̀rẹ̀ kó má ṣòwò because ó máa ń da tí wọ́n bá ti gbéyàn lọ lẹ́bù kan táyìn gan pé lẹ́bù tán gbé mi lọ tí wọ́n gbé mi lọ mo ti lọ bẹ̀ fúnra mi rí ìwọ́nsìn lẹ́bù tán gbé ẹ dé yẹn ò tí ì débẹ̀ fúnra rẹ̀ ọ̀yọ́ so it will be wàá máa alálà àlá yẹn àlá ni wàá máa lánàá tó bá tún tajú àá máa dùn ẹ́ ni bó ti kó lè dùn wọ́n torí pé a ti lá a ti gbéra wa lọ level tó jù yẹn lọ ṣó ti so torí ẹ̀ mo ṣe ń sọ pé níta bá fara ṣiṣẹ́ fún ló máa ń pẹ́ lọ́wọ́ ẹni níta èèyàn bá fara ṣiṣẹ́ fún kò kí n pẹ́ lọ́wọ́ ẹ̀ because a kàn máa rí bákan bákan ni dream ni àlá ni wọ́n gbé ẹ lọ level tó yẹ pé ìgbà máa ní jẹ́ so bó ṣe máa lọ nìyẹn wọ́n tí wọ́n máa rọmọ èèyàn tó fẹ́ ṣe dáadáa wọ́n kàn gbà sọnù lọ́wọ́ ẹ̀ ṣé gbogbo nǹkan tó ń dẹ̀ tí o rè pé o gbà mẹ́ẹ̀ ṣé dòkásì jẹ́mi ṣé dòkásì jẹ́ ti gbà ṣé dòkásì gbà wọ́n gbé e lọ lẹ́vù ni gbé e lọ wọ́n kàn fly wọ́n kàn jó jó jó jó jó jó wọ́n kàn máa lálàá ni. <laughs> Now stand up on your feet go and do something take care of your children and stop ranting on Facebook má máa bú àwọn ìyálàjà ẹ̀ mọ́ má máa bú àwọn ìyálàjà ẹ̀ mọ́. kò sí nǹkan tó lè ṣe fún Dorcas bẹ́ẹ̀ yẹn ó ti ń ṣiṣẹ́ ẹ̀kọ́ tó di pé wọ́n tó mọ anybody kó tó di pé wọ́n wá sí fún Dorcas lórí Facebook ó ti ń ta polo ra tó fi ń pè ní lady polo d wọn ló ti ń ta ó dẹ̀ ń ṣiṣẹ́ níbi tó ti ń ṣiṣẹ́ níbi ìjà orí Facebook yìí ni wọ́n ti lè kó òǹbi iṣẹ́ ló ti gba ló ti ó ti ṣiṣẹ́ ó ṣiṣẹ́ lọ́fíìsì tell us the office tí wọ́n ti ṣiṣẹ́ sọ fún wa ọ́fíìsì tó ti ṣiṣẹ́ Kwame owó tó gbà yẹn o sí ṣọ́ọ̀bù sí nàìjíríà kó sọ pé òkè mo ti ní ṣọ́ọ̀bù kan nàìjíríà o wọn máa taṣọ gbogbo àwọn èèyàn náà lọ round gbogbo wọn náà máa sọ pé wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí but thank God nínú gbogbo àwọn èèyàn wọ́n try láti build life but èmi mo ti build ọlọ́run ti build mi kó tó ti pé mo wá kó tó ti pé àwọn èèyàn pàdé mi mo ti ń jẹ́ orúkọ mi mo ti ń ṣiṣẹ́ mi mo ṣe èèyàn ló ṣe máa introduce mi sí nǹkan kan tí n bá ṣe nǹkan sìn mo additional ni dáṣà mo ń dúpẹ́ fọlọ́run náà ni pé kí n bá padà wá ta mọ́tò ń sìn kí wọ́n máa ní ṣọ́ọ̀bù lóríṣiríṣi kí n máa ta àwọn ọjà mi kí n máa ṣí ṣọ́ọ̀bù ọjà kò sí nǹkan tí mo fẹ́ tà sí tí mi ò tí ì tà rí ó ti yẹ yín but you know mo kàn fẹ́ repackage ara mi you understand me now mo àti wọn máa dúpẹ́ tó bá yá pé ah mo tún ti ní experience hospital bí wọ́n ṣe ń ṣiṣẹ́ kí àbọ̀ ṣe ṣiṣẹ́ ilé tán ṣe ṣiṣẹ́ ilé you understand me but tell us tó bá béèrè pé kí ni idea yàtọ̀ sí pé ó bímọ kí ló máa sọ wà ló ṣe ọmọ ọ̀dọ̀ rí nígbà tí ó wà ní Libya o o ti ṣe kinní kan rí o ti lọ ṣiṣẹ́ lọ́mọ ọ̀dọ̀ nígbà tó wà lẹ́kọ̀ọ́ nígbà tí màmá ẹ̀ ò lè rán ẹ lọ school lọ́jọ́ dọ́mọ ọ̀dọ̀ lọ́dọ̀ aláṣọ so you are used to that kind of life living with ìyá olówó àbí àwọn tó ti ṣiṣẹ́ sílẹ̀ kẹ́dẹ̀ máa gba tókìn àbí kẹ́ máa jí nǹkan lọ́dọ̀ wọn náà kẹ́ máa fi wọ́n bóòsì ya afẹ́ ìyá kíríkọ somebody like you tí nǹkan kan bá dàrú fáwọn tó ní iṣẹ́ tó gbà yẹn you surely reject them ó dùn fún wọn lẹ ṣe ń wò wọn can't you yourself build and think that okay ìwọ náà ń kọ o kó o wé pé ìyá yìí kó kán mentor ẹ pé at least àwọn náà bẹ̀rẹ̀ láti ibì kan kí wọn náà jẹyàn tó wọn máa gbàyàn táwọn náà máa rí ẹ tó máa láwọn fẹ́ aṣa ẹ̀jẹ̀ ǹjẹ́ wọn ní mission láti sọ pé o máa ṣiṣẹ́ kan kí wọn náà tiẹ̀ di olówó lọ́la kí wọn náà sọ pé o ní god daughter tí wọn máa ṣàyàn yẹn kí wọn máa wálé ẹ kí wọn náà ra góòlù fún ọmọ ṣe ra fún ẹ ó ṣe yẹn you just you are just o kàn dàbí lé lé pẹ̀sọ̀ kò fẹ́ o kò wà kírípù mọ́ wọ́n ṣe gbé ẹ náà tán ṣe fún ẹ ní ẹ̀sà ẹ̀sẹ̀ o tún wà o tún kírípù still kàn máa jáde kẹ́kọ̀ọ́ máa búyàn nìkan náà ni no money no brain nothing nothing nothing o ti dé ìlú bẹ̀ yẹn bó ṣe ń ṣiṣẹ́ yẹn bó ṣe ti bímọ yẹn atọ́dún tó ti débẹ̀ yẹn o ti débẹ̀ ń ṣe àti more than seven years you should be able to kó yẹ kó o ti lọ síbì kan o ti lọ ṣe nǹkan kan bó tẹ̀ jẹ́ course three months bó jẹ́ one month wọ́n ṣe course two days níbi tó yẹ pé wàá dẹ̀ máa fi gbowó ńlá bẹ́ẹ̀ ni ọmọ kí wà tó sọ yẹn ó sọ fún mi mẹ́ni iṣẹ́ kan tó yẹ pé ó máa fi ń gbowó tó wà lamẹ́ríkà ó lè mọ̀ pé bàbá ẹ̀ lówó pọ́mọ lówó ni ó ń ṣiṣẹ́ fúnra ẹ̀ ni ó rọ́ọ̀sùn fúnra ẹ̀ ni ó rọ́ọ̀sùn fúnra ẹ̀ kí dẹ̀ ṣe pé ń gbà mí pé wọn ò lè sọ pé òkè wọn ọkọ̀ bọ̀ tí wọ́n kọ́ wọn láti wà on their own in case tí bàbá wọn kò bá tiẹ̀ tí mọ̀ àbí tí ò tiẹ̀ tí kò they be on their own wọn kò ní wọn á sọ pé òkè ilé bàbá mi wà bíbà mo lè lè mo máa gbé tàmáṣe lè bí òyò ó dẹ̀ bí ọmọ yẹn bí a teacher a good teacher Kwame nísìnyí báyìí mi ò bú ẹ o tó bá bú mi kò sí nǹkan kan tó fi ń ṣèyàn ebú ẹ ò ṣe nǹkan kan fún mi tó bá dẹ̀ bú mi jù wá lọ sí court ṣé ọmọ gbogbo yẹn sọ bó bá bú mi jù wá lọ court ò ń gbọ́ àwọn tó máa gbé ẹ lọ́kọ̀ wá kọ̀ ríwèé court ni ẹ ó lè má jẹ́ bọ́lá ló máa kọ lẹ́tà yẹn wá bọ̀ wá ríwèé court ìyẹn ń kọ́ bọ́ mo fẹ́ sọ fún ẹ sìn pé téèyàn bá ti bímọ bẹ́yẹn tó bá ti bímọ tó pọ̀ bẹ́yẹn wàá wá pé òkè o in case òkè o tí nǹkan kan bá tiẹ̀ ṣẹlẹ̀ Okay, kí ìlú Germany tẹ̀sán pé òkè o wọn ò fẹ́ gbogbo àwọn fọ́rínà tó bá bímọ síbẹ̀ tí ò ṣe wọn lóyún kó fẹ́ kó máa lọ kí ló ṣe láti ìná àwọn ọmọ yẹn wá di pé ah, wọn ò mọ nǹkan kan ṣe o wọn wọn bá kàn ti gbowó baba every month wọn á ro oúnjẹ sílé fún wọn wọn á gbowó wọn á fún ọ ní food stamp wọn á fún ọ ní gbá wọn á fún ọ láwo ìyẹn náà máa base on owó food stamp fún wọn yẹn wọn á lọ fi wọṣọ wọn á dẹ̀ lọ sí ti gbogbo nǹkan ọ̀fẹ́ ni life is not free even the child benefit they are paying you do you know you are going your child is Your child is still going to pay back in future because by the time they grow up, they're going to work for the country. That's why by now mama complain, ah, ah, maybe they collect too much tax. Tax yeah. owó what you, tax what tax? wọ́n kó fáwọn no yẹn tó fi ń jẹun. Ó ti yé àwọn náà máa san padà. They will pay back. Life is not free. The more you live, the more you learn. Okay? So, forget about ìyá ìyá olówó. Ó ti ń tó fẹ́ ṣe but ìyá olówó ò mọ̀ kó ṣe bá. Kò ní sọ fún ẹ pé ó ti dé wá sí yìí wọn ò ní sọ fún ẹ bọ̀ tí wọ́n bá ti ń ṣe fún ẹ wọ́n fẹ́ kó lo nọmba six ẹ tó bá dẹ̀ ti lo nọmba six ẹ tó get message that's your headache that's your own cup of tea but èmi géèmù tèmi yàtọ̀ sí titi yín ó ti yé bẹ́ẹ̀ yẹn so lọ wá ṣẹ̀ṣẹ̀ ń sìn Germany is a very good place also tó jẹ́ pé o lè lọ you know you can do anything you can work in a factory you have the bone torí o máa ń jó dáadáa gbogbo egungun yẹn go and use it to create kì í ṣe owó tó bá make tó bá pọ̀ ńbẹ̀ But your experience, because the experience can give you money in future. It can also benefit you, give you better thing in future. It can actually give you big money. You understand me? Even when you are getting money from the government, you can also be getting from that. It shows that you're also a good person that want to represent your in your country good. It's telling the country you are living that you are not a lazy person. That actually Nigerian, they are not lazy people. They are they are hardworking. You know. Ẹnìkan bú mi ni. after wòtòwòtò ńkọ́ ẹ̀yin wèrè alárùn. I don't know who you are talking about. But you are not, I think you are not talking to me. The person cannot, you cannot talk to me. Any comment you are sending right now that is insult is not for me you may be thinking you are directing it to me but I don't deserve it and it's not for me the more I said it's not for me it's for you so aha. ó ní she's exposing herself of self of show off expose that woman too much too much army mouth no kill ẹjọ. do you know what ẹni tí ọmọ ẹni tí ò rí jàre ló máa ń pẹrẹ lọkùnrin hmm? ẹni tí ò rí jàre ló máa ń pẹrẹ wọn máa ní is too stubborn <laughs> ṣé ó ti lọ ẹ̀wọ̀n rí ni ṣé wọn ti tì í mọ́lé kò lè rí ọlọ́pàá ọlọ́pàá yẹn kó ní problem ẹ̀ kó má sáré kàbàkàbà so mi ò fẹ́ gbọ́ pé nìkan stubborn ó ti yé èèyàn kì í gbọ́n kò rẹ̀ kì í lágbára ju àwọn ìrírí ẹ̀ láyé èèyàn kì í gbọ́n kò rẹ̀ kì í lágbára ju experience ẹ̀ lọ láyé okay so I need láti boast of uh, those stubborn things stubbornness is not a good spirit is a good spirit a goat ẹranko ló máa ń ní ewúrẹ́ for that matter. sorry you know i've been telling you i want to play a me uh, message i mean i want to analyze mi kò ń sọ̀rọ̀ látẹ̀kọ́ let me just play small one and then we we'll forget about it i mean i want to ẹni tí ó sọ̀rọ̀ torí tí àwọn èèyàn bá rí mi tí mo sọ̀rọ̀ wọ́n máa kó pé mo kò yọnu sí ọ̀rọ̀ yẹn ni. Auto Bola lòun ta mọ́tò mọ́tò come to a speaker is Auto Bola nìkan ló Auto Bola nìkan ló ń ta mọ́tò ní orí social media with all your connections Mrs. Titi with all the people you know in governance how come on heart tó jẹ́ wípé Auto Bola ló lọ One, you saw Auto Bola as a speaker on social media. You want to use her one way or the other, positively or negatively. O kọ́kọ́ wọlé sí lára pé o fẹ́ ra mọ́tò, o fẹ́ ra iye báyìí, o fẹ́ ra nǹkan Gbogbo ẹ̀yin so-called godmother wọ̀nyí, ẹ mọ bí tó ti ń ta nǹkan in bulk now ó mọ̀yàn ó mọ ẹni tó ń ta mọ́tò ó mọ̀yàn sí custom ó mọ̀yàn sí ọlọ́pàá ọkọ̀ ẹ̀gọ́ pàápàá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá àwọn ọlọ́pàá ni ẹ mọ̀yàn ju Auto Bola lọ tó fi jẹ́ pé òun lè lọ bá yí pé kó wá ra mọ́tò fún yín tẹ kó wọ fún to the tune of thirty thousand dollars ìyẹn dẹ̀ sọ wípé òun ra gbogbo mọ́tò tí ó yẹ kóun bá yín rà ó tẹ́ ní kóun bá òun rà ní tí yẹn sọ tá a gbọ́ lórí social media là ń sọ. So ìyẹn ní òun ti bá òun ra gbogbo mọ́tò tó yẹ kó kẹ́ ẹ bá òun rà kó sínú kọ̀ńténà whatever ibi nǹkan bóyá ó dé nàìjíríà ni o bóyá kò dé nàìjíríà ni o ọ̀rọ̀ yẹn ṣáàdí pé ẹ bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ yẹn mọ́ yín lọ́wọ́ bọ́ra yín lọ́wọ́ tẹ́ fi gbéra yín lọ sí court kéèsì yẹn wà ní court ní Canada di òní. now ní àwọn ọ̀rọ̀ tí Kwame ń sọ. So, a mọ̀ pé o mọ wọ́n ronkẹ́ tó wà nílùú òyìnbó i don't have to be a car dealer kí n tó lè ta mọ́tò fún yàn Auto Bola a pé car dealer ni but you know people that were uh, tó wà nílùú òyìnbó tó jẹ́ pé tó. let me tell you something you know the time actually that time is uh, during lockdown during lockdown there was no movement there was no movement uh, that is plane will move during lockdown. But ship, àwọn vessels tó fi ń gbé mọ́tò, ó lọ láti Canada. Ó dẹ̀ lọ láti any other country like America. You understand me? I think it's also part of, it can be a part of the reason why they are trying to, you know, patronize. Because during the COVID, that people cannot move. So those who can risk their life that time and working, they making money. Okay, so it started the relationship started during the COVID, you know, and um, the best place to buy things if you are not a crook, even buying from the people that are speakers. I think uh, when you say you are a presenter, like speakers, I see them like a presenter, like me. I'm a presenter. Okay? So somebody said, hold on. Oh, somebody said, "Otobola bola want to drag herself into another problem. Just keep up from this issue. Don't, if he said that again, if he said that again, you go into the problem you, you are mentioning. Okay? Somebody mention my name. That's why I'm playing it now. Why, when they are dragging somebody, why did they mention my name? Why would they mention my name? That, and this is not the full video of this. She dragged me on the video. On the full video, she dragged me and said that, kilo de dé tí wọ́n ra mọ́tò lọ́dọ̀ Ọ̀túnbọ́lá. Kí ló dé tó jẹ́ wípé wọ́n kówó fún Ọ̀túnbọ́lá, wọ́n ní 30,000 kan, wọ́n ní wọ́n rí. Kí ló dé tán lọ sọ́dọ̀ Ọ̀túnbọ́lá, kéèsì yẹn wà níbẹ̀ yẹn. gan kò kì í jẹ́ kí wọ́n ọ̀rọ̀rọ̀ yẹn because she always make sure see mention Wasiu Ayinde, mention Sule Alamalaika. When I came on social media telling you that I'm a dealer, did I tell you, is it not because of the issue I have with the people that I promoted a musician that I was explaining and the people who have dealt with me who did this, this and that to make me also? Did anybody ever among these people in fracas going after people's life? Did they ever treat and as that, okay, oh, those of you did evil to this lady, try to compensate her or to say sorry or to settle the issue. Instead, they are collecting 200, 300 and going after me that I'm a complainer. Did I ask this lady called Bimpe Alashwadua to drag me to call my name? Because you are saying now, me over fẹ́ what do you call yourself now? You say your, your gold signature no not you jesa chanel chanel lee you call yourself say Auto Bola should just keep off you are drag, trying to drag yourself what is the problem when somebody is saying the truth you say that do má sọ fún mi pé wọ́n drag area. wọn sínú issue you don't have anything that will give, you don't have good thing that will give people trouble I'll block you you are advising me you advise look horror to me Okay? Because Kwame that time, she's dragging me, mentioning my name. She did many things. They use her that time. They pay her a lot of money. And I wanted to turn it to FA and advising her. Okay? And up to now, two days ago, Kwame still did a chat against, I mean, for me, abusing me in that chat, analyzing me. And you are telling me to keep off for them to be dragging me, I block you in the name of the Father, the Son, and the Holy Spirit. Do advise me, you are evil. Block. I block you. Oh yeah. Wọ́n fẹ́ ra mọ́tò, wọ́n mọ so many people. Why go to speakers? Mrs. Titi, tẹpẹ́ sixty lánàá tẹ́ ṣe sọ́n ṣe sixty ẹ̀ bá why go to speakers ẹ fẹ́ raṣọ Kwame sọ láàárọ̀ yìí ó ní o fẹ́ ra skáàfù ó ní ọ̀dọ̀ spíkà náà ló ti lọ́ra Dorcas ọmọ why tó jẹ́ wípé ẹ kí ẹyin tí ẹ ó yẹ ká. àbàdàtà kí ló kọ ẹ má máa dá sí wọn. mrs títí ẹbọn ọ̀nà tẹ̀ ń jẹ́ o fẹ́ ra mọ́tò ní Canada. Auto no won ta mọ́tò. Must you come to a speaker? Is Otobola Bola nìkan ló Auto Bola nìkan ló ni o. What what what uh, um Bimpe is trying to do is this. She's trying to I'm just you know the other chat mo ti I just try to break it down for you laughing. only ní Otobola Auto Bola nìkan ló ń ta mọ́tò kí ni You understand me? Tí wọ́n bá wá sọ́dọ̀ mi láti wá ra Okay? if they don't tó bá jẹ́ pé wọ́n ra mọ́tò ó dẹ̀ lọ bẹ́ẹ̀ pé okay mọ́tò ni kò rà wọ́n dẹ̀ ra mọ́tò kò sí other thing like eh, other thing you know there's not going to be any problem but now i'm a, a, a i mean a, a business woman and my business and that's when i played the voice note of K1 that time K1 said, don't beg her because I, I was begging seriously when the woman was now started giving me headache, giving me trouble. She's refused picking call, not one month. A lot of game was going on, a lot of things. And now uh, because and before then, when things about to happen, the Lord showed me. You understand me? There was a day I was crying, calling friends that close to her that they should help me to beg her. And now, now, but what to gbé gbogbo yẹn tí yẹn ti tí gbogbo fail. I now need to call K1 himself. I call K1 that please this person say, òun oh, mọ̀ yín o àná dẹ̀ tí wọ́n máa wò wá bá ṣe ń ṣe díì tí mo dẹ̀ tí máa sọ pé mo máa lọ show pé mo mo ti lọ ṣìpù ọjà yẹn àwọn mọ́tò yẹn tó yẹ pé ńgbà mi tí mo dẹ̀ máa lọ sí wọn máa ní kí lọ wo mọ́tò tuntun náà ní ìràmọ́ tí gbogbo tí máa ti dé tó máa kọ lẹ́tà síbẹ̀ tó máa di wàhálà you know I know get one follow bí a ṣe ń sọ̀rọ̀ sí tó wọn bá ráyè ó máa wò and I call him myself pé please o nígbà yẹn mo wá wò pé okay o I don't want to talk to him but nígbà mo wá wò pé ah wẹ́ nígbà tí obìnrin ti ra mọ́tò lọ́wọ́ mi tó dẹ̀ ti kọ́kọ́ gbé sórí wa pé family òun mọ̀ kí wọ́n ní pé kí má dẹ̀ jẹ̀bú mọ́ o yes she said kí má bú jẹ̀bú mọ́ pàtó ti wá sọ̀rọ̀ ìjẹ̀bú yẹn ó wá ní kí n máa padà kí ìjẹ̀bú ó ní kí n máa kí ìjẹ̀bú ara wa fún mi nígbà tó dẹ̀ wá yá ó dẹ̀ sọ bye bye lòun àti relationship àwọn àti k1 pàtí mo dẹ̀ bẹ̀ lọ k1 kò deny That's why I played the other day. The reason why I play my video and at time I record people, k one never deny knowing the person. And now, okay, okay, what you hear me? I'm mọ̀ to break it down but ṣe jam mo sọ yẹn. Mo wá ní kókè nísìngbà tẹ́ ti sọ pé ẹ̀mọ́ rí ẹ̀mọ́ màdámù yẹn ẹ̀mọ́ wọn o. Mo ní ẹ̀jẹ̀ bá mi bẹ̀ wọ́n. Ó ní kí Mo ṣàlàyé àti kọ́kọ́ ń sọ̀rọ̀ lọ́mọ́ wọn ò gbé kọ́ nǹkan kan báyìí mi mọ nǹkan tó ṣẹlẹ̀ bíi pé k1 go tiẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ pọ̀ bíi pé ó ti mọ nǹkan tí ó ṣẹlẹ̀ bíi pé because he's into the game i'm saying it ẹni tẹ́ ẹ̀ bá fẹ́ kí mọ́tò pa yín dànù ẹ má máa fògùn èèyàn gbárí mọ́ hmm? inú ẹni kò mọ̀ tó bá ti gbé ọmọ sẹ́yìn tí ọmọ yẹn ti lè já nǹkan ẹ má trust ẹ èyí tó bá wà nínú tí ò tí ì lè náwó síta ni kò trust trust nobody both of them in tí àǹtí yẹn sọ fún mi k1 ò deny ẹ̀ pé òun ò mọ̀ wọ́n rí he said he said àbúrò ọ̀rẹ́ mi ni ó tún ní ọ̀rẹ́ àbúrò mi ni mo tún wá ń bèrè pé àbúrò yín wo nìyẹn bóyá àmì no mo dẹ̀ mọ̀ pé àbúrò wọn pọ̀ ó lè jẹ́ biological àbúrò dẹ̀ lè jẹ́ àbúrò tó pọ̀ ń gbòòrò tí ti bá sùn tó ti dàbúrò ó ti yé yín àwọn náà kẹ̀dẹ̀rẹ́ ó lè jẹ́ lára tó sà pọ̀ kò ń sọ ni o torí àwọn èèyàn máa ń dàbúrò but èmi ò ń láìkì láti ẹnìkan tó ti ṣiṣẹ́ mi rí ta jọjọ kẹnusẹ́ ta jọjọ gbé nǹkan sọ́kẹ́ máa ń pé àbúrò ni mi ò ń ṣàbúrò ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ mi ò ń ṣe mi ò ń ṣe pé àbúrò mi ni mi ń ṣàbúrò ẹ̀ èèyàn bẹ́ẹ̀ ok wọn ò deny mo dẹ̀ ní ẹ bá mi bẹ̀ wọ́n gbà tí wọn ò ti deny yẹn kò tí ẹ jẹ́ kí n rojọ́ àsìkò ti mọ nǹkan tó ṣẹlẹ̀ mi ìdẹ̀ tí ìbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ at that time pé ah bíi pé ẹjọ́ kí ló dé tá a dẹ̀ ń pè tó ń because they want me to talk so that the court letter can come ṣé ọmọ pé tí mi ò bá sọ̀rọ̀ wọn they won't tell me to shut up wọn nílẹ̀ gbé court letter wá kí náà máa ní mo ṣe wọ́n rajà lọ́wọ́ mi wọ́n gbé kọ́ọ̀lù mọ́ ó ti yẹ yín wọn nílẹ̀ sọ̀bọ̀ because they are provoking me they want me to talk they want me to talk gbogbo pàyẹ́ náà kẹ̀dẹ̀ rèé tí mo bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ náà wọ́n tún wá ń lo Kwame láti provoke mi mọ́ iṣẹ́ tí Dorcas ò ṣe ń sìn tó fi dàbí pé ó dá by hundred fold ju Kwame lọ ni ó yẹ kó máa provoke Kwame mọ́ kí Kwame lè máa jáde kó lè buwú mà yẹ èmi ṣe mọ̀ pé ó rajà mo dẹ̀ sọ fún kí ọmọ ní ó ní kí n má bẹ́ẹ̀ nà ọmọ pílẹ̀ fún yín àtàwọn èèyàn sọ pé ẹ̀ ń bọ́ ló ti sọ pé kí n lọ bu tí a bá ní má bẹ̀yàn tí mo dẹ̀ tó mọ̀ tó dẹ̀ pé you can by you speaking to the person You can actually help me and you are praying for me that day that day k one was praying for me ọkùnrin abalẹ̀ gbogbo ẹni tó bá yọ́nú sí ẹ òun náà máa rí ìyọ́nú Eh, ara tòun náà yá because he was sick that time also you understand me and he's the one that said I should call him because he want me to pray for him okay then we talk friendly we talk friendly Eh, bóyá ọkàn ẹ fà sí mi ọkàn mi fà sí ẹ nǹkan kan bẹ́ẹ̀ I was talking He never deny me. But he never allow me to say anything about that auntie before he start talking. Pé má bẹ̀ o lọ síbi tó ti pàdé yẹn náà ni lọ sọ̀rọ̀ mẹ́. Ìyẹn mi pé tó o bá ti lọ bẹ̀ ọ̀rọ̀ yẹn gangan ní tó ń já kéwọ̀n láyà ni pé ìyí títí á lè sorry o kì í ṣe àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Àǹtí yẹn á lè bá mi godmother á lè bá òun. Wọ́n á wá ṣe gbogbo nǹkan tó lè preparation wọ́n á come to true to reality. I went to somebody, help me to beg this person to pick up and let us just discuss. If he are not, if he's not buying again, if he is not going to do business, let us just settle the one that is, you know, for me not to happen. Only don't beg. Okay, don't beg. Can't okay, My beg pé sin. Má call. So that ẹ lè settle nǹkan tẹ́ bá fẹ́ jọ ṣe peace of mind. Ó sọ bẹ́ẹ̀ ó ní kí n lọ síta. Kí n lọ tẹ̀ sójú àwọn ènìyàn so tó bá dẹ̀ tẹ́ sójú ẹ̀ So tẹ́ sójú ẹ̀ náà sì lè mú ìwé wá tí bá wá ń sàmọ́ máa ní àwọn kan máa dúró ìsákìlẹ̀ bá kẹwàá ìsákìlẹ̀ bá kẹwàá kẹwọ́nù himself kò ní lè dúró gbàǹgbà kó dúró báyìí yes bọ́lá èmi mo fẹ́ sùn ẹ̀ ń sìn kò ní lè ṣe because kò ní lè ṣe because àwọn ló ṣẹ̀ mí àwọn ló dì pẹ̀lú mi but it's a normal life tí wọ́n ti máa ń live ayé wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ pé eléyìí dẹ̀ bùmíràn gìnìyẹn so he has to use system also to be pé ọmọdé kí ni mo lè ṣe tó máa fi dákẹ́ kí mo lè ṣe tó máa fi dákẹ́ làwọn èèyàn ṣe máa ń pariwo kí ló dé gan àfẹ́ gbọ́dọ̀ kẹwàá tí ó fẹ́ pa ni ó fẹ́ pa ni ó fẹ́ pa ni because each time tó bá ti gbọ́ pé Auto Bola sọ̀rọ̀ òun tí mo lè sọ̀rọ̀ ọlọ́jàlẹ̀ o wọn kọ́ sí ikọ̀ o wọn bẹ̀rẹ̀ mi kan àyà wọn máa máa já ni nǹkan fún wọn gbọ́dọ̀ ó ti yẹ yín kì í dẹ̀ ń ṣàwọn nìkan gan kì í ṣe òun nìkan ló ní gbogbo nǹkan tá à ń sọ yìí owó yẹn lẹ́ ṣàrí inú kòtò wọn náà ti kó gbogbo owó wọn jáde ẹ ti understand so many people be angry there. ah níbo náà ti rí ọmọ yìí so kéwọ ló fẹ́ báyé gbogbo wa jẹ́ kéwọ la máa báyé ẹ̀sọ̀ ẹ mọ̀ pé mi dẹ̀ máa sọ pé tẹ́ bá ti fẹ́ dì pẹ̀lẹ́ mi tẹ́ bá ẹni bọ̀ tó bá ti wà nípò àgbà tó bá ti lè pé ọ̀rọ̀ tá a bá sọ tó ta bá yín ẹ lọ dì pẹ̀lú kéwọ ẹ mọ̀ pé máa ń sọ ẹ ti gẹ́ẹ̀tì so you are not looking for people there. ah bí a ṣe lè ṣọ́tọ̀ pẹ̀lú ọmọ yẹn torí ẹ̀ mọ́ ṣe ń sọ̀rọ̀ títí lè ní wọ́n máa ní ọmọ kékeré ló wà lórí Facebook kúrò mẹ́ẹ̀ kì í ṣe pé bóyá ọmọ kékeré ló wà ọ̀hún kàn fẹ́ kémi wà because ọ̀rọ̀ tèmi yẹn is actually affecting that's why lèmi ṣe lọ cut two years kì í ṣe pé torí pé mo padà fún ẹ̀tì ni ọ̀rọ̀ mi yẹn ló ah, ọ̀rọ̀ yẹn le gan ó ah, kò lè ó ti tabọ́ lówó tabọ́ lọ́rọ̀ ó ṣe many things tó dẹ̀ pé eventually ire ló máa padà já sí torílẹ̀-èdè nàìjíríà máa gbà túnṣe àwọn èèyàn náà dẹ̀ máa láìpẹ́ tó bá tún yá àwọn tó rètì yẹn náà wọ́n máa padà láìpẹ́ ni torí tipátipá ni wọ́n ní wọ́n máa fi láìpẹ́ ṣàngó àwọn ọ̀dẹ̀ kì í ṣe ṣàngó ṣùgbọ́n láwọn tó dá ṣàngó ló wà nù wá so kí ló dé táwọn fi ní tipátipá ni máa láìkì mi bá fọ́tò pé àṣe burúkú àdẹ̀ṣèbàjẹ́ fún àwọn èèyàn ó ti yé so ìwọ tó ń sọ̀rọ̀ pé kí ló kàn mí bẹ́ẹ̀ kí lẹ́ni máa sọ̀rọ̀ sí ṣé wọ́n gbúdọ̀ wá sọ́dọ̀ tó bọ́lá wàrà mọ́tò kí ló dé tí wọ́n ní wá sọ́dọ̀ mi tó ti mọ̀ pé tó bá fẹ́ sọ̀rọ̀ tó bọ́lá bọ́n ṣe wà yín sí tẹ́nibọ́dì tó bá fẹ́ sọ̀rọ̀ tó bọ́lá wọ́n ti mọ̀ pé kò bá ṣe hi good morning tẹ́ ò sì sá I like your show mi nídàá ẹ lóhùn tó bá sọ̀rọ̀ jù bá blọ̀kẹ́ but wọ́n sọ pé how much is it Best price, send your account number, send your PayPal number. They know that I'm going to send because tóṣù bá ti ń buy báyìí. Eh? We pay bill in Canada. Bí mo dẹ̀ ṣe máa ń pariwo, yéé, híí, wọ́n ṣe ni wọ́n tọ́ṣọ̀ mi yẹn náà kì í Canada wicked o. Kì í dẹ̀ ṣe Canada tough to die extend you. They just want to show na ni I want náà support the kan máa sọ̀rọ̀ ìlú anyhow. Because wọ́n bá lọ ìpàdé torí mo tẹ̀ wá notice nígbà tó ti dé láti UN meeting ó wá di pé wọ́n ń kọ́ọ̀bù àkáǹtì mi wọ́n ń hóòdù ẹ̀ báyìí tó ti yé yín ó yé mi kò sí tí bá ní kò yé mi mò ń purọ́ ni you understand, oh, you understand me so nǹkan tó ṣẹlẹ̀ yẹn táwọn nìkan bá dé ẹ ó sọ̀rọ̀ màláìkà ẹ̀tò ọlọ́run báyìí ṣe máa sọ lórí facebook tó bá wù mí láti sọ màláìka tí wọ́n máa sọ pé irọ́ ni mo tí wọ́n máa sọ pé mi lè sọ ní màláìka tí mo promote tó jẹ millions tó lu jìbìtì oríṣiríṣi kẹ́nìkan á sọ pé mi nílé sọ̀rọ̀ ẹ̀ ẹnìkan tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ tí ò ń ṣe bí ẹ̀ tí ò ń ṣara kéwọ tí ò ń ṣara màláìkà wọn ò ní lè sọ ìyá màláìkà mo sọ́ọ̀rì láti sọ pọ́psì màláìkà ó lè sapamọ́ sábẹ́ àkáǹtì kan máa bú mi o wọn ò lè bójú síta kan sọ pé Auto Bola ń sọ pé àpòrọ́ mọ́ wọn wọn mọ̀ pé mi ìpòrọ́ mọ́ wọn wọn kàn lè jáde ikọ̀ tí àwọn èèyàn kàn wà ní pé wọn ò kàn ní tìjú àwọn gan ìrẹ̀lẹ̀ wọn ọ̀dẹ̀ ní wá jáde láti wá submit sọ́wọ́ mi lórí Facebook pé ókè o Auto Bola ókè we are sorry wọn ò ní fẹ́ sọ because wọ́n máa believe pé máa lose the crowd wọ́n máa lose respect wọ́n máa lose àwọn tó ń wò wọ́n bí èèyàn gidi míì máa sọ pé à òótọ́ màá ní ó ṣe bẹ́ẹ̀ wọ́n gbúdọ̀ máa pa irọ́ títí títí wọ́n máa fi sọ pé wọ́n sọ títí èmi máa fi forget máa dẹ̀ gbàgbé pé òkè o ẹ wọ́n ti filẹ̀ wọ́n tẹ̀ wọ́n mọ́lẹ̀ gòkè ni wọn ò tẹ́ anybody mọ́lẹ̀ gun òkè ẹ má dẹ̀ máa prolong ká máa drag àwọn people each time tẹ́ bá ti ń gbọ̀rọ̀ wọn ní yáde á máa jẹ́ kí n máa sọ story ni but mi ní láti sọ story màláìka nsìn torí pé ẹjọ́ tó wà wájú ọlọ́run ó kọjá gbọ́ sìgá àti gbó ẹ ti gbọ́ so ẹni tó sọ pé kó má wàá rajà lọ́dọ̀ mi náà lára àwọn enemy of progress ni òun sì tí ó lóun ó ní kì í ṣe gbogbo èèyàn tó ń ta mọ́tò ni wọ́n lè ra mọ́tò lọ́wọ́ ẹ̀ wọ́n lè ọ̀dà mọ́tò látọ̀dọ̀ mi ṣẹ́ni tí ò mọ̀ nípa mọ́tò ṣé wọ́n máa ọ̀dà mọ́tò lọ́wọ́ ẹ̀ ṣẹ́ni tó máa lọ gbé manuel tó máa lọ gbé fún kínní ẹ̀ tó sàn we just to scare people away tí wọ́n ṣe máa ń lé àwọn èèyàn tó máa sọ pé wọn ò fẹ́ torí pé you are doing iṣẹ́ iṣẹ́ tó ní pè ẹ́ tó jẹ́ pé o lè kójọ láti kọ́lé ó ti yé so iṣẹ́ tó bá lè kójọ tó lè ṣe láti kọ́lé wọ́n máa máa fẹ́ lé àwọn èèyàn sá fún ẹni kó má anybody súnmọ́ ẹ láyé you understand mi tẹ́ báyìí wà lábẹ́ òun mi ẹ jẹ́ ká máa ẹ máa tẹ lọ́ọ̀fù wa. social media with all your connections Mrs. Titi with all the people you know in government how come on heart tó jẹ́ wípé Auto Bola ló you see why not Auto Bola ṣẹ́ni pé mo sọ́ngbà yẹn even when the woman came to me do you know what I asked her wọ́n ní ẹjọ́ mà wọ́n tin ti ń ta mọ́tò tó ní ẹ wọ́n bye mọ́tò bye bá báyìí bye bá báyìí ní bí báyìí bá báyìí wọ́n àdírẹ́sì wọn wà lọ́mọ àti wọn tó mẹ́ṣẹ́ nìní wọ́n ní ẹ wọ́n ní ta ló máa yín báwo lẹ ṣe ra mọ́tò ìtẹ́lẹ̀ wọ́n làwọn ní kọ́sítọ́mà lamẹ́ríkà wọ́n ní but ẹni yẹn ti fọ́nbù ti wọ́nbù wọ́n ní so ó máa ń ṣe bákan wọ́n ní so is your time for kìnnìkan kìnnìkan yẹn pé ó ń ṣe bákan bákan sáwọn pé wọ́n jà wọ́n jà ní ṣùgbọ́n àwọn ọ̀bẹ bá ṣe mọ́ ṣó ti yé èmi náà máa ń béèrè ọ̀rọ̀ because you know what when you are selling car car business is a very dangerous thing that you um, a lot of people mi ò ní mi ọlọ́run ní jẹ́ ń rírú a lot some people okay a lot of people you know what happen a lot of people akaimoye incident jẹ́ pé ẹlòmíì máa transfer owó fún ẹ ní nàìjíríà tẹ́ pé owó yẹn ó lè jẹ́ pé òfìfo lówó yẹn mc accounts ìmí ìdẹ́wà tó yẹ pé wọ́n máa sanwó gidi sí ẹ tó yẹ pé transfer ni àkáǹtì ẹlòmíràn máa ti transfer owó sí at the end of everything àkáǹtì ẹ máa ní problem tó o bá kúkú wà register àbí kán mọ̀ ẹ́ sí pé you are selling you are not involved in bad thing it cause a lot of problem okay so ẹni tí ò strong kò lè ṣiṣẹ́ mọ́tò that's why ẹni tí ò bá dẹ̀ lè sọ̀rọ̀ dáadáa kó lè find out many things you cannot do it because you understand There is a lot of implication There is a lot of problem that always but it's a very good business So it's already COVID that people cannot move. That's when I got to know this person. You understand me? And um, àwọn èèyàn like me, I love, I learned to, you, they asked us on Facebook to keep our thing, whatever we are doing secretly. Like, tó bá fẹ́ progress Like láyé, we have to keep it secret. But if you are selling car, when you are keeping it secret, how will you get money? How will you get customer? Do you know why they are telling you to keep it secret? Because some people even waiting for you to sell it èrè tó bá jẹ lórí ẹ̀gbà iná máa bẹ̀rẹ̀ sí béèrè owó lọ́wọ́ two another people they are they will be waiting one against you for you to have problem because they don't want your progress you understand me so why we did that woman not come to me the problem tó kàn wá tó wá ṣẹlẹ̀ ńbẹ̀ no ni and she's not the only person tó ti ra mọ́tò lọ́wọ́ i have a lot of i have more than twenty customers tí wọ́n ti ra mọ́tò tí ò dẹ̀ sí problem nígbà tí mo dé Canada yìí ni o back home àbí nígbà tí mo wà ní Nàìjíríà so I have many people tí mo mọ̀ tí wọ́n ti ra mọ́tò lọ́wọ́ mi rẹpẹtẹ kò dẹ̀ sí wàhálà ṣòtìyé so this one ó ní bá ó dẹ̀ ní bó ṣe jẹ́ nínú náà ni ẹ̀yin ayé tẹ wà ń bẹ̀ náà rèé ó yá. What? You saw Auto Bola as a speaker on social media. I'm not. You to. You know what? that's people don't I'm a speaker truly, but I have a case personally that introduced me to Lime, Limeline. Okay? That's my personal case. Introduced me to what I'm doing today. Okay? So, and up to today, I don't believe this case has settled because instead of people to allow the sleeping dogs to lie low, they continue torturing, disturbing, trying to fight for some people who are actually wrong, fighting the innocent person, the person who have been harmed seriously, they fighting me. By that, kò lè jẹ́ kí ọ̀rọ̀ die low and they are not yet released my finance, okay? So, I'm just trying, the reason why I say this is because of this person and I'm also sharing it, sharing it, that is to say, whatever anybody is doing, don't share. ṣe, ó máa ti wà nínú ìtìyé so ẹ jẹ́ kí n tún polówó ọjà ẹ jẹ́ n polówó ọjà a máa continue ó ti yé yín ẹ jẹ́ n polówó ọjà torí ọjà yìí kò sí kékeré owó àti òwò kò sí kékeré o. Sami girls think you're a star. care is more than just taking care of your face. You must concentrate on your complete body to keep your soul satisfied. And the only place you can have a flawless skincare routine to achieve your desired flawless skin is Sami Glow Skincare and Spa. Beautiful skin requires commitment, not a mirror. That is why it is only at Sami Glow Skincare and Spa you can get skincare products such as hot glow body serum, mainly for skin which helps to maintain the skin color and makes you glow like a baby. As class caramel tone sets mainly for dark skin, both in small sets, middle sets, and regular size, which also helps to to maintain the skin color without bleaching and also makes your skin radiant. And that is not all. At Summit Glow Skincare and Spa, our other services include all services, facial wash, lightning body wash, sales of perfume, barbing salon, rebranding for retailers, manicure and pedicure, etc. Hurry up and visit Summit Glow Skincare and Spa at our office, which is situated at number 80 Olaniyi Street, New Okoba, Abule opposite Rock Oil, Lagos State. You can call us on the following numbers, plus 131 2774 7664. Or you can message us on WhatsApp here, 090-799-740. me. Email address, sammyglow at gmail.com. Facebook page, Sammy Glow. Or on Instagram, Sammy Glow Skincare. Sammy Glow Skincare. Feel a new beauty experience. You see, that is Sammy Glow Skincare. So, ìyẹn bó ṣe jẹ́ ẹ jẹ́ kí a máa sáré gbọ́ a máa máa fi ìpolówó yẹn sí ẹ ṣe ẹ bá wa dòwò pọ̀ ní iléeṣẹ́ yẹn ó wà lamẹ́ríkà ó sì wà ní orílẹ̀-èdè nàìjíríà bákan náà ẹ jẹ́ kí a gbọ́ ilé yìí. ẹ ẹ mọ nǹkan tí wọ́n fẹ́. I will start with the issue of Rosula. Rosula came on social media. ṣe rí tí àwọn tó bá ràn yín lọ́wọ́ àwọn tó jẹ́ helper tẹ́ fi pé ó help yín àwọn godmother àti godfather wọ́n á máa sọ fún yín pé ẹ má jà ẹ dẹ̀ má publicize mi o ẹ má jẹ́ kó mọ̀ pé mi ni mò ń advice yín opposite ẹ̀ ni wọ́n sọ fún yín àwọn ló máa sọ fún yín pé kẹ́ má jà ìjà yẹn gan-an ló fẹ́ kẹ́ jà àwọn ló máa sọ fún yín pé kẹ́ má ṣe nǹkan nǹkan yẹn gan-an fẹ́ kẹ́ ṣe nígbà tí Rọ̀súlà tó wá sí orí social media yìí ó ti kọ́kọ́ lọ láàrin àwọn ọmọ Edo State ó sọ fún wọn I don't want you to fight o oh, no fight on social media o what she actually wanted is publicity but nobody will come and tell you that is human nation for you human nation for you nobody will come to you and say ah jọ̀ọ́ mo fẹ́ kó bá mi publicize me." Ah, kí olówó tí mo fún ẹ má jẹ́ kí èèyàn kọ́kọ́ gbọ́ o wọ́n ṣe máa sọ nìyẹn nǹkan tí wọ́n fẹ́ nìyẹn and that mistake tí gbogbo èèyàn make lórí àwọn unnecessary and ungodly helpers tó wà ní orí social media yìí nìyẹn. When Rosula came to Fọláṣadé Ọlátúnjí ó sọ fún You know them, my godmother my mother my godmother my mother my godmother my mother ńgbà ya yá tó rí pé Fọláṣadé Ọlátúnjí ò get in tí o fẹ́ kó ṣe fún which is the actual publicity kò gbà gbé sórí you know I met one mommy hey, mommy lẹ́gbẹ̀já mommy tamọ́dù mommy ìkòkò bàbá àṣàsùn nígbà tó rí pé yẹn ò ṣe é ó fò fẹ̀rẹ̀ ó lọ sọ́dọ̀ òòṣà òòṣà náà introduce ẹ̀ sí àbíkẹ́ jagaban àwọn méjèèjì wọ́n ṣe àwọn náà gbé my auntie. our auntie that is supporting us our auntie that is this that is that our auntie, our wọ́ọ̀ hmm. nígbà tó turn round ó dọ́dọ̀ tèmi náà nǹkan sọ fún wọn ẹ má jà i no even wan make my name dey enter make my make my name dey enter for social media i no want people make dem know me na lie when somebody saw you on the social media. Eh? ó wá ṣe ló pé kọ́sádé bí pé sọ̀rọ̀ and that is Soji for you that is classic Soji Soji is the king and the master of make and break èyí ó máa tì ó fẹ́ kó monetize i tell you pé kan fídíò wọn kúnlẹ̀ fún ẹ so ó ti jọ. ọmọ àlẹ́ kí ló kún un má máa dá sí wọn i don't want people to put mouth on that ẹjọ́ o ẹ jẹ́ ká lọ sí àjọba ni o ẹ jẹ́ ká lọ sí. she dey do anyhow the speaker of social media, you want to use her one way or the other, positively or negatively. This is Titi Ebon or Titi Tenje. Ó fẹ́ ra mọ́tò ní Canada. Autobola no ń ta mọ́tò. Must you come to a speaker? Is autobola Bola nìkan Autobola Auto Bola nìkan ló ń ta mọ́tò ní orí social media. With all your connections. Mrs. City, with all the people you know in government, how come on heart tó Jerry wípé Auto Bola ló One, you saw Auto as a speaker on social media. You want to use her one way or the other, positively or negatively. Okoko kọ́kọ́ si la lára pé o fẹ́ ra mọ́tò, o fẹ́ ra ayé gbogbo ẹ̀yin sọ́kọ́ godmother wọ̀nyí ẹ mọ bí tó ti ń ta nǹkan ìbọn kìlá ọ́ ó mọ̀yàn ó mọ ẹni tó ń ta mọ́tò ó mọ̀yàn sí custom ó mọ̀yàn sí ọlọ́pàá ọkọ̀ ẹ̀gọ́ pàápàá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá àwọn ọlọ́pàá ni ẹ mọ̀yàn ju Auto Bola lọ tó fi jẹ́ pé òun lẹ lọ bá yí pé kó wá ra mọ́tò fún yín tẹ kó wọ́ fún to the tune of thirty thousand dollars ìyẹn dẹ̀ sọ wípé òun ra gbogbo mọ́tò tí ó yẹ kóun bá yín rà ó kó kóun bá òun rà ntí yẹn sọ lórí social media là ń sọ ìyẹn ní òun ti bá òun ra gbogbo mọ́tò tó yẹ kóun kẹ́ bóun rà òun kó sínú kọ̀ǹténà whatever ibi nǹkan tí bóyá ó nàìjíríà ni o bóyá kò dé nàìjíríà ni o ọ̀rọ̀ yẹn ṣàdí pé ẹ sí ní fa yẹn yín Canada di òní. ní àwọn ọ̀rọ̀ tí Kwame ń sọ a mọ̀ pé ọmọ wọn ronkẹ́ tó wà nílùú òyìnbó I don't have to be a car dealer kí n tó lè ta mọ́tò fún yàn Auto Bola a mọ̀ pé car dealer ni but you know people that were tó wà nílùú òyìnbó tó jẹ́ pé tó bá fẹ́ ra mọ́tò wọ́n mọ̀ so many people why go to speakers Mrs Titi tẹpẹ́ sixty lánàá tẹ́ ṣe tí wọ́n ṣe sí sẹ́ẹ̀ fún yín why go to speakers ẹ fẹ́ raṣọ Kwame sọ láàárọ̀ yìí ó ní o fẹ́ ra skáàfù ó ní ọ̀dọ̀ spíkà náà ló ti lọ́ra Dorcas Ọbadéyínká why tó jẹ́ wípé ẹ kí ẹyin tí ó yẹ kẹ́. àtẹ bá ṣépè fáwọn kan máa yọ Ọlọ́run ti gé ìgbó fún wọn. èyí tó bá gbàtẹ ṣe sí àṣìdí. ẹjọ́ àmàlẹ́fẹ́ kí ló kún ẹ má má pè é yín àwọn tẹ́ ń pè ní helper yín. our aunty that is this that is that. No, no, no, no, no, no, not this one. I want to play. this one. There's one I want to analyze. I think it's on Notable. there's another one. I want to play that one. This is from Princess Bola. deep There is something I want to talk about on that one particularly. Hmm. Sorry. Hmm. this one is lórí abiyamọ ayé ni mo ti rí yẹn lórí abiyamọ ayé lórí abiyamọ ayé I think it My advice to you is that nǹkan tó bá jẹ́ téèyàn kì í bọ́dà lọ́wọ́ èèyàn tó bá dẹ̀ wá sínú life èèyàn there is time and there is purpose for that thing and so my advice is that everybody when you see an opportunity grab it use it to the best of your ability. Everything has spiritual connotation. Everything has uh, spiritual connotation àwọn tá à ń bá díò àwọn tẹ́ ń pè ní godmother yín àwọn tẹ́ ń pè ní helper yín ẹ mọ nǹkan tí wọ́n fẹ́. I will start with the issue of Rosula. Rosula came on social media. ṣe rí tí àwọn tó bá àwọn tó jẹ́ pàtẹ́fì pé wọ́n hàn bóyá àwọn godmother àti godfather wọ́n á máa sọ fún yín pé ẹ má jà ẹ lè má publicize mi o ẹ má jẹ́ kó mọ̀ pé mi ni mò ń advice yín opposite ẹ̀ ni wọ́n sọ fún yín àwọn ló máa sọ fún yín pé kẹ́ má jà ìjà yẹn gan-an ló fẹ́ kẹ́ jà àwọn ló máa sọ fún yín pé kẹ́ má ṣe nǹkan nǹkan yẹn gan-an ló fẹ́ ṣe. tí Rosula tó wá sí orí social media yìí ó tọkọ lọ láàrin àwọn ọmọ Edo State ó sọ fún ọ I don't want you to fight o no fight on social media o what she actually wanted is publicity but nobody will come and tell you that is human nature for you human nature for you nobody will come to you and say ah jọ fẹ́ kó bá mi publicize mi tí ah, olówó tí mo fún ẹ má jẹ́ kéèyàn kọ́kọ́ gbọ́ o wọ́n ṣe máa sọ nìyẹn nǹkan tí wọ́n fẹ́ nìyẹn and that mistake tí gbogbo èèyàn make lórí àwọn unnecessary and ungodly helpers tó wà ní orí social media yìí nìyẹn. when Rosula came to Fọláṣadé Ọlátúnjí ó sọ fún ìyẹn náà dẹ̀ ń pé ah my godmother my mother my godmother my mother my godmother my mother nígbà tó yá tó rí pé Fọláṣadé Ọlátúnjí ò gẹ̀ẹ́sì nǹkan tí òun fẹ́ kó ṣe fún òun which is the actual publicity kò gba gbé sórí you know I met one mommy hey, mommy lẹ́gbẹ̀já mommy tamọ́jú mommy ìkòkò bàbá aṣáṣùn nígbà tó rí pé yẹn ò ṣe é ó fò fẹ̀rẹ̀ ó lọ sọ́dọ̀ òòṣà òòṣà náà introduce ẹ̀ sí àbíkẹ́ jagaban àwọn méjèèjì wọ́n sì àwọn náà gbé my auntie, our auntie that is supporting us our auntie that is this that is that our auntie, our war hmm. nígbà tó kọ́ round ó dọ́dọ̀ tèmi náà nǹkan sọ fún wọn. ẹ má jà i no even want make my name dey enter make my make my name dey enter for social media i no want people make dem know me na lie. when somebody saw you on the social media they want you to make them the spotlight. They want you to make them the spotlight and showcase them the positive way tí wọ́n fẹ́. then came her ah, wham on social media but then um, èèyàn gbé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní blog ẹ̀ in a negative way in a negative way in a negative way in a negative irú àwa yìí a bẹ̀rẹ̀ sí in a positive way despite the fact that we don't know much all we need all we need to know is what we saw on Google and we were work we were working and working to to to the, our day na day dey still come to us we don't like am we no it's a lie what i'm saying is that when people come to you as a speaker on social media they want you to pump or pump wọn They have their own agenda. They have their own agenda. They want people to know them. But the people gbàsẹ́bá ti gbé fún and ẹ̀yin náà ti máa gbà on face value Ah, on fẹ́ kí èèyàn kankan wọ̀ wọ́n wọ́n fẹ́ kí èèyàn kankan ṣe tẹ́ bá ń dárúkọ wọn tẹ́ gbé wọn ga tẹ́ gbé wọn sáré jáyé wọ́n fẹ́ and speaker tó bá mọrú ẹ̀ ṣe á ah ní pé ó gbàyàn lọ́wọ́ èèyàn tí Rosula tó fáínálì dé ọ̀dọ̀ Dorcas Adéyínká hmm. Dorcas mú fọ́tò ẹ̀ àti bẹ̀rẹ̀ ló ti gbé mami olóògbà ṣọ́ọ̀pù fóun o godmother ń nígbà tó gba ṣọ́ọ̀pù ó gbé fọ́tò ẹ̀ ó gbé síbẹ̀ ó ṣe the same thing pẹ̀lú àwọn gmon gbogbo wọn pariwo orúkọ ẹ àti everybody that is what she wanted initially but nobody got it nobody got it and now let me come back to the case of what has happened recently tó ṣẹlẹ̀ lánàá tó jẹ́ pé òun gbogbo wa ń sọ̀rọ̀ ń pẹ́ kí tó wá lọ sí ọ̀dọ̀ Olúwakẹ́mi yìí. Kwame knew, no, it was Otobola that first knew Titi, tí wọ́n Ebony. This Titi Ebony or Ebon had been in the fracas since the age of the fracas. Listen to that. She said something, the name of this person she mentioned now. She said the person has been in fracas since the day's fracas started. Let's reverse it a little bit. No, it was Otobola that first knew Titi, tí wọ́n pè ní Ebony. This Titi Ebony or Ebon had been in the fracas since the age of the fracas. He had been in the age because I had the ọmọ yes ní ayé ìgbà kan wọ́n ti lè gbàgbé ni tí wọ́n dárúkọ pé ah Títí Ebony òun ló ń fund Àbíkẹ́. Did you hear that? This lady says something, Bimpe says something that the name she mentioned, which Canadian government said, uh, court said, you know, talk about me mention his name. He said the person has been in fracas long time. That even this person, there was a time they were saying that this person sponsored somebody before, which Abike Tolulope Gaba, the other person I used to call terrorist too, that have group, that team on Facebook, you know ó dà pé ètì ló dé mú bọ̀ mú bọ̀ how many minutes eight minutes. got it and what kabike jajaban is somebody tó jẹ́ wípé tí ẹ̀ ọ̀fun lówó ó bá sọ pé thank you ó bá Auto Bola. tí wọ́n pè ní ebony this titi ebony or ebon had been listen, in listen. the fracas since the age of the fracas. nìkan ni mo mọ̀ ní ìtì ẹ̀mọ́ yẹn ọlọ́run náà dẹ̀ tóbi jìyàn lọ ọlọ́run mọ̀ mi. of thirty thousand dollars ìyẹn lè sọ wípé òun ra gbogbo mọ́tò tí ó yẹ kóun bá yín ra ọ̀tẹ́ ní kóun bá òun rà nítorí yẹn social media lásán ìyẹn ní ọtí báyìí òun ra gbogbo mọ́tò tó yẹ kó kẹ́kọ̀ọ́ ra òun kó sínú kọ̀ǹtínà wọ́n rẹ̀ bá ibi ìkọ́tí bóyá ó dé nàìjíríà ni o kò sí mọ́tò tí ò dé nàìjíríà bẹ̀rẹ̀ sí fa ọ̀rọ̀ yẹn mọ́ mi lọ́wọ́. kò sí mọ́tò tí ò dé nàìjíríà for your information there is no car tí ò dé nàìjíríà nínú gbogbo mọ́tò tí wọ́n rà so ó dé nàìjíríà so the thirty thousand is just to drag me it's a set up it's not uh, they don't give me thirty thousand so wọn ò dẹ̀ fẹ́ fi thirty thousand ra mọ́tò. wọ́n ra yín lọ́wọ́ tẹ́ gbéra yín lọ sí court kọ́ kéèsì yẹn wà ní court ní Canada di òní now ní àwọn ọ̀rọ̀ tí Kwame ń sọ a mọ̀ pé ọmọ wọn ro nǹkan tó wà nílùú òyìnbó I don't want to be a car dealer kí n tó lè ta mọ́tò fún ọ Auto Bola a mọ̀ pé car dealer ni but you know people that wà á tó wà ní ìlú òyìnbó tó jẹ́ pé tó bá fẹ́ ra mọ́tò wọ́n mọ̀ so many people wey go to speakers Mrs. Titi tẹ́pẹ́ sixty lánàá tẹ́ ṣe sọ́ọ̀ṣẹ́ sixty birthday fún yín. why go to speakers? ẹ fẹ́ ra aṣọ Kwame sọ náà lọ́ọ̀ ó ní òun fẹ́ ra scarf. máa tú ilẹ̀ pé èèyàn lè mọ̀ pé ó kẹ́ o ibi báyìí ló ń lọ nǹkan kó máa lọ́ọ̀rọ̀ ẹ̀ ó bá lọ mọ́ wàsí ọ̀dẹ́ á lọ mọ́ màláìka tó bó wọ́n tí gbọ́dọ̀ ti ń sọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wà á ti wà pissed off. you see why will you why will you be pissed off because i mention somebody ṣebí tó bá ṣẹlẹ̀ ni ṣéyàn fẹ́ mọ̀rọ̀ jọ lọ́rọ̀ lọ ni èyàn ẹ lè mọ̀rọ̀ jù mí lọ ibi tí mo sọ sí ibi tí mo sọ that's the reason why I, I, I talk about this lady today. You understand me? That always or tí máa ti ń sọ, máa fi mọ́ wá sí lọ́sẹ̀, máa fi mọ́ màláìka Malaika stole my, from me, caused me the beginning of this problem. I tell you, if I tell telling story, báwo ni ṣe máa story lórí Facebook tí máa sọ story bí mo ṣe wá sórí Facebook tí mi ní sọ kéwọ̀n tí mi dẹ̀ ní sọ Malaika ẹ kàn sọ fún mi báwo ló ṣe lè possible kò possible because kò sí nǹkan kan bẹ́ẹ̀ ni àwọn tó fa the millennial problem yìí àwọn náà ni kinní yẹn so ìtọ́lọ tí woman yìí ló máa ń fọ̀ ní problem òun gangan nìyẹn you understand. You see, you, you know what? You know what? Somebody said something now, Prince Adeyemi Loye. Only but how how can earth can de me on? only but how can on earth can the woman lie against or, or I mean against Bola that she get her thirty k abba kò dáa ìbanilórúkọ jẹ́ gbà mí. Do you know they they didn't to be sincere they did, she didn't give me thirty k o. So that time, when I was trying to defend, Mami to explain what happened, on Facebook, people don't want to listen. So far, they gave them maybe one to one, two hundred, one to one, hundred, one to one, three hundred. Then they'll be defending irọ́ yẹn. And that was what I mean, Kwame was doing then. Let me explain. Listen to me. They don't want to listen. When I'm saying the truth, they will bring out somebody. They'll be giving the person money. So be lying, telling lies, and they will tell people they want to change people's mind to believe that lies and drop the truth. And that what happened. That's why today I'm boldly telling Kwame that Kwame go till remember. Because nísìnyí nǹkan tí wọ́n ṣe fún tabaníkàwó ọ̀nẹ́gúdẹ ó lòun send orúkọ ó lòun compose o ní eh, godmother ní kò ń compose òun send ẹ̀ sí godmother godmother mo ìtí godmother fẹ́ ṣe ló ṣe it's not the fault of uh, broadcast I want, I want to be sincere with you it's not the fault of uh, ẹni tó jẹ̀bi jù tó wicked because of owo to tell you that and mama you know, you know anybody do anything because of money e, except me people do anything because of money there is something they cannot do they destroy their family they destroy many things because of money are you getting what i'm saying wọn fún mi lówó thirty thousand no even there was a time the tí wọ́n sọ̀rọ̀ pay nígbà tí gbogbo nǹkan ti wá ń dàrú ní à ah, but this is not our promise this is not your promise I felt so sad I was then we still lẹ́ẹ̀kan tí a wá sọ̀rọ̀ lásìkò tó ti pé gbogbo ẹ̀ dàrú pé ẹ sọ fún mi pé ẹ fẹ́ help me. ni pé ẹ rí i pé mi pé mo ti sunkún wọ́n fìyà jẹ mí pé ẹ dẹ̀ fẹ́ help mi pé gbogbo nǹkan tí mo sọnù yẹn màá recover pé kí n má worry and she was telling me what to do like praise Ijebu I will praise Ijebu do this but ó wá kù nǹkan tí wọ́n ń bẹ̀ mí láti ṣe mo wá ń fọpọlọ mi ṣe ní ìpúrọ́ gbogbo ọ̀rọ̀ mi ní ilé sọ́tán Is it because she's rich she can oppress? I don't know, maybe she's rich, but I know she's rebel. I don't know. Maybe she's rich anyway. Is she is she oppressing? She's been sent to do that to God. She's not even acting on her own. On that, all things she's doing is a I tell you, it's not a joke. It's a plan work with conjunction of some people. Okay? you believe it or don't don't believe it that is it. but the problem is this oyè tó bá ti kan ráàwó máa ń kan rẹ̀ dẹ mọ̀kànmọ̀kàn lóye máa ń kàn oyè tó bá ti kan ará ìwò a máa kan rẹ̀ dẹ ìdí òwe náà ni wípé tí èèyàn bá sọ fún mi pé òun sọ tòótọ́ tó ò fẹ́ gbọ́ the Lord will allow that thing to happen to you so that you will know what is it tí gbogbo nǹkan tèmi là kọjá tí ó bá ṣẹlẹ̀ ọjọ́ tí Kwame ránṣẹ́ wa ó bẹ àwọn kan lórí Facebook tó máa fẹ́ torí ẹ̀ mo ṣe blọọkù àwọn kan ó ti yé tán bá dẹ̀ fẹ́ dì pẹ̀lú wọn máa kọ́kọ́ jẹ́ kó wá yájú sí mi because by the time tí wọ́n bá máa tẹ́ wọn ò ní réyàn kankan bẹ́ wọn sí wọn sì ní réyàn kankan èmi ò tiẹ̀ lè gbẹ́ anybody torí mi ò ṣe ọlọ́run tó máa ń gbàyàn I can speak the truth but I'm not God tó kọ́ máa fẹ̀yẹ̀ rọ́yàn alágbára gíga tó máa ń gbàyàn ní ọlọ́run tó bá fẹ́ gbapò ní kúkú òun náà ní wípé à ń sọ òótọ́ ọ̀rọ̀ ń gbà yẹn ọmọ yẹn á dẹ̀ máa jáde á dẹ̀ máa deny pé kò bẹ̀ wúwo ńgbà tó wà ní kóòtù mo máa sọ pé this is evidence máa máa sọ pé look at it o Kwame a máa deny pé irọ́ ni wọn ò bẹ̀ òun ṣé ó dẹ̀ ti jáde síta gbangba ń sìn pé the woman is behind it òun ló ń ló ń bẹ Kwame kó máa bú mi gbà yẹn ṣó ti ṣóyin ní mo bọ́ ṣe rí àwọn points tèmi ẹ́ ọ̀rọ̀ yẹn kò dùn mí mọ́ torí mo kò mọ̀ pé gbogbo nǹkan tí yọ̀nba ti ṣe láyé ó máa gbẹ̀san ẹ̀ Kwame number one ó pa irọ́ débi pé ó sọ pé woman yẹn ń kọ kò bẹ̀ òun níṣẹ́ kankan òun ò tiẹ̀ mọ́ rí ọ̀tọ̀ làwọn tóun rí tó ti fi ojú wọn sí pé the woman the, that's the woman that phone thing tí mo kọ́kọ́ ti Canada I know Canada people dey watch me that time when I was talking that look at Kwame dey been point sponsor to Nigerians. the spoil She's not doing anything. And she dance and also flirting money, showing it. You know? Simply because she attacked me. And she lied against me just to be defending irọ́. And Kwame herself is lying then pay. irọ́ ni pé kì í ṣe obìnrin yẹn ló bẹ̀ òun níṣẹ́ pé òun ò The point is this. You know that time I was joking. I said I want to analyze this place. That time, Kwame lie when I was shouting, Canadian government, Nigerian government, look at it, yo. This is what they are doing to me, oh. These people, they sponsor, they took, after when that woman started abusing me, they pumping money seriously to her. The money they said they gave me, the money is more than the money they spent to Kwame. And they make no one bá tún sọ pé ó fẹ́ help mi ni. use me. They use me, they cause me a lot of problem. And Kwame, Tori, Kwame wá lóhun lẹ́nu gbọ̀ngàn ó lè bú mi. Kwame ti gbèpè pe Ó ní mo tún sọ lónìí pé iṣẹ́ mi go through nípa wọn yẹn. Bó ṣe sún èmi báyìí gbàm kò pé kò pé two months. Wọ́n fi bàbá ọmọ mi sí. Ọmọ mi wá wọ́n disturb me for two good years. Any day tá a bá lọ sí kọ́ọ̀tù ọmọ mi oni ní school. Tọ́mọ mi ba wa ní school máa wa disturb. Láti ọjọ́ yẹn Go and ask. My daughter don't remain the same. My daughter don't remain the same. Ipe ẹnìkan banújẹ́ yẹn. Ẹ wo ìbànújẹ́ tí mo ní mo gbọ́ wá sórí Facebook. Pé àwọn èèyàn shake up wọn ba business. Ye mo pé tó bá ti pa ẹ́ sáyé wọ́n máa ba business ẹ̀ jẹ́ tó máa fẹ́ pààyàn sáyé wọ́n ba business ẹ̀ jẹ́ wọ́n ti mú nìyẹn wọ́n ṣèyẹn fún mi tán from there mo ń sọ̀rọ̀ àwọn èèyàn yóò fún mi ní audience mi ò dárúkọ ẹlòmíì wọ́n kàn dá sí i because eléyìí dá olórúkọ eléyìí lórúkọ eléyìí lórúkọ èmi náà lórúkọ ò kàn mọ̀ mí ni èmi tí mo wá gbé orúkọ tí mo gbọ́rọ̀ yẹn wá tí mo ń ṣàlàyé kan tó ṣe mí wọn ò fẹ́ gbọ́ orúkọ mi wọn ò fẹ́ rí imú mi láàtàn kì í ṣe ìkórìíra because they pay them money and they can do anything for anybody they can do anything they can kill anybody for money that is it what they are doing and Kwame deny that kò mọ̀ obìnrin rí pé kì í ṣe òun ló wà ṣé àṣírí tún ṣe àbíkò tún and some people are defending pé irọ́ ni o even the woman herself said it in court tàpọ̀ nǹkan lòun òun ọmọ kankan òun ò anybody or anybody she said it in court but is it out now that she's the one or is not out the story is out pé mi ò purọ́ ta ló purọ́ nǹkan tẹ́mi kan sọ fáwọn èèyàn sí bí mo ṣe analyse àti nǹkan tí mo post tí mo rí tí mo kàn share ní tí mo kàn ń sọ ni pé if you don't know me those who know me they know what i'm trying to pass Most fi lọ́ọ̀fù síbẹ̀ yìí bí wọ́n ò gbúdọ̀ drag me dẹ̀ gbúdọ̀ bú màmá yẹn that what God said to me let me tell you I can even celebrate her praise her but see, I don't want to do so because somebody máa rí i pé wọn ò tún ríbi tí wọ́n máa tó ti mú mi wọ́n tún lè mo praise àwọn wọ́n tún lè mú mo dárúkọ àwọn ọ̀fẹ́ rárá ni débi kan àti lọ kóòtù pé ṣe bá wọ́n tó sọ fún mi ó ti yé bẹ́yẹn ó ní mi ò ṣe gbé picture láti celebrate wọn but I can see other people they share it where they are dancing and Kwame is busy at she's angry she's bitter because she believe that they have cheated her but òun kẹ̀rẹ̀rẹ̀ kò ṣòwò òwò náà wá bẹ̀mí ṣe instead kí wọ́n gbé òwò mi dìde do you know the woman kill my business yes what she did to me is to kill my business because of what she said in the in the court people believe her and the court she have money to pump to the lawyer They say they are they deny me of lawyer in Canada. They use money and power and authority to do many things to, you know, for me not to have justice. Do you understand? And then Kwame was busy happy. Now, they want me to be happy, uh, angry with the uh, Dokas, God forbid. Dokas is not the person that destroy my business. When they want to talk about person who destroy my business, Kwame is part of the people who destroy my business. Because when I was explaining myself that this is a set of this is what they did to me. And Kwame was, if she's not there, she's lying, she's lying, abusing me, and telling the whole world that I'm lying. And they will be pumping love. one man feel love sí báyìí. But the platform ẹ máa kún ni. Wọ́n Everybody will be abusing me in that place ìwọ wá ní gbogbo àyẹn you think maybe mo sun ẹkún pé wọ́n ba business ìyá bàbá ọmọ mi tún ṣe báyìí wọ́n tún kó ó tún ṣe lọ wọ́n lè gún mi lọ wọ́n lè ṣe lọ wọ́n lè ṣe lọ ìwọ wá rò pé o fẹ́ rẹ́rìn o pa irọ́ nọba wá irọ́ ẹja Kwame is a liar the godmother also is more than liar okay so although bẹ́ẹ̀ godmother irọ́ tí mo ní godmother pamọ́ mi onírọ́ ni mo pa gọ́kọ́mẹ̀ lẹ́yìn sìn wọ́n máa kú ọmọ tó bá sọ fún ẹ wọ́n lọ gbórúkọ wọn lọ sílé babaláwo tó bá di lọ́la nísìn tí ìbàjẹ́ pé bóyá mo ti sọ àwọn ọ̀rọ̀ kan mo tún wò pé kí n má jẹ́ káyé ẹ̀ bàjẹ́ tán because tó bá jẹ́ pé mi ò jẹ́ mi kò rán sọjí wá sọjí yẹ tí ò bá rán sọjí wá bá mi ẹ́ ayé Kwame àti ìbàjẹ́ pátápátá because a máa sọ̀rọ̀ bínú ẹ̀ ṣe ń gbé ó ṣe ń gbé nínú tó bá dẹ̀ ti bú anybody tó bá ti bú ní gbogbo sáì wọ́n máa gbé lọ court tó bá dẹ̀ ti gbé lọ́kọ̀ wọ́n máa ló jalè nulẹ̀ gbogbo góòlù wọ́n máa ló jí nulẹ̀ ni wọ́n máa ní wọ́n ní kó lọ rà wá ni góòlù tó rà tó fi ń boast wọ́n á sọ fún pé iṣẹ́ kí ló ṣe fáwọn táwọn máa fi ra góòlù tó tó yẹ fún wọ́n á ní kó lọ rà wá ni ó dẹ̀ gbé já mo sọ fún pé wọ́n máa sọ fún mo sọ fún sọjú ní wọ́n sọ mo ní tí ìyá yẹn bá lọ sọ fún pé góòlù tó ń ra yẹn pé òun kó lọ rà wá ńkọ́ pé ń ṣe ló dẹ̀ gbèjà mo sọ fún sọjí mo mọ̀ pé ó bá lọ gbé padà fún àwọn ọ̀rọ̀ tó wá gbọ́ lẹ́nu mi pẹ̀lú nǹkan tó fi cool down tó fi eh, if not á ti gbé á ti tẹ̀ sójú ìyá yẹn tó bá dẹ̀ ti tẹ̀ sójú ìyá yẹn náà fẹ́ gbé lọ kóòtù rẹ̀ ó máa gbé lọ á gbé lọ ní sáìsì ẹ̀ ó dẹ̀ mọ̀ pé tó bá ti gbé lọ ìyá ẹ̀ bàjẹ́ gbogbo gọ́ọ̀nù tó dẹ̀ rà lọ́wọ́ ẹ̀ tó rà yẹn tó fi ń bòsìn á gbà padà á ni á ló dẹ̀ gbé sá lọ mo you know nothing you get no brain when people talking eh, you be you don defend things you don know simply because you want to get money you you don care other people die you want you want to get something to eat you want you want your life to get better but you want other people life to destroy láyé tí ẹni ẹlẹ́ni ti build tí òṣèlú ilẹ̀ build ẹ̀ o you it's God that build me not anybody gbogbo àwọn tó ìwà ló gbogbo ẹjọ́ tà ń rò lórí Facebook nísìnyí tẹ́nìkan bá wá tó bá fún mi ní hundred dollar fún mi ní tó fún mi sixty gan bú mi you understand me ẹni tó bú mi ní hundred dollar ó bú mi míwà mo fún àwọn èèyàn ní mọ́tò rí èmi Bọ́lá lórí Facebook mo ti ṣe rí kí n tó wá sórí Facebook mo ti ṣe because àwọn èèyàn náà máa kọrin wá ti sọ pé ó dúpẹ́ Ọlọ́run tó bójú jẹ ọlọ́wọ́ ojú tèmi náà rò pé bàjẹ́ ojú wọn ló bàjẹ́ ó di létà kan tó mọ̀ àwọn tó kàn sáàyìn torí ẹ̀ mo sọ pé mo ní karma is rolling mo ní by the time everybody continue to get their karma mo ní they will cry wọ́n sáré kàbàkàbà wọn ò ní lè dúró ta ló purọ́ ń sìn ta ni òpùrọ́ nínú gbogbo wa ta ni òpùrọ́ nínú èmi àti wọn nígbà náà wọ́n sọ wípé kò mà sí anybody tó rán Kwame wọ́n ní kò ṣe o tó bá yáwó lè lọ gbé Buhari ibi tóun àti Buhari ti dúró pé Buhari ló rán so that èmi á lè máa sọ̀rọ̀ Buhari torí pé wọ́n ibi tó ń sọ̀rọ̀ dé <laughs> píchọ̀ Buhari wọ́n fi píchọ̀ ọmọ Buhari màmá yẹn ó fi píchọ̀ ọmọ Buhari wọ̀n mẹ́ mo sọ fún mo sọ fún Sọjí mo ní kókó àwọn àgbẹ̀rí kẹfù mo nítorí gbogbo góòlù tó fi tó fi ṣakọ yẹn àti tó ti ní tẹ́lẹ̀ ṣé mọ̀ pé wọ́n ní ilẹ̀ wọ́n ló wọ́n ti ní àwọn nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀ pátá ni wọ́n máa gbà padà lọ́wọ́ ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún mo sọ bẹ́ẹ̀ fún Sọjí Kwame ló bẹ Sọjí wà náà lẹ́yìn ìgbà náà tó wá jáde tó wá mi gbogbo ẹ̀ ni mo mọ but wọ́n máa rí pé wọ́n gbọ́n wọ́n play gbogbo game gbogbo game tí wọ́n play yẹn is a chicken game because the place ibi tẹ̀mí ti dérí wọn ò débẹ̀ rí experience tẹ̀mí ti ní wọn ò ní rí gbogbo wọn òṣì tán ṣe lórí Facebook yẹn kò ní òsí nínú wọn ó ti yé torí ọmọ kékeré ni ń ọmọdé wọn kẹ̀dẹ̀ kò lè ayé àkẹ́bọ̀jẹ ó ti yé bẹ́yẹn pọ̀ kò lè yé wọn tẹ́mi bá fẹ́ ṣe bí òun ni kò ń ṣòun ló bá máa sọ lónìí ṣóò yẹn àti gbogbo ọ̀pẹ́sìn ó máa ju ti èyí tí dòkà sì ṣe yẹn èyí tí ìyá yẹn ṣe ó máa jù bẹ́ẹ̀ lọ ó ti yé ó máa kàn jẹ́ kó nà kẹ̀ á ṣe tó máa hot gan àwọn kan dẹ̀ tún sọ mo gbọ́ tí sọjí ń sọ pé ọmọ ìyá yẹn kẹ̀dẹ̀ bàbá ẹ̀ ọmọ kékeré ni èló ni ọdún mélòó ni Kwame máa gbà lọ́wọ́ ọmọ wúmà yẹn ọmọ woman yẹn she's be she be thirty now she live in London and the woman say she work in the nítorí wá fún ni ni pé ọmọ woman yẹn according to her ó ní ọmọ wọn ń ṣiṣẹ́ ní radio station ní London wọn kì í ṣe communication o that is presenter gidi lọmọ wọn kì í ṣe Facebook presenters do you understand what I mean do you understand that so If anybody want publicity, if anybody want popularity, if you go to Ore Power, you go to AIT, you go to anywhere, me, whoever, any stations in Nigeria, or the newspaper, Ovation, City People, any news, kò ní kó máa san owó díẹ̀díẹ̀ owó wọn ń gbowó púpọ̀ ti san lórí Facebook yìí kán ní kán san owó kán bá fẹ́ million wọ́n á gbé wọn àwọn ló máa jẹ́ fèsì wọn nínú ìwé yẹn tán bá fẹ́ lè million àwọn wọ́n máa fi wọ́n máa pa gbogbo platform mi page kan rẹ fún wọn ni kò tiẹ̀ tó To tó bá fún àwọn ẹlòmíì twenty twenty thousand wọ́n á gbé wọn a á máa gbé wọn lójoojúmọ́ kó mú kó kàn mú two million jáde kó fún àwọn wọ́n á mọ̀ wọ́n ju kọjá dáadáa so kì í ṣe pé wọ́n fẹ́ mọ̀ wọ́n ni wọ́n ṣe wá kì í ṣe pé wọ́n fẹ́ bá wọn polówó ọjà torí ńgbà tán bá wá wọn ò ní sọ pé ẹ̀jẹ̀ bá wa rajà o sọ fún wọn kó máa bá polówó ọjà wọn ò gbọ́jà wá pé ká polówó fún wọn wọn ò gbọ́jà wá they came for a mission and the mission is to investigate all of you and to put to put you down and to flag you with some things and to show you do you be able to maintain some things when you come back tí kiri yẹn bá tán lọ́wọ́ ẹ̀ how will you be able to ṣé o máa lè cope again ṣé o máa lè gbójú jáde again ṣé life ẹ̀ máa tún remain the same ṣé o máa tún lè sọ̀rọ̀ again pé torí pé o ti lọ́ọ̀sọ̀ owó àbò yàn They are teaching people, these people are teaching people nasty experience that is not good. Experience I want àwọn iṣẹ́, want experience on teach àwọn èèyàn They cannot pray for God to teach them. You know irú àwọn nǹkan bẹ́yẹn. Wọn ò ní gbàdúrà kan kọ́ kọ́ àwọn ọmọ You understand me? Nígbà tí wọ́n kọ́kọ́ fún mi ní owó gbà yẹn tẹ́ tí wọ́n hundred thousand. Mo ní kí lẹ́ni yẹn fẹ́ tán fi fún àwọn èèyàn lóyún hundred thousand lórí platform tán ní kán ṣe ẹ̀. Wọ́n ní kán máa gbàdúrà fún ọmọ wọn pé kò lọ́kọ. Báwọn fẹ́ kó lọ́kọ very soon a dẹ̀ gbàdúrà fún ọmọ wọn náà ọmọ wọn yẹn ló ṣègbà tọmọ yẹn máa ṣe wedding tọmọ yẹn wá pàdé ẹni tó wá rí ọkọ ẹni tó wá fẹ́ Kwame ni wọ́n gbé lọ síbẹ̀ àdúrà tí ìyá yẹn béè lọ́wọ́ mi ni and I prayed it ìgbó dẹ̀ sọ pé tó má máa ṣèyàwó pé à ọlọ́run á jẹ́ kí mi lè wá síbẹ̀ ìgbà tí wọ́n máa ṣe tọ́lọ́run aṣọkọ yẹn Kwame ló lọ bẹ̀ wọ́n wá fi oppress mi but ìyẹn ò dẹ̀ mí pé bóyá ó ti parí fún mi are you getting me Are you getting what I'm saying? So Kwame wá ń pariwo, ó wá ń pariwo, ó ń dùn gan ní Kwame tó full of irọ́. Ṣé ẹ rí pé gbogbo àwọn àwọn speaker mi tó bá gbérọ́ wá fún tọ́ni kò sọ? Ṣé ẹ rí pé majority of them ò mọ̀ pé irọ́ ni wọ́n ń pa ni? But they know náà wọ́n kò mọ̀ pé lè bí ìgìjẹ́ lè lọ́wọ́ mo ta sí ìjọ. Ẹni irọ́ ìgbé wá kí n ṣe fún yín. Ẹ kí mọ́tàwọn èèyàn máa ń sọ pé à ìyẹn ìgbà tán gbé tán ń pín owó fún wọn lórí Facebook gbà pé kán máa bú Tinubu. Mo lé mi mo ní gbogbo wọn gbowó ni tán lẹ́nu kán máa bú àwọn èèyàn. Mo lé mi gbà ẹnìkan dáhùn mi ìfẹ́ dárúkọ ọmọ yẹn àti kì ṣe àwọn nìkan ó ní wọ́n fún ẹ lówó kó búyàn olóòlè bó lóun máa bú anybody tó bá ti fóun lówó wọ́n pín owó fún gbogbo wọn gbà yẹn wọ́n dẹ̀ ń bu èmi nìkan ni mi sọ̀rọ̀ Tinubu gbà yẹn including Àbíkẹ́ ó bú Tinubu stylish bọ́ níwọ̀n nígbè gbòbò tó kọ́ rẹ̀ ń jaga báyìí are you getting what I'm saying ẹ gbọ́ nǹkan tí Bímpé sọ Adébímpé aláṣọ àdúrà ó ní wípé this woman have been in Fraka for decades long beginning of the fracas ló ti wà ń bẹ̀ pé because she remember the day they used to measure her name and òótọ́ ọ̀rọ̀ ni Bímpé sọ níbẹ̀ yẹn do you know why I say it's true because nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń gbé woman tí woman yẹn máa gbé picture kan wá torí mi ò dáyàn mọ́ mi ì dáyàn mọ́ ẹni tó jẹ́ CBN governor ń gbà yẹn òun náà ṣe ń ṣe òfèsè yìí màmá yẹn gbé ọkọ ọ̀rẹ́ ẹ̀ kan wá ó ní CBN manager tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo gbé sórí platform mo ní CBN manager ni wọ́n o kìrìkọ̀ kìrìkan àwọn ọmọ ayé wa ń fi mí ṣe ẹ̀yẹ lábẹ́ platform náà lọ́jọ́ náà lọ́hùn ìyẹn mi pé tí wọ́n bá sọ fún mi lèmi ń sọ màmá yẹn á gbé nǹkan kan fún mi ẹ bú èèyàn ló máa gbé fún mi á máa gbé lọ́rìjìnà fún mi á ní kí n lọ máa advertise kí n máa lọ ṣe happy birthday máa ṣe é fún á lò máa rí mi báyìí kò ní dá mi lóhùn tó bá ti yá tá bá pò tó bá ti lè ṣe yẹn tó máa ṣe ló máa gbé mi sí ìsìkọ̀ kò ní gbé kọ́ọ̀lù this woman nígbà tí mo dẹ̀ sọ ọmọ tí honourable Simi tó máa ń pariwo Simi Simi yẹn Simi ọjọ́ tí Simi bá mi sọ̀rọ̀ Simi ní kí n máa lọ búyàwó Tinubu orí live chat ó tún pè mí lọ́jọ́ kan lórí live chat ó ní kí n lọ búyàwó Tinubu <laughs> Simi ẹ mọ̀ pé èmi láìkí báìbù gan báìbù rèé fídíò yẹn wà lórí mi ì lè má wo gbogbo fídíò tí mo ti ṣe lọ́jọ́ yìí tí mo tún wọn bó ṣe pè mí mo ṣe pè sórí báyìí mo ti ṣó ṣí eré ní sinmi ṣó sínwín ní mo wá bẹ̀rẹ̀ sí í bú pé owó ní kí lọ́ọ́ máa búyàwó Tinubu ó kọ́kọ́ bá mi sọ̀rọ̀ ní kọ̀rọ̀ mo ní kí ìyàwó Tinubu ṣe fún ó ní Olúrẹ̀mí Tinubu ṣe pè nìyẹn ó ní mo ní kí ló ṣe fún ó ní tí ó láwọn pàdé nínú mọ̀ ní mọ̀ kan ní Àbújá ó ní tó máa kí orí kò ní dáhùn kan wà síbáyìí mo ní tí ẹ bá dẹ̀ ti kíyàn tí ò bá dẹ̀ ti dáhùn ẹ má kí mọ́ that is my own I do greet some people ibì kan mo lọ rajà níjọ́ bí mo ṣe fẹ́ ra ọṣẹ tí wọ́n fi ń fa bọ́ torí wọ́n máa ń ṣìpù ń bẹ̀ ń bá lọ rà á wọ́n dẹ̀ máa nígbà yẹn wọ́n máa ń ra mo ṣàmà àwọn nǹkan tí a máa rà tí a lè ra twenty dollar ń ta a lè rà bí àbí seven dollar eight dollar ń bẹ̀ àbí ten dollar so ó máa ń ṣì so I go there bí liquidation kìíní ni so bí mo ṣe débẹ̀ yẹn tẹ́niyẹn ti fẹ́ máa ti fẹ́ máa pé akànbèrè price tó dẹ̀ kanra mo kàn páàkì ẹ̀ ni because mo kàn wí pé èmi ò ní rí ẹ mọ́ for some time tọ́lọ̀ bá ti sọ pé máa tún wá sí ibà yìí kọ́lọ̀ ń dẹ̀ mi wá sí ni gbàtẹ́mi àti àjọ ní bíṣẹ̀ mo wá ra nǹkan ni I don't tell some people tí bá kí to tó bá down má kọjá lẹ́gbẹ̀ẹ́ tó bá dẹ̀ down ọjọ́ yẹn mi pé next time tí bá tún rí ẹ máa tún kí ẹ good afternoon how are you yẹn mi pé mo kí good afternoon níjọ́ kan o down Dada. màá wá sọ pé how are you was your day have a wonderful day yẹn mi pé màá fi jára sí you understand what I mean mo ní tẹ bá ti kíyàn tí ò bá ti dá yín lóhùn ẹgbẹ́ sẹ́gbẹ́ nǹkan tí mo advice ẹ̀ fún nìyẹn asọmọ ìlú mi torí ìyá yẹn náà àǹtí yẹn ló introduce sí mi pọmọ ìlú ẹ̀kan àtijọ́ wà tipẹ́ àwọn tíjọ́ wà tipẹ́ tipẹ́ àwọn ò kì í jà kankan yẹn náà ní àǹtí nice gan mo ní àkóso problem lẹ́sẹ̀kẹsẹ̀ síbi ó máa sọ fún mi á ní kí n lọ bùgbà mí ó tún lè ní kí n ó lè ní kí n bú ọkọ àǹtí yẹn ó lè lọkọ àǹtí àǹtí yẹn nice gan ọkọ ẹ̀ ò nice ọkọ ẹ̀ wèrè gidi abẹ́ẹ̀ sí sọ̀rọ̀ fún mi yẹmi pé ṣé nísìn nígbà tẹ́ni wọn bá rajà lọ́wọ́ mi tó bá gbé ẹjọ́ ọkọ ẹ̀ wá fún mi tán ní kí n bu ṣé kò ní sọ pé torí ẹ̀ lówó òṣèrajà mọ́ they will be looking because all the promises they promise you if they are not the one they are not in position to help you all those things irọ́ lórí irọ́ náà the majority bá dé now they will look for something láti sọ fún ẹ láti dà ẹ́ sífìrí láti dà ẹ́ sọnù wọ́n dẹ̀ fẹ́ kí akèrègbè kojúwe síbi tán máa fokùn sí lọ́rùn ẹ̀ ìyẹn mi pé wọ́n á jẹ́ kí wọ́n fúnra rẹ̀ ní kó o ṣe nǹkan tó máa fi ṣe ẹ́ léṣe And when ló plan ẹ you'll be thinking that they love you they actually want you They'll be putting something èmi that you come here to buy a woman ẹ̀ jẹ́ àti bu dáadáa òun ló ṣe jẹ́ pé kí lorúkọ ẹ̀ sọjí ló ṣe kọ́kọ́ fẹ́ gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé mi wàá mọ̀ nǹkan tó fi gbé sílẹ̀ torí pé ó mọ̀ ìpọ́wọ́ máa bà wọ́n òun ló ṣe ń preach lọ́sàn-án àti lóru pé obìnrin yẹn wọn ò fẹ́ kẹ́nìbọ̀dì sí òun débi tí ò ní dáa ibi tó máa yá yóò ṣe máa bàjẹ́ pátápátá nígbà kìnnìkan kìnnìkan tó fi ń sọ gbòye I was the one that tried to tẹ́ bá ní mo purọ́ mo lè play ẹ̀ fún To fi bá mi sọ̀rọ̀ more than an hour Are ẹ̀ ni mo play ǹjẹ́ mo sọ pé mo ní mo voice note for sale i have a lot of voice note reason why i record because of ondewaju ondejo àwọn ló máa pè mí mi ò lè fẹ́ kẹ́ anybody tún lọ rope me. i have to be smarter than them ta ló ń pè láti London ẹ má pè mí i call you back i don't know the person calling me number London mi ò lè ráyè gbé nsìn because number tí mò ń lò náà nìyẹn ó number tí mò ń lò gọ̀gọ̀ number tó pè sí yẹn ẹni tó ń pè whoever is this number ẹ má bínú so me i don't know the person o aha but why you yẹ pé o fẹ́ bú mi ni rò dáadáa o tó bá bú mi ìpè ní máa gbé ẹṣẹ́ o mo tó bá jẹ́ pé oore náà ni you are welcome to call me okay so i'm just trying to explain things to you okay now wọ́n ló wà nínú nǹkan tí adébímpé aláṣàdúrà tó sọ nísìnyí you get what i'm saying gbogbo ọ̀rọ̀ yìí ẹni yẹn sọ pé wọ́n búyàwó Tinubu pé kí n máa búyàwó Tinubu mo jáde wá sọ̀rọ̀ tí n bá sọ èmi Bọ́lá Fọláṣadé sọ̀rọ̀ mi máa ń yàtọ̀ ni mi ò nílì láti purọ́ because cat kankan máa rojọ́ tí ò mẹ́wọ́ owó jáde gan it's not a good thing kí n kò máa rojọ́ ẹjọ́ yẹn ò mú wá ẹjọ́ tó máa rò tó máa báyé ẹjọ́ tó pé àwọn tó bá ti purọ́ náà máa fún lówó because people are playing game ẹ̀yin onírọ̀ náà fẹ́ gbèsè olódodo ò ráyé wá kò ní lẹ́ni kó ní nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn á because ó ti jó lódodo so share with you mo fẹ́ máa but once in a while I try to explain today today message is also bam bam things that you don't understand try to understand it but what I'm just trying to tell you is that shame, ń gbà tí Kwame ìkúrọ́ ń jọ́ náà woman náà ló bẹ̀ anybody tí mò ń dárúkọ kò to ń wo tiẹ̀ mọ̀ wọ́n rí ọ̀tọ̀ lẹ́ni tèmi ń sọ ọ̀tọ̀ lẹ́ni tó ń just to defend her ṣáàṣì tún ṣàbí kò tù ebi rẹ̀ bínú náà sí ẹni tí inú ṣì ń bí mi sí nísìnyí eh? torí mi ìjọwọ́ kú amẹ́rí kò dẹ̀ lówó tó lè fún mi kò dẹ̀ lóore kan lọ́wọ́ báyìí tó lè ṣe orí ìrù ló ṣe ọjọ́ tí mo ti mo kú amẹ́ lórí Facebook yìí kò sóore kankan tí ipa ẹ̀ fẹ́ ṣèdí she's always on somebody on me and ẹni tí ò bá dẹ̀ tó mi tó yẹ pé mi ò ṣẹ̀ mi ò tún rò tó yẹ pé she just want to she's after me mi ò lè mi ò lè mi gan ò lè ró rere rò ó mi ìnírò burúkú sí ọ̀bọ̀ tí ré mi àtọkàn mi nílẹ̀ mi tí n bá dákẹ́ mi ò lè ro rere ro tí n bá rí ọ̀tá ẹ̀ kẹ́niyẹn gan jẹ́ ọ̀tá mi mi ò ń darapọ̀ mọ́ta o mi máa bí fẹ́ yẹn ju òun lọ because she's a bad girl. I was explaining and she's busy telling me, irọ́ ni mo pa telling the whole worker. She's, says Otobola is a liar. They gave her 30,000 and she stole the money and she did this and that, did, did, did, did, did, did, and all the money. Ask me, the money they gave to this girl, is it no more than 30,000? the money this girl be without selling anything and she's not being promised and she's not doing anything for these people kọ́ máa sọ pé bóyá wọ́n ran ni ẹ mọ iye iṣẹ́ tó ń mi ní Canada ni wọ́n á ní kí n lọ síbi gáràjì wọ́n ra mọ́tò lọ́wọ́ mi wọn ò ra mọ́tò yẹn mọ́ wọ́n á dà mí ríboríbo wọ́n á apart from pé wọ́n dà mí ríboríbo bẹ́ẹ̀ wọ́n tún débẹ̀ ẹ mọ̀ nǹkan tó máa tún ṣe màá tún bá tún bá padà dé ilé iṣẹ́ yẹn máa á kò máa lé mi ṣáṣáṣáṣá wọn ò ní rẹ́kọ̀ọ́ kọ̀ mi wọn ò ní rẹ́kọ̀ọ́ pẹ̀lú mi wọn máa dàbí pé bóyá wọn ti lọ send message wọn ti pè wọ́n wọn ní kó má bàa mi sọ̀rọ̀ mọ́ they are now chasing everybody away from me the bad people now getting more face favour and good person now being ridiculed molest attack disgrace oríṣiríṣi nǹkan ni wọ́n ṣe fún mi and Kwame dẹ̀ gba iṣẹ́ náà ó ní gods ṣé àwọn ti gbé nǹkan wọn dókè tí ìyá yẹn bá kú lónìí kò ṣẹ́kú ó ní ọmọ bẹ́ẹ̀sán ó tún máa ti ní grandchild àbí bẹ́ẹ̀ kọ́ kò ṣẹ́kù bọ̀ tí wọ́n tó tí ì débì kankan táwọn bá joyè láti bá yé èèyàn jẹ́ wọ́n máa jèrè bóyá ọmọ wọn máa jẹ́ ìwọ tó tí ì débì kankan ò tí ì gbé tí ẹ dáyà o tún ń pọwọ́ láti bá ti èèyàn jẹ́ tí ò ṣojú ọ̀rọ̀ tí ò ṣojú ẹ̀ gbogbo tí máa sábà ní ọ̀tọ́ bá láǹpọ̀rọ̀ ni bí àǹtí ṣe sọ pé kí n bú Tinubu torí ẹ̀ ńgbà tí mo tún wá rí tí wọ́n tún sọ pé àǹtí tún yùsù mọ́ Tinubu ó tún surprise mi pé irú géèmù burúkú wo nìyẹn mo dẹ̀ mẹ́pẹ́ wọ́n máa ń ṣe dáadáa tó bá lo like wọn àwọn politicians wọ́n máa ń play game pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n lè dédé wá bá ẹ̀ ń sìn kan sọ pé ṣé o mọ̀ pé ẹni yẹn o mọ bí tó o ṣe kinní kan lánàá tí ò da they want to see your reaction they want to see you maybe you are going to hate the person because of that of course wọ́n bá sọ pé o ṣe nǹkan burúkú fún mi tí ò da fáwọn èèyàn èmi Bọ́lá Fọláṣadé máa yẹ against ẹ̀ mo lè béèrè lọ́wọ́ ẹ̀ why torí ẹ̀ nígbà kan sọ pé mi sí ń pa àmọ́ sọ mo ní mo béèrè lọ́wọ́ mi sí ọjọ́ tí mo rí tó èmi i'm a both person even k one, whatever ẹ̀ tó bá ṣe gbogbo tí so. sọ bó ṣe jẹ́ nìyẹn etí ò bá rí bẹ́ẹ̀ máa sọ pé kò rí bẹ́ẹ̀ ó ti yé ẹ̀sìgẹ́sì kan tí mo sọ so wọ́n máa play game pẹ̀lú yàn gbà mí tó máa ní pé kán ṣe báyìí you understand me but when you are playing game with me tó bá sọ pé wọ́n ló ṣe nǹkan burúkú tí mo lè pé fọ́dàs ní kìí ṣe mi ló ṣe fún mi ní tòótọ́ tó bá jẹ́ géèmù kan ló play tí mo mọ̀ máa react lórí ẹ̀ mi ní support ẹ̀ torí pé you are doing bad thing to somebody tèmi ò mọ̀ àmì tí to pé mi mẹ́ni yẹn rí nǹkan tó dẹ̀ ṣe yẹn bad ni I will not I will not support you láéláéláéláé torí pé mú kí n bá lè get favour lọ́dọ̀ ẹ̀ because mo wẹ́ pé tí yóò bá sí bí ọlọ́run wà ń bẹ̀ so me so not supporting you I don't hate you but I hate what you have done to others because you are done you didn't do it to me kí ló fún mi ní god àti authority àti courage pé ò ní ṣe fún mi lọ́la ní tó bá ṣe fún yàn tí bá support ẹ n tí kwame ṣe lélẹ̀ tó ń purọ́ kò sọ pé mummy ẹ ṣọ́ pé àǹtí ẹ ti onísàn ọ̀dọ̀ wọn ti fún lówó ń gbà yẹn torí ẹni tó bá rán yàn iṣẹ́ náà ni ọ̀gá ẹ̀ ó ti yẹ yín ọ̀gá ẹ̀ dẹ̀ ti fi ọ̀gá tó wọ̀n ẹ̀ nìyẹn ọ̀gá ẹ̀ tó bá sọ pé òun lè sáàkẹ́ lónìí ọ̀gá ẹ̀ ni ìyá yẹn jẹ́ ó dẹ̀ ti sáàkẹ́ ìdànù nìyẹn but customer tèmi ni ó ti yẹ yín ìwọ́n wí ọ̀dẹ̀ ọ̀dà kẹ̀dẹ̀rẹ́ ó wá mọ ẹni tó jẹ́ pé mo sọ pé mo mọ̀ rí tí mo ti ń tẹ̀mí drag tí mo sọ̀rọ̀ ẹ̀ dáadáa lórí Facebook so you understand me tó dẹ̀ jẹ́ pé one night stand mi you know that person is we in one way or the other we are we know each other we close and that time nǹkan tí mo pè orúkọ oríṣiríṣi mo pè màmá yẹn náà orúkọ oríṣiríṣi tí mo pè yes i have right to call because anything tí mo ní mo fẹ́ rí yẹn gan ìwà tí mo ní wọ́n wù sí mi àti gbogbo nǹkan tó ń ṣe mi terrorist ni mo dẹ̀ pé wọ́n terrorist ni fún ìlú Canada àti fún gbogbo bí wọ́n ti sọ̀rọ̀ lórí Facebook mi ò deny up to today you understand what I mean so in tó bá fẹ́ kàn ṣe fún ẹ má ṣe fún others Simisola sọ pé kèmí máa búyàwó ìyàwó aṣáájú and that time kẹ̀dẹ̀rẹ́ kò pẹ́ kò jìnnà ni mo rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní drag ìyàwó aṣáájú ní orí social media during that time yẹn ni wọ́n drag ìyàwó aṣáájú bí ẹni máa pa wọ́n tán máa ní ẹ ó bú ọmọ jọ́nálìsì kan ó sọ̀rọ̀ sí pé kìnnì kan kan but ọmọ jọ́nálìsì náà lè bú ìyàwó ke ìyàwó aṣáájú during that time yẹn ni during that time yẹn ni ni wọ́n ní kí n bú ìyàwó aṣáájú mo nígbà tí ò ṣe mí wọn ò ṣe mí náà you understand me this is what they do ẹ̀gbọ́n ìwà yìí sinmi àti ìyá olówó godmother yìí bí ẹ̀gbọ́n àtàbúrò náà máa jọjọ́ ń ṣe àwọn náà introduce simi simi pọ́ ọmọ ìlú mi kan ìyẹn mi pé ọmọ ìlú ẹ̀ kan má lọ gbé wá tó máa tó rọ́ọ̀bù ayé ẹ̀ wọ́n gbéra àwọn méjèèjì ṣe mọ̀ pé àwọn méjèèjì wọ́n lọ sí Ondo State lẹ́yìn tó ń sùn mí sí kóòtù tán inú pálásì tí mo ti ń ra ráìsì fún wọn gbà yẹn àti gbogbo ìkàlẹ̀ tí mo ti ń ra wọn wá gbé ẹnìkan láti Ìkàrẹ́ wọn wá lọ sínú pálásì wọn lọ sọ́dọ̀ torí pé mo sọ pé ajagunà ẹ kábíyèsí Olúkàrẹ́ is my daddy kì í ṣe biological daddy ni but ọmọọba ni mí ìdílé wa ló ń àwọn náà dẹ̀ wà lára ìdílé ọba ọmọọba tó ń jọba bàbá mi náà ni wọ́n ó ti yé kì í ṣe pé mo sọ pé mo fẹnu jẹ́ princess you understand what I mean wọ́n kúrò nílùú ní níbẹ̀ yẹn wọ́n láti Àbújá Àbújá ni wọ́n ń gbé àwọn méjèèjì wọ́n lọ sí Kàrẹ́ wọ́n lọ sílé ọba mo wá tún sọ pé kí lè lọ ṣe nílé ọba ń sìn nígbà tẹ sùn mí sí kóòtù kí lè tún lọ ṣe wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé iṣẹ́ fún ìyàwó ọba gbogbo ẹ̀ ní mo mọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí wọ ọṣẹ́ mi pé mi lọ fi one million àbí one point something one hundred two hundred máa send sí àwọn one point something million ni mo fi ra rice lọ fún wọn kàrẹ́ àwọn bẹ̀rẹ̀ sí kówó síbẹ̀ ẹ mọye owó tí àwọn èèyàn wọ́n sọ àwọn èèyàn di olówó simply because wọ́n fẹ́ rí dìgbò yìí kí ni mo ṣe gangan àbáwọn èèyàn kàn ní ọdẹ orí ẹ ti wọn ti ìwọ dẹ èmi dẹ ń sọ tòótọ́ ọ̀rọ̀ dípìlì ọ̀rọ̀ yẹn àlàyé yẹn èmi ló yàtọ̀ lọ́hùn ìwọ ò mọ nǹkan kan wọ́n kàn ní kó máa bú pàdé máa sọ pé ìrọ́lọ́pàá o ìrọ́lọ́pàá o ìrọ́lọ́pàá o ìrọ́lọ́pàá o ìrọ́lọ́pàá o ò wá fẹ́ kú nítorí godmother sì tí ì ṣe pé bóyá ó bá ẹ rajà kò kúkú sọ pé òun máa kọ́lé fún ẹ ó dẹ̀ kọ́ ó fún ẹ lówó tó kọ́lé kò lóò máa ra góòlù fún ẹ nígbà tó kúkú wá ó ra góòlù fún ẹ in tí o promise o pro o ṣe gbọ́ ẹ fún ẹ po o tún wà satisfy ká mà ló ń rò ní ẹ ò dẹ̀ tí ì rí ká mà kankan gbogbo tó ṣe fún mi tó bá ṣe fún ẹ pẹ́rẹ́ ó máa gbẹ̀kú ni ò lè jáde mọ́ wà láìtàláì ò lè jáde mọ́ ó rẹ pé ibi tá lóde ni kí ló dì rí tó fẹ́ kú sí nǹkan mẹ́ gbogbo àwọn tí mo sọ tí bá léèyàn ṣẹ̀mí ó ṣẹ̀mí ni téèyàn bá ṣẹ̀mí díẹ̀ díẹ̀ díẹ̀ mi ò ń tètè rí ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀mí o mi ò ń tètè rí mi ò yọ dẹ́ I am not a fool but I just see that if you want to live long you don't see all mistake of everybody. You don't see mistake all the time. You understand what I mean? You don't see people's mistake all this time. Even when that person made mistake, just wave it, just forget about it. To ba fẹ́ pẹ́ Ko mama ko rojoku. That's what I do these days. Kí ló tí rí? O tí rí nǹkan tó bá gbé pé ẹ tí rí nǹkan kan. Àwọn tó kọ́, àwọn bàbá lórí yẹn. Kí wọ́n ní ẹ tí rí nǹkan kan, ẹ tí rí nǹkan kan you see nothing yet wọ́n tún fi òyìnbó sọ wọ́n tún fi ìjẹ̀bú sọ òyìnbó yẹn ó ti yé yín you see nothing yet you getting me máa jáde wọ́n ní kí lọ nígbà tí ìyẹn sinmi ní bú ìyàwó Tinubu ìyá olówó ní kí n máa bú Tinubu ni wọ́n wá gbé jáde òun àti Tinubu wọ́n jọ dúró girlfriend Tinubu kò sí nǹkan tá àti ìgbọ̀tán mẹ́. this gay Facebook I just uh, look at this nígbà míì náà máa dẹ̀rì máa rí sinmi náà á dúró I know people who know Tinubu K1 know Tinubu very well. You go to K1, you go to Tinubu's house every minute, Baba Tinubu. You go to his house. I know people who know him. Àtobìnrin tó mọ Tinubu. Ní Ẹ̀pẹ́ mẹ́yẹn, Àǹtí Rámọ́tà, kí lorúkọ Mrs. Bankole? she's like a friend and sister also to me also in law ẹ̀pẹ́ ni wọ́n ó ti he knows Tinubu very well he knows his part of people work for Tinubu very well anywhere yeah, and she's in Lagos bí lára àwọn secretary tó ń dá àwọn tó máa ń kàwé èkó ni ní aláwùsá you understand me is like most of you Ni o ni moti ti jẹ́ nǹkan kan bọ̀ mú mọ́ ọlọ́run tó mọ gbogbo ayé tó ti dá gbogbo ayé tó dá gbogbo ènìyàn Kwame in tó ṣe sílẹ̀ tó bá jẹ́ pé o fẹ́ ni ọlọ́run ilé ìdùnmọ̀ àrùbó máa sunkún tó máa fi darúgbó ni because ó ti ṣèkà ó ń ṣèkà èmi nìkan náà nígbà kan ó ní o need address mi torí pé àwọn kan tó wà nínú fraka àwọn kan tó ní wọ́n ṣe yorùbá nation agitation pé wọ́n sọ pé wọ́n need address mi wọ́n fẹ́ wá assassinate èèyàn ní Canada ìwọ iná nìkan ni ìwọ kù amẹ́yìn àti ìgbésẹ̀ ni mo mọ̀ ẹ̀rí tẹ́lẹ̀ tó bá yẹ kẹ́ ìjẹ̀ṣà kí ń gbé láàsì ìjẹ̀ṣà kí ń gbé láàsì ìjẹ̀ṣà kí ń gbé láàsì ìjẹ̀ṣà kí ń gbé láàsì bọ̀ ìjẹ̀ṣà ni ó lè ìjẹ̀ṣà ní gbogbo gbogbo alágídí lè sí èrè ìjẹ̀ṣà ní èrè ìjẹ̀ṣà ní àjòlá ìjẹ̀ṣà ní òpùrọ́ ìjẹ̀ṣà ní kó sọ̀rọ̀ tí ò ṣojú ẹ̀ ìjẹ̀ṣà ní apàyàn ìjẹ̀ṣà ní ògbéyàn mẹ́ láàyè isí kò sí bí mi ò ṣe ní láìkí ọmọ yẹn ìbá àbú mi torí nǹkan tán ní kó ṣe ni torí wọn máa sọ pé ṣé ó rí ìyá mú ẹ sí àbí kò mú yín mà ìyẹn dokas mo ì máa torí kò mọ̀ bọ́tí wọ́ ó ti mọ̀ ó mọ tòótọ́ and most of you go gan pàápàá ìmọ̀ tòótọ́ bó tẹ̀yẹ pé dókàsì ti mọ̀ tòótọ́ kò ní dùn mí because ìwọ gangan ló ló wà lára àwọn to destroy business mi ìwọ ò dẹ̀ ní business a lè destroy wọ́n pa bàbá ọmọ mi so tí n bá sọ fún ẹ pé n tí o ṣe fún mi náà kí n sọ pé nítorí pé o ti gbowó kí bàbá ọmọ tiẹ̀ náà kò kú kì í ṣe èyí tó wà ní nàìjíríà yẹn o èyí tó ṣe fi sílẹ̀ bóyá èyí tó ń gbé sọ́wọ́ yẹn kó kú kó lè mọ bí ó ṣe feel torí pé gbogbo nǹkan tí Ọlọ́run ṣe fún ẹ tí wọn ò tí tí wọn ò tí fọwọ́ ìbàjẹ́ sí ló máa fi ń ba ayé èèyàn jẹ́ ló dẹ̀ fi ń oppress ló dẹ̀ fi ń ba ayé ló dẹ̀ máa dúró pé táyé èèyàn kan bá bàjẹ́ ẹni táyé ti bàjẹ́ pátápátá táyé máa tún bàjẹ́ kíníkan kíníkan sí bóyá tán bá ṣe fún ẹ bóyá you will know how it is ṣé o mọ̀ pé bó ṣe wà á sì tán bá sùn ẹ sí court tí bàbá ọmọ ẹ tó bá tún fòṣọlẹ gbàm tó bá kú tán dẹ̀ pa ṣé o mọ̀ pé ó máa mọ̀ àwa mọ̀ bó ṣe sweet tó náà torí ńgbà tọrọ ṣẹlẹ̀ ńsẹ̀ òun sọ ẹ kì í ṣe wọn nìkan ló máa kọ́kọ́ ṣe irú ẹ̀ fún kí wọ́n ti ṣe fún ẹ ṣe bó jèrè ṣó ṣọ́ọ̀tì kí wọ́n ṣe fún ẹ ṣe bí òun kàn jẹ́ godmother ó pè ò gbágo mọ́ ní tó ń ṣe nìyẹn wọn ò ní gbágo mọ́ because the game is over with you báwọn tiẹ̀ ṣe jẹ́ èwo ń tàlàbà ń bèjì gan díẹ̀ ni alábọ́run ṣe máa di ṣòkòtò mo ní wọ́n ní kí n bú lágbájá ńgbà mo ní mi lè bú Tinubu o ńgbà tó yá gbàtàn dẹ̀ ní kí n kọ́kọ́ máa sọ̀rọ̀ wọn ẹ̀yìn táwọn bá ti ṣẹ̀wọ̀n tí mo fi mọ̀ pé ìdí tó pọ̀ ló wà lára ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tó pọ̀ tó pọ̀ ló dì mọ́rọ̀ yẹn àwọn tó wà behind it they are much mo wá pé ńgbà tí wọ́n sọ pé kí n máa bú Tinubu mo ní à ah, èmi ò máa bú Tinubu on a grand on a neutral ground mo wá jáde mo kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì àwọn tó ní kí n bújọ́ náà lọ tó ní kí n tẹ̀ sójú ẹ̀ dáadáa mo wá jáde mo wá ní ẹjọ́ sà wọ́n ní àwọn ọmọ yín tí wọ́n bá ti ṣẹ̀yìn o ẹ kì í gbẹ́bẹ̀ mọ́ o ọjọ́ tí mo ṣe ṣáàtì yẹn lọ́jọ́ náà lọ́wọ́ àwọn àǹtí mi àwọn ìyá godmother yìí tí ó ṣe ń lọ mi àwọn ni wọ́n jẹ́ kí n ṣe kí ni àwọn ló jẹ́ kí n ṣe ṣáàtì náà lọ́jọ́ náà lọ mo wá fi ìkúnlẹ̀ bẹ̀ ìkúnlẹ̀ mo ti ṣe ṣáàtì náà lọ́jọ́ náà lọ kò tẹ́ wọn lọ́rùn and they have to go to another place ẹni tó máa tẹ̀ sí Tinubu lórí mi ò wá mọ ẹni tó ń rán o tán ní kó máa lọ fẹ́ nìyẹn lówó wọ́n ṣe gbé lọ sọ́dọ̀ Tòkunbọ̀ àmì Ẹsábọ̀dù nìyẹn bó ṣe tẹ̀ nìyẹn ẹni ẹ̀ wá ń tẹ̀ wá ń tẹ̀ wọ́n á tún gbé lọ sọ́dọ̀ àwọn ẹlòmíín wá ń tẹ̀ so òun ní bá sọ̀rọ̀ mi but kí ni àwọn èèyàn máa gbé sójú tí ẹ mọ̀ pé tẹ́ ń bá ṣọ̀rẹ́ tẹ́ ẹ fẹ́ burúkú fẹ́ máa sọ pé kọ́ máa bù because they want to remain they want because you are praising that person and they want to, they know that actually when you are praising Tinubu his good attention is going to get, get close to you then you're going to be sharing part of them and you know people behind and supporting Tinubu they don't actually want rival and there is no how they are not going to have rival they don't want people because you are a politician when you don't want more people then you want your candidates that person you say you love you want the person to be backward. God bless you. You want the person to be backward. They are trying to separate lé when èèyàn sẹ́yìn nígbà tí nígbà tó ní kẹ́mi bú Tinubu ẹ lọ wo ṣáà tí mo ṣe three years ago èyí tí mo ṣe three and a half years ago I was talking about good about Tinubu complaining about MC talk much about uh, Malaika Pasuma àgbà míì Wàsíù ìgbà míì kẹ̀dẹ̀rẹ́ mi ní sọ̀rọ̀ Wàsíù mọ́ tó bá tún ti di pé torí mi kàn lè jẹun kàn lè jẹun wálẹ̀ inú mi kàn tún lè wálẹ̀ kí n kàn tún rántí ọjọ́ ọ̀rọ̀ kan tó bá ṣe dáadáa fún mi tí mo kí n kàn rántí ọjọ́ kan mọ́ àbí kí n kàn tún rántí àwọn ọmọ ẹ̀ nígbà yẹn kò fọmọ wọ̀ mí rísì tí mi ò fi fọmọ wọ kéwọ̀n mọ́ ni pé kò fi ọwọ́ ọmọ mi wọ̀ mí kò fọmọ wọ̀ mí especially Adébùkọ́lá yẹn kò fi ọwọ́ ọmọ yẹn wọ̀ mí mo máa ń fi ọwọ́ ọmọ wọ kéwọ̀n many times manito torí Isabella máa ní tòtórí ìdáyà máa ní tòtórí fẹ́mi máa ní tòtórí lágbájá tòtórí tàmẹ̀dò máa ní mo fi ọ̀wọ̀ yẹn wọ̀ bọ́ kó fi ọ̀wọ̀ kankan wọ̀ mí it touches me like and my daughter like kí ló ṣẹlẹ̀ wickedness táwọn yẹn bá wà láyé ton ti rí tán ti di ẹni tó ń nu èèyàn lẹ́gbàá táyé ti sú wọn tó yẹ pé wọ́n fẹ́ kúkú kúkú wọ́n máa ṣó ti yẹ ìmọ̀ ẹ̀kọ́ fìyà lẹ̀ fọmọ náà wọ́n máa pè training what about ìwọ tó wà nínú tó ti rówó rí tó jẹ́ pé inú ìṣẹ́ àtìyà ni wọ́n bí ẹ sí bàbá ẹ ò lórúkọ màmá ẹ ò lórúkọ wọn mọ ẹ yàtọ̀ sí pé kó sọ pé ọmọ ọlọ́run ẹ màmá ẹ gbàdúrà dáadáa nobody èṣù gan ní nàìjíríà gbà gbàdúrà èṣù èṣù go to church tó bá gbọ́ pé satan go to church ó lọ church ó wà ní bíbélì bí wọ́n dẹ̀ go satan go to church in nàìjíríà okay imagine imagine èèyàn máa ṣèkà despite gbogbo nǹkan tó ṣe fún mi yẹn ṣé o mọ̀ pé lẹ́yìn náà ni ọ̀rọ̀ ọmọ Kwame jáde síta gbangba ọ̀rọ̀ ọmọ Kwame despite gbogbo bó ṣe ṣe attack tọrọ dẹ̀ wà ń court kì í ṣe ọ̀rọ̀ kan mo wà ní ó dà pé wọ́n bàbá ọmọ mi kú in Canada a lot of problem mo wà ní kóòtù ojoojúmọ́ tí wọ́n lọ báyìí wọ́n sọ pé tó bá tún ti sọ̀rọ̀ ó mọ̀ ẹ̀ báyìí wà lọ kóòtù wà lọ kóòtù kò wá bàbá ẹ̀ tán kò tán mọ́ ẹbí àtàrẹ́ ẹ̀kọ́ kan ìjẹ̀bú làwọn tó máa sú mi ìjẹ̀ṣà ni wọ́ ghana lórí ilé tì mọ́ you understand what I mean wọ́n dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ yẹn ìkàdó lẹ́mú ó dẹ̀ mú pé kà ní àwọn èèyàn tó mọ̀ pé wọ́n ń ṣèkà pé wọ́n lò wọ́ láti ṣèkà yẹn ni wọ́n bìí nípa àwọn kan làwọn ṣèkà and many things let me now tell you today before I will round up in a few moments any minute, minute I mean before one o'clock, I will round up here, you know. I want to tell you today, a lot of people playing this game, they actually knowing, they detect a lot of people who are hardworking. They de detect the bad people. Want to detect aláṣẹ́wó original. Want to detect ẹni tó lè gbowó But you know what? The game is irritating me. It look like ó dàbí ẹ̀gún lára tèmi. I don't like it. Because with the game people have played around me, I've had enough of it. But at the same time, the more we live, the more we learn. Alright? Gbogbo àwọn èèyàn tó wà lórí Facebook yìí. Kwame. Tèmi bá fẹ́ ṣe bí ìwọ. Mo lè sọ nǹkan míì tèmi bá sì bá ń ṣe ọmọ Ọlọ́run. Ọjọ́ tó bẹ ọmọ yẹn wá, màá ní kó ṣe báyìí kó ṣe báyìí. Ìyẹn ló máa jáde wá ṣe fún ẹnìyẹn. Pé báyà tó bá fẹ́ rówó gbà lọ́wọ́ mọ̀ ẹ́. Ṣé báyìí bọ̀ wọ́n lè wá jáde kan sọ pé tó bọ́lá sọ pé tó bá ṣe báyìí ó ní ọ̀rọ̀ tí mo lè sọ fún ẹ tí n bá jẹ́yàn burúkú wàá ti bú wàá ti gba lẹ́tà kọ́tayé àti ìbàjẹ́ ju bó ṣe wà yẹn lọ wàá ti bẹ̀rẹ̀ sí ni tó bá ti bú wọn wọ́n máa ní góòlù tó kó nílé tó lọ rà yẹn wọ́n ràn ẹ́ lọ rà ni wọ́n á gba nǹkan yẹn padà wàá tún wá lanú pé ẹ́ wọ́n mà fún mi lókè lọ́ra góòlù mà ní fara mi wọ́n máa láwọn ní kó lọ wá fọ́mọ wọn kó lọ wá fún àwọn lóko mo sọ gbogbo ẹ̀ fún ẹ ara lẹ́sìn ayé ni torí ẹ̀yin náà máa jókòó ẹ lè sọ pé ẹlẹ́nìkan nàìjíríà tó lè lọ́ba yín pa èèyàn kan tí ò ṣẹ̀yìn tí ò rẹ̀yìn simply because wọ́n parọ́ mọ́ ń bì kan ẹ máa ní kán lọ́ọ́ máa bá yín wá dírẹ́sì Auto Bola wá ní Canada èho Canada èho Canada like this tí wọ́n ní òfin à ní kò sí criminal ní ìlú Canada but wọ́n ní òfin bí wọ́n ní òfin tó tí wọ́n náà ń gbé nílùú Germany wàá jókòó sí Germany wàá ní kán lọ́ọ́ máa bẹ wá dírẹ́sì Auto Bola ní ìlú Canada pé kán lè wá attack ẹ because you join ag agitation then you are in part of agitation pé òun wá ẹni tó máa bẹ ẹ wá tó má ti lè wá àwọn tó jẹ agitation tó wà ní Canada wọn lè wá attack ẹ Auto Bola imagine that look at the way you are so much full of yourself tẹ máa wà ní onílù onílù tẹ máa fẹ́ lá àwọn tá a tiẹ̀ ti ní oríṣiríṣi experience ẹ́ tá a ti àgbàgbà tá a lè fọ́ kò sí mi ì lè jókòó kó jẹ́ pé mi ì lè jókòó kí n máa ro àwọn nǹkan bẹ́ẹ̀ I've never done it even in my home kí n máa go after somebody talk less of you staying overseas in another person's land and then you are looking for somebody's address not my address alone you be doing in there the mama say bla bla bla bla bẹ́ẹ̀ lórí Facebook. mi ò sọ pé dòkà sì ń ṣe gbogbo nǹkan dáadáa o bọ̀ bí ìwọ ṣe máa ń ṣe nǹkan tó máa ní kán tó wí kán tó bọ̀ wá ní kán lọ bá wá dírẹ́sì ẹ̀ wá kán tó wí kán tó bọ̀ wá ní kán lọ bá wá dírẹ́sì ìlú tán bá wà wá àti pé bóyá ṣe ló jẹ́ detective àbó jẹ́ bàbá ẹ̀ jẹ́ nǹkan kan tó lágbára gan nàìjíríà tó bá jẹ́ ọmọ kó jẹ́rú ọmọ Tinubu yẹn àbí kó jẹ́rú biological daughter ọmọ ìyá olówó yẹn gan ní tó máa ṣe ò ní dáa Kwame so ẹni bá support ẹ kò ní kú rí Kwame lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹni bá support ẹ kò ní jèrè ò ń gbọ́ mi ni o má o ẹni bá support ẹ at this junction oníkure ìwọ ló mean jù ìwọ ló bad jù nítorí fi close mọ́ Dorcas Dorcas is a bad girl also but she is not bad like him. tó bá sọ pé bad bad ó baddest ìwọ ló baddest jù reason tó fi close mọ́ Dorcas ni pé ìwọ náà ní kán gbàdúrà sí Dorcas pé kán lọ́ba ẹ̀nà pamọ́lé ṣé o mọ̀ pé wọ́n sọ̀rọ̀ story nígbà tá a ti dórí Facebook ọdún nígbà tá a wá tún dórí Facebook yìí a gbọ́ story tẹ́lẹ̀ a wo àwọn fíìmù kan but eléyìí nígbà tá a wá dé bí ó ṣojú mi kòrókòrò eléyìí tí à ń sọ ń sìn òun náà ni pé wàá sọ pé kán lọ bá ẹ wá dírẹ́sì iléyàn kó sanwó fáwọn èèyàn kán lọ bá ẹ máa bá àtáàkì èèyàn ó wá níwọ̀n ní gbé ẹ lọ ìyá olówó ní gbé ẹ lọ nàìjíríà kan fowó kan fowó kan fowó spat ojú ẹ kán dẹ̀ gba gbogbo dátà ẹ sílẹ̀ kán bẹ̀rẹ̀ sí kán bẹ̀rẹ̀ sí kán bẹ̀rẹ̀ sí tọ́jọ́ kó wá di fújọ́ kán bẹ̀rẹ̀ ẹ tún lọ ṣe é gbogbo àwọn tẹ́ máa ń sọ pé mo ẹnìkan tó fẹ́ lọ máa attack èèyàn go and do it again if n tó bá ní jẹyọ ẹ̀mí ṣu the reason why behind the game that is going around all of you you don't know yet okay that's why when i used to tell you that everything mo ní ẹ jọ ẹ ṣe kí ni ẹ try dáadáa kẹ kí Canada investigate me. mo ní kẹ lọ investigate mi láti thirty years to this time and thirty years to come ó mo mo believe nínú Ọlọ́run ní Ọlọ́run dẹ̀ nígbà wà lọ́wọ́ mi kò dẹ̀ ní jẹ́ ìṣiṣi tí n bá rí pé wọ́n ń try láti tẹ trap fún mi gan máa pariwo síta ni mi ò fẹ́ mọ bí àwọn èèyàn ṣe fẹ́ fojú wò pé ó ti dé pẹ̀lú ariwo but I will say it at the end of everything they will know that I'm telling the truth that actually raise alarm and prevention is better than cure. People will know eventually that prevention is better than cure. nítorí lọ súnmọ́ nìyẹn gbàtàṣírí ẹ̀ tún jọ yẹn lọ́hùn tí màdàmú tòkè lọ́hùn tó tú ẹ láṣẹ tó sọ pé ṣèbí voice note ẹ rè tán dẹ̀ play ẹ̀ jáde tó sunkún lórí live chat pé ẹ ọ̀tọ̀ ní nǹkan tó tọ́ nìkan kìnìkan tó rí lágbájá ó deny náà bó sọ bẹ́ẹ̀ oníbọ̀ tó fẹ́ gbèjẹ̀ yàn gbà tó sọ yẹn onítorí pé ńgbà yẹn ẹ̀mí ń kọ́ mò ń against àwọn agitation mo ní mi ò against agitation mi ò dẹ̀ support agitation because in tí mi ò mọ́wọ́ tí mi mẹ́sì báwo lẹ ṣe máa ní kí n support yín èmi jẹ́ novice ni àbí bẹ́ẹ̀ ṣe rójú mi rí mi pé mo kọlà tí bá tiẹ̀ kọlà gan kọ́ ṣé ìlà kíkọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ ni and again kola, kọlà sójú mi rẹ kí mi ò pẹ̀lú gbogbo experience tí mo sọ pé mo ti ní láyè ṣebí tí mo dé ibi mi bàjẹ́ tí mi lè gbọ́n tán ṣùgbọ́n at least iye tí mo ti ní tẹ́lẹ̀ ó yẹ kí n fi lò bí ọgbọ́n so ẹni tó bá dẹ̀ ti rí ọgbọ́n tán kọ́lọ́gbọ́n ló ń ṣiṣi tí ò dẹ̀ ti gbọ́n tí ò dẹ̀ tó ní nǹkan kan tó ń forí ẹ̀ náà ṣe kí ló ń ṣe so ọlọ́run fún mi lọ́gbọ́n torí ọlọ́run ló gbọ́n ó dẹ̀ ń gbénú mi ẹ máa ni, pé kán tẹ̀lé yín ẹ̀yin tí mo máa wò pé ọpọlọ yín kò tó nǹkan tọ́lọ́run fún mi ìmọ̀ yín kò tó nǹkan tọ́lọ́run fún mi àti òye yín kò tó nǹkan tọ́lọ́run fún mi gbogbo experience mi láyé tètè ní kò tó wọn kọ́ta nǹkan tí experience mo ti ní láyé ẹ máa máa fẹ́ order me around simply because you are devilish you are evil you want to order me around ó ní o pé mi ò kàn support ó ní pé ẹ̀ ń gbà yẹn ìjọba ẹni tó bá tó ní gbàlẹ́ yẹ kéèyàn fẹ́ ọ̀rọ̀ lọ ọlọ́run àti ìjọba orílẹ̀-èdè mi náà dẹ̀ pé ọlọ́run dẹ̀ sọ fún àti bíbélì pé ká support ìjọba i mean ká foríbalẹ̀ fún ìjọba wa wọn kì í rọǹgì because kò sẹ́ni tó máa dá wọn lẹ́bi ẹni tó dẹ̀ máa dá wọn lẹ́bi wọn ò ní dá wọn lẹ́bi tó torí ìwọ nìkan tí àwọn àgbáyé àbí united àbí ẹnì kan tí bá fẹ́ dá ìjọba ìlú mi lẹ́bi wọn ò ní dá lẹ́bi nítorí èmi kan wọ́n lè dá lẹ́bi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èrò ó ti yé so why will I be fighting person that I cannot fight you want to fight somebody you cannot fight ọwọ́ òun fẹ́ fi bá ìjọba jà and you want me to I'm not mi ò enjoy yín ẹ support mi pé okay o owó lérè òun gbà tí àǹtí yìí support ó ní assistance ṣe la speak fún ẹ níṣẹ́ yẹn fún mi tẹ bá ní problem ẹ máa fẹ́ kí n support yín ẹ̀yin tẹ ẹran rò bẹ́yẹn you must be crazy tẹ bá gbọ́ pé you must be crazy gbé ẹ support me with anything but each time you need yes help you want me to talk and uh, because you know that when you talk when Auto Bola kì í ṣe pé mo fi gbègbéraga èrè lè má pọ̀ nbí o but ọ̀rọ̀ tá a bá sọ is with sense is with ìlàkàyè òyìnbó yẹn with sense and ìlàkàyè you understand so people that with sense and ìlàkàyè wọn they will listen then you want me to now say it and you know that important personality yeah they will listen and now you want me to now use my voice the thing you don't value you want me to be using it for you in time of your trouble eh ó rẹ pé mi mọ̀ pé ìwọ ló rán tó sọjí wa ni mo mọ̀ náà mo dẹ̀ mọ̀ pé tí ìwé kọ̀ ṣe ń jọ̀nà you are looking for something to use against i mean to tá láti gbé wá eh, nǹkan tí wọ́n sọ báyìí báyìí lágbájá ni you understand anyway the more you live the more you learn okay ọmọdé tó wò di àgbà tó tó dó sẹ́yìn tó lówó tó ń wò pàpọ̀ ẹlòmí ẹlòmí náà ń wo ti ẹni kò sẹ́nibọ́dì chẹ́kẹ̀mí sọ kankan fún ẹ lónìí àwọn nǹkan tèmi máa rí ti máa wave àkàìmọye ebú tí dọ́kà sí bú mi àkàìmọye tẹ́ ṣé ìdánwà ni kò tó tó máa ṣe èmi ti fún ẹnìkan ọmọ kan wà lọ ọmọ kan ṣe tó máa ń pè mí mọ́mì mi ọmọ mi dẹ̀ mọ̀ pé ńgbà yẹn náà amí ni tó wá dẹ̀ ti ṣe báyìí á mú píṣọ ìyàwó k1 tó ṣe ìfẹ́ yẹn á máa fi ṣe gbà ó dẹ̀ bá mi sọ̀rọ̀ máa rí màá wo owó ẹ̀ báyìí á ṣe mí gbà mí tí bá dẹ̀ ti ṣe ẹ̀wọ́ mi tó bá ṣe mí á jẹ́ kí n fẹ́ lọ wo owó òun ni màá lè rí ibi tó ti ṣe ìyàwó k1 náà ibi tó ti ń jó k1 ó dẹ̀ mọ̀ pé mi ò nínú àdámọ́ mo pa wọ́n tì bí aṣọ tó gbó mo fún nọ́mbà woman ìnàmú nígbà tí ó fún mi lọ́mọ ní owó pọ̀ lọ́wọ́ mi ṣe bọ̀tí woman yẹn máa ń kò sí èrò ni mo ní kó fún mi mo ní jẹ́ àwọn ṣọ́ọ̀bù ẹ̀ ó dẹ̀ fún ṣọ́ọ̀bù ẹ̀ mo ní ó lóun ní fíríjì mẹ́ta pọ̀ kò sọ́jà ní ṣọ́ọ̀bù ẹ̀ mo ní call this woman mo ní she can help you mo ní bọ̀ má sọ pé mi mo ní kò pẹ́ o ọ̀dọ̀ Dorcas ẹ̀ ló ti wá so if Dorcas has many way of getting the number okay and the woman has three number she have a business number she have a personal number she have also direct number bíi family number personal number business number the three number I have it in my phone okay mi lówó tí mo fẹ́ fún ọmọ yẹn gbà yẹn mo ní she's you know what Kwame gbogbo nǹkan tó wà nílẹ̀ ìwọ ni ó jẹ̀bi lọ́mọ ti sọ fún ẹ ilẹ̀ ọ̀dẹ̀ tí ì tó bá yìí fẹ́ pàdánù góòlù tó wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ pàdánù àwọn nǹkan tó ti ní nàìjíríà ń gbọ́dọ̀ mi tó bá ṣe ìwọ ló ẹlẹ́rú ló máa ń ṣerú ẹ̀ gbà tó débẹ̀ náà ó ló rẹ́dí láti ṣọmọ ọ̀dọ̀ tó èèyàn lè sàkọ ọmọ ọ̀dọ̀ ẹ̀ tí ò bá pè ẹ̀ mọ́ kó tún bá míì tó bá tún wò ó ti yé ìgbà tí ìwọ wá tó bá ní oní pátí yẹn wàá hàn gẹ̀ ò ní kí ẹ kàn sùn ẹ̀ wọn ni kò má sùn ẹ̀ ìgbà tó dẹ̀ ìyàwó làwọn fẹ́ sùn ẹ̀ ní live àwọn míì wá so oríṣiríṣi géèmù náà wọ́n lò wọ́n fún secret game wọ́n lò àwọn kan fún open game so gbà bẹ́ẹ̀ láwẹ̀ kò fòmí lò Kwame wọ́n ló jẹ̀bi o ń gbọ́ wọ́n ló jẹ̀bi bọ̀tì ìyá yẹn náà so gbogbo nǹkan tó wà ń bẹ̀ mo kàn sọ ni tó ń sọ fún mi pé gbogbo tí mo sọ irọ́ ló pa so èmi náà lónìí kò sí ọ̀rọ̀ kan tó sọ mímọ̀ pé èmi tó bá sọ ò ní lè sọ jáde mo mọ̀ pé òpùrọ́ bọ̀ tó máa dùn ẹ́ kàn ni bí wọ́n máa dùn ẹni báwo lèèyàn ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn èèyàn kàn ṣe máa promise ẹ wọ́n wá gbore sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ yín oore wò oore wò kí tó jẹ́ yẹn náà ti tó oore náà ni oore tó bá kúkú lè jókòó tó jẹ́ pé nínú ẹbí ẹ̀ ń sìn kò sẹ́ni tó lè pè ọjọ́ tí wọ́n ti bí yàtọ̀ sí bàbá ọmọ mi fúnra ara ọmọ mi bàbá ọmọ mi kó tó kú nígbà tó ọmọ mi ṣe wà kékeré tó máa náwó fún ra private i mean ra first class kan tó yọ travel holiday kan ra nǹkan fún ó lè lọ sí ṣọ́ọ̀bù kan ra designer shoe designer wear aṣọ because ọmọ kan tó bí ṣó ti yé bẹ́ẹ̀ ọmọ ó ní ọmọ kan tẹ́lẹ̀ but nínú relationship wa nínú ìyàwó yẹn ọmọ kan ta nínú yẹn so we take care of the child kò sí anybody tó fọmọ mi ní one million àti family family bàbá ẹjọ́ tó ti kú ta ló béèrè kó tó kú ta ló ṣe àti family mi àti family bàbá nobody has given that boy i mean that girl owó so ìyá yẹn lẹ́yìn ọjọ́ tó wá náà oníkan fún ní one hundred thousand so nígbà míì bá tún wo hundred thousand yẹn bọ̀ má kàn wo géèmù burúkú orí burúkú tó wáṣẹ àti gbogbo ìkà tó wà behind it ó ti yé so Kwame lọ páàkì wẹ̀ tó bá wù ẹ́ kó gbé ṣáàt mi o tó bá dẹ̀ ń bú mi jù ò ní ní content mo dẹ̀ máa ń gbàdúrà ní kọ̀kọ̀ mo lè máa sọ lórí Facebook pé gbogbo ẹni bá ti bú mi kọ́lọ̀ bá mi ṣe mọ́ṣẹ́ ẹni tí bá ti bèèrè lọ́lọ́ máa ṣe fún mi gbogbo so next time wọ́n lè ràn mí níṣẹ́ ẹrú kó fi wọ́n lè ràn ẹ níṣẹ́ ẹrú kó fi tọmọ jẹ ìyá yẹn bẹ̀ mí níṣẹ́ ẹrú bí Tinubu ṣe jẹ́ sí wọ́n ṣe ga jù mí lọ bẹ́ẹ̀ ni mo ga jù ẹ́ lọ nínú ayé Kwame with experience àti gbogbo làálàá gbé mo ṣe ti rí láì mo ṣe rí ìgbà tó ń bẹ̀ mí sí Tinubu bóyá wọ́n fi dán mi wò ni bóyá wọ́n dẹ̀ mí ìnẹ̀ tó tọ́ èmi ò ṣe bó ṣe ní kí n ṣe fún Tinubu ó ti yé mi ò ṣe bó ṣe ní kí n ṣe fún Olúrẹ̀mí Tinubu bí Olúrẹ̀mí Tinubu ṣe jẹ́ bó ṣe jìnnà sí mi tán jù mí lọ dáadáa bẹ́ẹ̀ lèmi náà jù wọ́n náà lọ bọ̀ wọ́n bẹ ìwọ níṣẹ́ ẹrú o dẹ̀ fi ṣe ẹrú jẹ o fẹ́rú jẹ fún mi wọ́n pè mí ní ṣẹrú mo fi tọmọ jẹ nítorí pé ọmọ ni mí ọmọ ni mí mi ò kì í ṣẹrú wọ́n fẹ́ fi kọ́ mi ní ìkà láti ṣe but mo fi ọmọ ọlọ́run ìwà tó dáradára tó wà nínú mi mo lò jáde so ní tó bá wà náà lọ́tí ló máa ń pamọ́ o ní tó wà nínú ẹ̀ ló kọ́ mọ́ mi ò sọ pé ìyá yẹn wọ̀ ìyá o wọn ò lè stop mbẹ́ wọ́n ìwà lórí àwọn tó wà ní nàìjíríà yìí oríṣiríṣi géèmù ló máa lọ àwọn gan tó wà àwọn méjèèjì wọn ò ní lè délé sọ ọlọ́run lẹ́dùn gbà àwọn míì wà nínú géèmù yẹn tó pé iṣẹ́ inú ẹ̀kọ́ nìkan ló máa jẹ́ àmúmọ́ra nìkan ló máa jẹ́ sí ó ti yé wọn ò ní lè sọ géèmù kan tí nìyàn nígbà tí mò ń sọ̀rọ̀ gbà yẹn ẹnìkan pè mí lórí fóònù live chat níjọ́ kan ó ní Auto Bola ó ní olóò stubborn ó ní let me tell you ó dárúkọ woman yẹn ó ní she stubborn pass you ó ní we know wọ́n ti mọ̀ mí yẹn ní pé àwọn tó ń bá mi fa àwọn tó ń bá mi jà gọgọ tó ń gbèjà àwọn tó ń fẹ́ gbèjà ìyẹn mi pé àwọn òwe pé ta ló máa kán ká gẹ èyí o gẹ èyí dá ìpò stọmọ oníṣan ó ní experience gan ẹ lọ wá rú ẹ wá àbí tó le jù lọ wọ́n lọ wákọ wọ́n lọ wá àbò wọ́n wá wákọ sí akọ yẹn kàn kí ó níkà èmi stọmọ bọ mi ní mi ìkílẹ mi ìlè mi ìlè bomi lójú èèyàn mi ò kì í pẹ́ sọ mi mi ò ń ṣèkà mi ò ń ba ayé èèyàn jẹ́ but ìyẹn mọ kí wọ́n gbé yàn pé bí àǹtí yẹn bó ṣe lóun náà sì tó ó lè bá yéèyàn jẹ́ ó lè pààyàn kò sí nǹkan tí ò lè ṣe ṣe tó gbé mo mi nǹkan fẹ́ I don't want to download I don't want to tell you more about her ń gbọ́ so bó ṣe jẹ́ nìyẹn tó máa rán ọmọ níṣẹ́ ẹrú máa fi tọmọ jẹ́ tó máa bẹ̀ẹ́ níṣẹ́ burúkú sí mi wàá fi tọmọ jẹ́ torí kò ṣojú ẹ̀ ní tí mo lè sọ fún Simi gbà ènìyàn mo ní Simi inú máa ń bí mi sẹ́kọ̀ọ́ bó ṣe ya wèrè ni ó máa kí ni ẹ tó máa sọ pé kémi bí simi ṣe pé rẹ̀ fún mi nítorí níjọ́ kan báyìí mo ní à ṣó ti wá Canada rí ó lòun lò wá Canada rí bọ̀ tòun ní sísà kan ní Canada ó dẹ̀ dárúkọ mo ní kí ló orúkọ oníròǹkẹ́ ọmọ Rónkẹ́ yìí náà ni tí irú Rónkẹ́ yẹn sì ti bá fẹ́ kó jìyà ní Canada yà á jẹ́ ọlọ́run gbọ́ kì í ṣe pé mi ní láti pọ̀ ọlọ́pàá sí mi ní rìpọ́tẹ̀ mi ṣe sọ́ọ̀sì máa kàn gbèrò Rónkẹ́ síbẹ̀ ni á jẹ̀yà kì í ṣe pé wọ́n máa nà á máa investigate tó bá fẹ́ wọlé bó ṣe wà yẹn àti ibẹ̀ ni wọ́n máa ti bẹ̀rẹ̀ sí tẹ̀lé ẹ̀ lọ gbogbo tó ti ṣe ní Canada pọ́ọ́ làṣírí ẹ̀ máa tú pátá ìyẹn tí mi ò ṣe ẹ̀sìn sọ tí ò bá wà bẹ́ẹ̀ ìyẹn gbọ́ so all this game you are playing is e destroying your evil your e bring out your evil activities and anyone that is good it will also bring their good activities what is in me is coming out what is in you God is bringing it to everybody to see okay. wọ́n ní kó máa bú mi kó máa kàn sọ̀rọ̀ wà á dàgbù mi dàgọ́ mú mi ṣé nìyẹn ẹ̀táyẹ̀ ti bàjẹ́ ẹ̀táyẹ̀ ti ṣe ẹ̀táyẹ̀ ti ṣe èmi tí mo ti ṣe dáadáa fáwọn èèyàn irú nǹkan tá àǹtí yẹn ṣe mo ti ṣe fáwọn èèyàn rí mo lè bá máa fún yàn ní mo ti fi góòlù tọrọ rí mo lè bá torí èmi owó yẹn owó tí wọ́n ń lò yẹn owó ìjọba ni owó Àbújá ó ti yé so eh, but nílùú tìlítù tèmi mo ti ṣe mo ti ṣe mo ti ṣe in my own capacity and eh, mo dey to touch many lives ìwọ ò tí ì ṣe kankan yàtọ̀ sí nǹkan tó fún ẹ lórí Facebook tó bá ní sọ pé ẹ fún ẹ̀kan lọ́wọ́ ń bí lórí Facebook that's not ire ìyẹn ò kì í ṣòwò torí pé wọ́n fún ẹ ní ìwọ tó bá ṣiṣẹ́ ẹ̀ fúnra rẹ̀ gangan tó wá dẹ̀ wò nínú ogun ẹ̀ pé mo wá fún yàn lára ẹ̀ ìwọ gangan lólórí ìwọ gangan ní èèyàn kì í ṣe tán máa ní ẹ lọ ṣe orí ìta gbangba ẹ lọ ṣe orí ìta gbangba look at what my brother said nígbà tí wọ́n sọ pé wọ́n náà lọ ta lé bàbá mi wọ́n ọ̀dẹ̀ lè rí ta tí wọ́n sọ pé ẹ ó ní ìjọ yẹn èmi sọ pé mo fẹ́ kọ́ ibẹ̀ yẹn mo fẹ́ fi ṣe ṣáríìtì fáwọn aláìní àti àwọn tí ò ní ṣé kò dáa tí n bá tiẹ̀ lówó tí n bá kọ́ ilé bàbá mi nígbà tó ti gbó tí n bá tukọ́ tí mo wo tí mo wá fi kọ́lé tí mo wá sọ pé mo wá fi dedicate pé o àwọn aláìní o àtàwọn opó àtàwọn tó bá darúgbó ká máa fi help wọn o ṣé kì í ṣe nǹkan tó dáa ni mo ṣe fún family because bàbá mi náà wọ́n lè máa fún bàbá mi lóúnjẹ lọ́rùn ìyẹn àwọn ogun ọ̀run tó bá ṣe rí pé wọ́n ń fún yàn lóúnjẹ tó wà mùsùlùmí wọ́n máa ń fún wọn lóúnjẹ lọ́rùn wọ́n lè máa fìyẹn wò pé òkè onílé ẹ̀ wọ́n máa ń lo nǹkan tó ṣe sáyé wọ́n fi ń tú àwọn èèyàn kan náà ṣe ọlọ́run máa ṣe kíni bọ́yàn àwọn mùsùlùmí ṣe gbàgbọ́ nìyẹn you understand me you don't see that thing ìyẹn tún fi ń rojọ́ mọ́ mi ní pé ìyẹn dẹ̀ ló bí òun ní ẹ̀mí tó bá wà nínú èèyàn téèyàn bá ní rere nínú á máa jáde tó bá dẹ̀ níbi nínú kò sí bó ṣe lè bó pé lọ wá dírẹ́sì léyìn wá kán lọ assassinate ẹ̀ lọ wá dírẹ́sì léyìn wá kán lọ pa wá mẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ better go and change your way a máa sọ pé ilé onígbàgbọ́ mo ti jáde they will we, we believe in sharing we believe in sharing we believe in sharing ìgbà tó ń gbowó máa kí ló tó ṣiṣẹ́ pẹ̀lú mi kó sọ pé à wọn ò dẹ̀ fún àǹtí ìlówó mọ́ èmi dẹ̀ wọn dẹ̀ wọn á bú sìn torí ó sọ ńgbà yẹn ẹ olófẹ́ kó máa bùn olófẹ́ kó máa provoke kó lè bú màmá ẹ̀ kó lè bá máa gbèjà torí ó máa ń fẹ́ jẹ́ olùgbèjà ṣé wò ó ṣe bẹ́ẹ̀ ńgbà náà ní tí wọ́n ṣe ń gbà yẹn ló wá fi rò dókà dókà ò ṣe yẹn kò ṣe kó wá jẹ́ kó máa provoke màmá yẹn tó bá torí actually tó bá bó ṣe ń provoke màmá yẹn gbà yẹn àmì bó ṣe ń provoke mi tẹ́mi máa ń sọ̀rọ̀ màmá yẹn gan you hate her anybody tó hate èèyàn ló máa ń ṣe bẹ́ẹ̀ you based on your money if you love yóò tiẹ̀ ní jẹ́ kó ń sọ̀rọ̀ ó ní jẹ́ kí n sọ̀rọ̀ tó máa tiẹ̀ jẹ́ kó máa hàn tiẹ̀ ó gbọ́ kó máa rí pé ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ yẹn ló mọ́ wá fún wọn ayé kéèyàn kan bàjẹ́ ni wọ́n fi ń jayé a máa ló ṣe títọ̀ a máa ṣe ẹjọ́ gbọ́ àwọn ọ̀kọ́ mọ bó ṣe rí àwa ti ṣiṣẹ́ nínú ayé yìí a tún ṣe dáadáa fáwọn èèyàn wọ́n tún dán wa wọ́ ọlọ́run tún ń ṣiṣẹ́ lọ a lówó lọ́wọ́ a máa rẹ́rìn-ín a lówó lọ́wọ́ a tún máa rẹ́rìn-ín alówó lọ́wọ́ ojú wa máa dán nígbà tí ò sówó gan ọlọ́run á tún máa yọ lára wa ah, ọlọ́run tóbi lọ́ba Kwame wà á sáré gan kó tó débi tó ọlọ́run gbé wa dé ó ń gbọ́ ìṣòwò nìkan owó tó dẹ̀ níyẹn tó bá fún ẹ lẹ́yìn kó o lè jẹ́ dọjọ́ alẹ́ ó gbọ́dọ̀ mi tó bá ti ní try lónìí o mo fẹ́ preach fún ẹ pé kó o túwà ẹ̀ ṣe ó ń gbọ́ gbogbo yín tẹ bá dẹ̀ gbọ́ mi náà tẹ wà nípa kẹṣà máa ṣàbòsí ẹ ọ̀sọ̀bọ́lá àyìnbá ti ní ẹ lọ fi system drag àmọ́ ní kò sí problem àmọ́ bá ṣe máa drag àmọ́ drag tó dẹ̀ máa jáde wá tó máa rò pé eh, nǹkan tó ń sọ fún ẹ wọn máa sọ pé eh, ọmọ kan ń sọ bó ṣe jẹ́ ni o tẹ́lẹ̀ mọ́ pé kì í ṣe bó ṣe jẹ́ ni wọ́n tó kọ́kọ́ nìkan drag ẹ̀ ṣòro pé ní tó rán ẹ níṣẹ́ ò mọ̀ bóyá ó tiẹ̀ sí free ni wọ́n fẹ́ fi mọ orú èèyàn tó jẹ́ tó bá ní kó drag èèyàn tó bá ti jẹ́yàn burúkú tó ń drag náà fun, fun. you do it tó bá dẹ̀ jẹ́ pò kí drag náà wà máa sọ pé tó bá ti tẹ́ bá ṣe nǹkan burúkú ẹ ṣọ́ra yẹn má ṣe mọ́ tó tún wá sọ ìnànádà fún wọn á fi mọ́ ròyìn ọ̀tẹ̀ jẹ́ ni o ẹ lọ ṣéǹjì lónìí o ẹ mọ̀ pé píríṣà lèmi tí n bá sọ lọ sí gbà sọ lọ sáwọ a máa tún wá fi tì sí orí ọ̀rọ̀ ọlọ́run òun náà ni wípé ronúkúwàdà tó pé ìjọba òun kò sí dèdè ìnílá rí kò sẹ̀sẹ̀ ìdá tó mọ̀la àṣà last year December ṣe ló ń yọ̀ bí ìrànú ṣúgà tẹ́wọ́dà sì ń sunkún tó ń búlì mi gan tó ń blọ́ọ̀gì mi lórí rọ́ lẹ́nìí sìn ìwọ náà wá ń fi ẹkún ṣe Christmas simply because ọ̀rẹ́ kan àbòsí náà dẹ̀ ló fi di ọ̀rẹ́ ọmọ náà àbòsí ló fi di ọ̀rẹ́ Dorcas torí kó má bàa sú ẹ kó má bàa gbógun tiẹ̀ ń gbà yẹn kó má ba dàpọ̀ máwọn tó ń fogun jà ẹ torí pé àṣírí ẹ ti tú ibi tó ti sọ pé kọ́nà lọ́ ń pa torí pé o fẹ́ speak fún ọ pé kọ́nà lọ́ ń pa ní tó ṣẹlẹ̀ ni ní tó ṣẹlẹ̀ ni ẹ jẹ́ kí n polówó ọjà o kò dá kéèyàn sọ̀rọ̀ lọ́nlọ́n báyìí. gidigidi tó bọ́lá yẹn tó sọ nǹkan tó ṣe ìgbàǹgbàǹgbà kan you move closer to to Kwame because Kwame. you see èdè sálábòsí ọmọ Ondo yìí ọmọ professor you can see that kò lè sọ pé òkè o eh, because you are now pulling Auto Bola kò lè sọ pé you are now bullying Auto Bola that time and you are òun gbèjà ìyá yìí kò lè sọ ṣẹ́rí ń because she is a part of ó wà lọ́dọ̀ Kwame lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní mo ṣe sọ́ọ̀sì pé gbogbo ẹni bá support Kwame fún iṣẹ́ burúkú tó ti ṣe ẹ̀ jèrè ẹ̀ jèrè nǹkankan tó dáa ẹ má bínú pé mo ṣépè o abiyamọ kì ṣe pé pé mi ń ṣépè mọ́. mẹ́wọ̀sán painting you in a very very positive way and in a nice way. But instead of you to now tell Kwame pé look I want your publicity mo fẹ́ kó gbé mi sáyé. ìkò sọ̀rọ̀ gbégbé ìwo ni gbé sáyé ayé wo ni wọ́n ń gbé kinní sí ni wọ́n fẹ́ gbéyàn sí lórí Facebook téèyàn bá fẹ́ kó ń gbèrò sáyé wọ́n máa ń boost page ní nàìjíríà kò kọ́ọ̀sì owó wọ́n á boost page yẹn èlò ni kì í ṣe gbé sáyé mo ti sọ pé rédíò kìíní lọ yẹn mo ń bọ̀ o. ẹsẹ̀ tí kò sọ ẹ má já o ẹ má ṣe o mo kàn help ni o aláàánú ni mo jẹ́ ní ọ̀kìnìkan and that one was see you in irú wedding tí Kwame sọ láàárọ̀ pé ẹ ṣe wedding fọmọ tí Kwame bá ti gbé wedding yẹn tó gbé sórí afẹ́fẹ́ tí gbogbo wa sọ kákọ́ tí tí gbogbo wa ti mọ̀ àní dé stage ta wà lónìí yìí. irọ́ ni ẹ kọjá lọ. you enjoy the limelight mrs titi ebony you like the limelight same with you same with rotura instead of you now call clean and say nǹkan tí mo ṣe wá bẹ́ẹ̀ yìí speaker yìí o mo fẹ́.

tí ẹ̀kún yẹn dé àti tó ṣe àti tí ò ṣe dọ́kàsá náà ló ṣe bí dọ́kàsá máa gba kéèkì mẹ́wàá kánú òsínà ló ra mẹ́jọ nínú ẹ̀ and the same thing now that is working for her with Sisi Ebony that one that did birthday yesterday. nítorí náà ni pé èmi ò tiẹ̀ ní fẹ́ kí ẹ bá àwọn ọmọ ìwí kí pé àwọn tó ń dájà sílẹ̀ àwọn olùdásílẹ̀ ìjà tí wọ́n ń fi owó wọn dájà sílẹ̀ lórí social media. jẹ́ ń polówó jẹ́ ń polówó. Sami Goes Skincare Spa. care is more than just taking care of your face. You must concentrate on your complete body to keep your soul satisfied. And the only place you can have a flawless skincare routine to achieve your desired flawless glowing skin is Sami Glow Skincare and Spa. Beautiful skin requires commitment, not a mirror. That is why it is only at Sami Glow Skincare and Spa you can get skincare products such as Snow Glow Brightening Set, mainly for fair skin, which helps to maintain the skin color and makes you glow like a baby. As class caramel tone set, mainly for dark skin, both in small sets, middle sets, and regular size, which also helps to maintain the skin color without bleaching and also makes your skin radiant. And that is not all. At Summit Glow Care and Spa, our other services include bath services, facial wash, brightening body wash, sales of perfume, barbing salon, rebranding for retailers, manicure and pedicure, etc. Hurry up and visit Summit Glow Skin Care and Spa at our office, which is situated at number 80 Olaniyi Street, New Okoba, Abuja, opposite Sugar Oil, Lagos State. You can call us on the following numbers: plus one three one two seven seven four seven six six four. Or you can message us on WhatsApp here zero nine zero seven nine nine seven four zero three three. Email address samigloinc at gmail dot com. Facebook page glow or on Instagram glow skincare. glow skincare. Feel a new beauty experience. Yeah, another one. Let me play this also. Fáwọn àbáyáwó yà bẹ́ẹ̀ fẹ́ pupa fẹ́ẹ́fẹ́. 给我袭脸。 iléeṣẹ́ sami Glone bẹ́ẹ̀ ni ó wà ní Amẹ́ríkà ó sì wà ní orílẹ̀-èdè Nàìjíríà bákan náà tí ẹ bá ti fẹ́ ẹ kàn sí wọn nọ́mbà náà ni àpè síta ni wọ́n ti kọ yẹn so if you want the number also you get in touch with me okay thank you so much so ah uh, try láti put ẹnu wa because nígbà mìíràn we need go to explain some things to people so that people will not just be kọ́ máa purọ́ jọ kọ́ dẹ̀ máa sọ pé wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ nísìnyí à ń play pé ẹ wọn dókàsì purọ́ dókàsì she is not kind of person to purọ́ ẹ mọ orísìí tí dókàsì tó fi yàtọ̀ dáadáa dókàsì yàtọ̀ sí kwame o dókàsì ò parọ́ you know dókàsì can actually pretend pé kó máa gbowó lọ́wọ́ godmother kó dẹ̀ máa godmother máa patronize kó dẹ̀ hide ẹ̀ you understand me just like Kwame hide this woman she hurt the woman hmm? Oh hurt woman Oh, ó kó sílé bí epo to the level that she doesn't share with the family apart from mama Oh ó hurt woman ago. and I want to bet woman my represents. When they give you things at times, they want to see how you are generous, how you are industrious. You understand me? How you are generous, how you are industrious. For the how you are generous and industrious is part of the game. Okay? during the time tí wọ́n fún Kwame lówó kò san owó kankan kò fún family ẹ̀ lówó àbúrò ẹ̀ kan wá sí orí Facebook ó lóun ò phone, fóònù soji. Sọjí apart from ìyá to tó máa ní ẹ̀hún fún ìyá òun ní owó báyìí ó tún gbádùn sí ni I did more than that for my mom. Nígbà tí mo kọ́kọ́ tajà pé wúmà yẹn kọ́kọ́ rajà lọ́wọ́ mi nígbà tí mo kọ́kọ́ rí owó tó dáṣì mí lówó tí wọ́n kọ́kọ́ dáṣì mí lówó. Owó tán ti kọ́kọ́ fún Ṣọlá gan àná kọ́kọ́ fún mi. Mo kọ́kọ́ lọ ra mo ti ra fóònù kí n tó di pé wọ́n wá rajà lọ́wọ́ mi. Mo ra fóònù fún mọ́mísì mi mo ra mo lọ ṣe shopping fún Ṣọlá gbogbo àwọn fámìlì mi tí ọwọ́ mi tó tó wà láàárọ̀ ọ̀rọ̀ tó mi gbà náà ni mo pè rand ni mo fún ní owó all my family that ti ọwọ́ mi tó ní àárọ̀ ṣètò during the time tó ń ra mọ́tò lọ́wọ́ mi tí mo dẹ̀ rí customer lórí covid yẹn ni mo lọ gbé sister mi tí mo ní kó máa lọ sí èkó tí mo dẹ̀ ń ṣe dáadáa fún wọn during that time brother mi tí ó lọ gbé lẹ́tà tán ló ra kiri yẹn mo kọ́kọ́ fún ní one twenty mo send ní sàkáǹtì wọn ò fún mi lówó pé kí n fún o èmi ni mo kàn wípé mo ń wọ́n ti mo ń rajà other people ń rajà lọ́wọ́ mi mo ń rówó mo pín fún wọn i call all my family majority of them And during that time, my mommy also looked for people for me to be paying school fees. I pay people school fees. Ní àdúgbò tí màmí gbé yẹn, ọmọ tí mo ń sanwó school fees wọn for some time. Ọmọ àwọn ọmọ yẹn pọ̀ Ni ni, Ogun State. Ogun State ni àwọn ọmọ yẹn ti ń school. Àwọn ọmọ tí mo sanwó school wọn, owó wọn pọ̀ gan. A lot of people on Facebook also, I do that. Apart from that, kó tó di pé wọ́n wá sọ́dọ̀ mi, ṣé wọ́n pé mo ní mo ń give away ní wọ́n fi ránṣẹ́ pè mí tí wọ́n ní kí wọ́n fún mi ní hundred thousand tí mo ní kí wọ́n lọ ṣe lọ́ndà platform tí mi mọ̀ páwọn ni wọ́n wà lọ́ndà yìí ló ti yé hundred thousand lọ́nà fẹ́ fún mi jọ yẹn lọ́nà wọ́n fẹ́ fún mi owó tí mo ná ní ọjọ́ yẹn fáwọn èèyàn lórí Facebook ó jọ hundred thousand lọ but systematically wọ́n fẹ́ fún mi ní owó yẹn bíi pé kí n gbà padà ṣe they understand me but mo ní kí wọ́n lọ sábẹ́ platform mi kan pín owó yẹn ó ti yé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lọ pín owó yẹn lábẹ́ platform mi you understand me so I'm not a greedy person Kwame you are a greedy person nígbà yẹn tó rí owó tó ti ń rí owó dáadáa tó ti wà lọ́dọ̀ wọn yẹn tó ti ń ra gold tó ń ṣe tó àbúrò ẹ̀ náà bá jẹ́ pa ìwọ tó jẹ́ pé tó bá ní access tó lọ sí nàìjíríà tọmọ àbúrò ẹ̀ ń lẹ́wà lọ́dọ̀ ẹ̀ tó ló wà ń bẹ̀ tó lẹ̀ ń sanwó owó bàbá fún ẹ ní um, Germany àbúrò ẹ̀ yẹn lack something òun yẹn náà try láti wọ Germany but wọ́n dá padà according to story ṣé o understand ó yẹ kí àbúrò ẹ̀ kó mú mọ́ra tẹ́ bá jọjọ wà ń bẹ̀ kó jẹ́ pa gan ní nàìjíríà kó jẹ́ kóun ló bá máa bẹ gbọ́mọ kó máa bá ẹ ṣe kó dẹ̀ tọ́jú ẹ̀ náà kó jẹ́ kóun náà kó ṣó nínú kíní it will show to them also that you are a nice person but what the role you play Kwame you are not a nice person you are not there is no niceness that's why I ask uh, eh, Kwame mo béèrè owó lọ́wọ́ Dorcas because ó ti mọ̀ yẹ olówó èmi àti yẹ olówó kẹ̀dẹ̀ godmother ah kì í ah good time tí n bá béèrè owó lọ́wọ́ ẹ̀ ó lè pẹ̀lú nǹkan tí ò fi fún mi ní owó yẹn jọ do you know that tí ò fi yá mi ní owó tó máa ló máa gbogbo tí ò dẹ̀ fún mi you understand me tí ò fún mi do you know that. náà nígbà tó wá di later tó wá tún rí i pé ọ̀rọ̀ yẹn mo tún wá ń fún help ní public tí nǹkan tough mi ò béèrè lọ́wọ́ ẹ̀ mọ́ ó wá fund owó yẹn ó wá jáde ó ṣe fundraising fúnra rẹ̀ láti fún mi òun fúnra rẹ̀ personally ó fún mi five hundred tell me ìwọ tó ló good tó ló fẹ́ wọ́n sọ pé ìwọ náà gbé jáde pọ̀ tó bọ́lá àti ọ̀gá ẹ̀wọ̀n yẹn àwọn friendship ẹ̀ tó kù wọ́n lọ́ tó bọ́lá jẹun ọ̀tá ẹ̀ ṣọ́ọ̀rẹ́ ni Kwame jẹ́ sí mi ṣọ́ọ̀rẹ́ mi ni Kwame jẹ́ oúnjẹ ọ̀rẹ́ mi ṣé ìwọ ṣí ẹ̀ ó ṣí ẹ̀ nǹkan tó gbà systematically ní kọ̀rọ̀ ó fún mi lára ẹ̀ lára owó tó gbà lọ́wọ́ eh, tí godmother gbà kó dẹ̀ ń òun ló snatch godmother àbò ló ba program godmother jẹ́ tí wọ́n bá jẹ́ tó máa ń sẹ́tù nǹkan tí wọ́n bá jẹ́ tó máa ń sẹ́tù nǹkan ó ní ṣe bó ṣe ṣe ń gbà yẹn how many people ni wọ́n share pẹ̀lú ní nǹkan tó gbà lọ́wọ́ woman náà how many ló share pẹ̀lú tó fi wá ń dùn ẹ̀ gan pé wọ́n snatch ẹ̀ lọ́wọ́ ẹ̀ tell me nǹkan tó ṣe kò ṣègbà tí mo mọ̀ wọ́n ni mo bẹ̀rẹ̀ sí pín owó ni mo bẹ̀rẹ̀ sí ṣe dáadáa lórí Facebook o ní two thousand and nineteen àbí eighteen yẹn tí mo fi tí mo ní mo owó tí mo kọ́kọ́ rí tí ọlọ́run sọ fún mi pé kí n fi mọ́tò because i want to go back to the car business ẹnìkan tiẹ̀ sọ fún mi yẹn pé àbí mọ́tò owó tí mo rí ń jọ yẹn àbí ṣe ni mo lọ àbí àbí ṣe ni wọ́n fún un ní mọ́tò kan sí mọ́tò tó ń rà kọ́sítọ́mà mi kan ló sọ bá lò ó níṣẹ́ kì í ṣe pé mọ́tò tó ń rà wọ́n fún un nìkan sí tèmi wá lọ tí mo tí mo wá lọ fi pé òun ni mo fẹ́ fi tọrẹ mu nìyẹn ṣé wọ́n fún yàn mọ́tò ni ṣé wọ́n fún yàn mọ́tò ni mo jèrè lórí mọ́tò tó rà bóyá mo jẹ two two hundred three three hundred mo dẹ̀ nínú snow dẹ̀ ni mo ti lọ rà á mo dẹ̀ náwó bíi more than two hundred ni máa fi ṣe kínní so mo jèrè owó mi mo fi rà ẹ ti wọn ti sáà bíi tẹ́ni yẹn èèyàn accuse mi pé ṣú ọ̀ tó bọ́lá pé kì í ṣe pé wọ́n fún un ní mọ́tò kan sí àwọn mọ́tò tí òun bá mi rà ń gbà yẹn tèmi wá fi tèmi wá fẹ́ fi tọrẹ <laughs> balo ló béèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀ mr balo mo ní wọ́n fúnyàn mọ́tò ní Canada bó náà ti fẹ́ fúnyàn èmi kàn máa sọ ni pé buy one get through ṣé mọ́tò jáṣọ ni ṣé mọ́tò jáṣọ ni mo ti fẹ́ ra mọ́tò ń bì kan rí that is bí scrapyard àwọn mọ́tò kan ó yàtọ̀ sáré àwọn mọ́tò tá à ń sọ yìí ṣó ti yẹ yín mẹ́yẹn wọ́n lè sọ pé okay if you buy this all this car together you can take this one mo dẹ̀ lè wá gbèyàn jáde kí n sọ bírú nìsan kan báyìí níjọ́ kan báyìí wọ́n sọ pé wọ́n fẹ́ kò sí tó bá fún mi tí wọ́n bá ra mọ́tò lọ́wọ́ mi kó jẹ́ pé mo sọ fún yàn kan pé okay o bóyá wọ́n fẹ́ gbé róró bóyá ẹnìkan lè kó lè tó pò máa sanwó yẹn tó bá dà sí mi ò nígbà tó pé kò lè rìn bí kò lè síbi tí mo fẹ́ kó pàtì sí ṣé máa ní kó lọ gé pàtì mọ́tò kan wá lọ kó sínú yàrá mi ni so àwọn kan kan wà gift kan tó bá fẹ́ fún ẹ̀kọ́ tó ò ní lè gbà ó ti yé bẹ́ẹ̀ yẹn you get what i'm saying so ba ló béèrè lọ́wọ́ mi gbà yẹn pé ṣé kí so woman yóò rẹ̀ tí bẹ̀rẹ̀ sí patronize mi gbà yẹn woman yóò tí bẹ̀rẹ̀ sí patronize mi that was i'm talking about two thousand and nineteen but two thousand and twenty ni wọ́n wá ó ti yé. Uh-huh. So we have been doing things that uh, are affecting people positively. And again, because n tó on Facebook, Lèmi Bọ́lá Fọláṣadé ni mo ti máa give. Giving me no fa no mess. Because tó bá give, tó bá nice gbà mí, some people believe you are a fool. In Nigeria, they can't you like a, a person tí ò mọ nǹkan kan. That's why wàá kò máa rí wọ́n kò máa lè wọlọ́gbà tiẹ̀, wọlọ́gbà tiẹ̀, wọlọ́gbà tiẹ̀. Wọ́n máa rí ẹbí ọ̀dẹ̀. Mi ìrẹ́ yọ̀dẹ̀, àwọn mi tó dẹ̀ ń give gan-an kan ṣọ́dẹ̀. Ó ti yé, so Kwame, àwọn kátígórì kan ò sínú wọn ọmọ yẹn kó tó di irú um, kí lorúkọ ẹ̀ péyàn tó fi mọ́tò tọrẹ wọ́n dáwó yẹn ni o èmi mọ́tò tèmi fi tọrẹ kò tówó mọ́tò tí Dorkas fi tọrẹ lórí platform ẹ̀ but wọ́n dáwó ti Dorkas ni but òun ló ṣe number two kódà tó ṣe yẹn náà owó tó bá réyàn tó bá wà nínú trouble dem á try láti help wọn in one way or the other nídàkẹ́ni yẹn jẹ̀bi kan ó ṣàfẹ́ support ẹni yẹn to put smile on that person's face ó better jù ẹ lọ ìwọ rí opportunity yẹn wọ́n ṣe kó fún ẹ láti ra góòlù láti ra oríṣiríṣi nǹkan tó máa rí káàṣì oríṣiríṣi àtẹ̀tíwọ̀ náà máa ró máa ṣe tó máa ṣe ó sọ pé ó dìídì ṣe nǹkan kan kó trend gan lórí platform ẹ débi pé platform ẹ máa wà build tó máa sọ pé yẹ Kwame ń fún ọ lówó wà lọ́dọ̀ ìyá olówó kan tó yẹ pé a tún wá fún ẹ ní another connection àwọn èèyàn tó fẹ́ fúnyàn wọ́n máa sọ pé ọmọdé làwọn fẹ́ máa lò wọn ò ṣe you are not a product that can you cannot deliver what people want some people good people want you are not a good product. àwọn kàtígórì nǹkan tó torí ọmọ rẹ̀ pé torí pé ó fún mi lówó ni mo ṣe ń sọ kì í ṣe torí pé ó fún mi lówó àmì torí pé ọmọ yẹn fún mi lówó àwọn bú mi bàjẹ́ náà torí ìyàwó lówó àti godmother of course you can do that because ẹni tó ń fẹ́ lówó tó dẹ̀ tó dẹ̀ wá sọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ yẹn you got to do something to make her happy because èmi ò fún lówó èmi wá béèrè owó lọ́wọ́ Dorcas so we surely want to they will surely want to defend the woman support her because owó woman yẹn ló ń jẹ kó jẹ owó mi ọ̀rọ̀ ìkẹ̀dẹ̀ rèé o ọ̀fẹ́ lòun shut up ó ti yé so Dorcas máa jáde á bẹ àwọn èèyàn tó bá ní kíní á fún wọn lówó ẹ̀ bá sọ pé owó yẹn ò pọ̀ ìwọ tó olówó tó fún yàn ò pọ̀ ìwọ ò fún yàn ní nǹkan kan ìwọ tó sọ pé ó jẹun ọ̀tá ẹ̀ ọ̀rẹ́ tí wọ́n jẹ́ tó jẹ́ fún mi prove ẹ̀ kárí none of you to máa prove so ọ̀tá mi tó wá jáde yẹn lota pé lọ́tà yẹn ń he still show because that is in him in, in her ó ti yé ó dá mi lówó yóò mi pe iye olówó gan máa wà náà tó dá one thousand nine hundred yẹn àti nine hundred tí five hundred tí dókàtì fún mi one thousand plus Toku. kù ó dá mi lójú pé iye olówó náà máa wà because they are part of people that will push that, uh, this thing and let me tell you before people like that because I know nǹkan tó kọ́kọ́ tìrìlì wọn tán ló tìrìlì wọn wá sọ́dọ̀ mi nìyẹn but nítorí tó wá one wọn wọ́n ṣàtìmọ̀ pé one way or the other to just get into me but but the war, kí la ń porúkọ ẹ̀ ṣé o mọ̀ pé mi sọ pé dòkàtì ò bad side you only ní but ó gbẹ̀bọ̀ ẹni tó kọ́kọ́ gbẹ̀bọ̀ Facebook only, but kò matter o má tàbọ̀ tó ti lọ yẹn ti lọ torí èmi náà mo sọ̀rọ̀ sí lẹ́yìn ìgbà náà mo tún ṣe ṣáàtì títí títí ó máa bú mi á tún pè wọlé àwọn tó máa ń support ẹ̀ náà tó máa ń gbèjà ìjà tó dẹ̀ ń gbé ìgbà ẹ̀ náà torí ẹ̀ máa dà sórí ọjà àwọn tó gbè náà oníkálukú collect ó gbèjà títí má ṣà títí má ṣà collect wọ́n fẹ́ lòmíì ṣe títí má ṣà nílé kéwà ó ti yé so ó ti gba òun gbèjà ni mo ìbìfẹ́ ẹ̀sẹ̀ irú títí máa ṣàyẹ̀ ń sìn láì mo ìbìlí pé mo ti mọ àtijọ́ jẹ́ nǹkan kan rí i relate somehow ó ti yé bẹ́ẹ̀ torí ọmọ ẹ̀wọ̀n yẹn mo ti celebrate ẹ̀ mo ti gbàdúrà fún mi ò ní fẹ́ ká burú ṣe wọ́n ó ti yé bẹ́ẹ̀ yẹn ọjà orogún ò dáa orogún mi ló jẹ́ orogún mi ní títí tó gbé wọn orogún mi but irú ìwọ ń sìn òòyò ìjà kìíní wickedness nìjà tó ń jà ó ti yé bẹ́ẹ̀ ìjà wickedness kò kàn wé pé káàkọ̀ dàyàn lágbòsọ̀nù ṣáá ti yé bẹ́ẹ̀ o dẹ̀ tí wọ́n tún wá dà nígbà tí mo tún wá pariwo pé ẹ gbà o mo nídìí ẹ̀bùn ṣé kò yẹ kó o wá gbé mo ní wọ́n wá gbé fídíò mi lára àwọn fake account ẹ̀ wọ́n gbé fídíò mi tí mo ti ń ké tí mo ti ń lanu bọ̀ bí ọ̀bọ ó máa gbé o ò ṣe wá gbé kó sọ pé ìwọ náà ń pè pé Dorkas dáwó fún mi lórí bẹ́ẹ̀ kí wọ́n náà sọ pé àwọn tó wà lórí platform yẹ ẹ support Auto Bola àtúnṣe pé owó tó yìí jẹ́ só ti náà ni ṣówó tó ìgbà níjọ́ sí tí ò tí ì pé oṣù mẹ́rin ṣó ti tán ni ṣówó tán lẹ̀ yóò lè sọ pé òkè kí ìwọ náà kàn ti kó tẹ̀ ṣe bíi ìwọ náà kó tẹ̀ ti jowó ìyá olówó ti jowó àwọn kan kò ìwọ náà kó ṣe bí ọbí ọbí ò tẹ̀ ju four hundred dollar bíi ti ya ìyálájé kí ìwọ náà dá ò dá nǹkan kan ò dá nǹkan kan because ò sóore nínú ẹ you got nothing to offer you are just empty thing so now yàtọ̀ sí pé torílẹ̀-èdè bá ń jà tó bá tó sí stage kan wọ́n máa call for peace pkp tí orílẹ̀-èdè bá ń jà tó bá tó sáà wọ́n máa call for peacekeeping but kó tó call for peacekeeping àwọn tó máa support yẹn náà wá jẹ́ àwọn tó yẹ pé àwọn náà ní resources àwọn náà wúlò but ó wúlò tó lọ ń jà ó wúlò ní nǹkan kan tó fẹ́ ọ́fà tó máa lọ jà useless useless useless so kì í ṣe torí owó tí tí ò ká sí dá but àwọn ọmọ sọ gbogbo àwọn nǹkan tó wà nínú èèyàn potential àwọn nǹkan tó ti ṣe ó ti yé mi ò sọ tó ṣe tí ò dáa for everybody ní good side wọ́n dẹ̀ ní bad side tí good side ẹ bá ti pọ̀ ju bad side ẹ lọ ìwọ ń sìn gbogbo nǹkan tó ní láti ìjọ́ tí mo ti mọ̀ ẹ́ òun náà ní bad side ẹ ni mo rí láti ọjọ́ tí mo tẹ̀ mi rí good side ẹ kankan rí ó ti yé so tí èèyàn bá wá ṣe bad yẹn tó bá tún wá ṣe good yẹn màá rí good side ẹ kò sí ti kwame good kankan kò sí bó ti kó mọ so ẹ pàtẹ́wọ́ ẹgbẹ́ gbòòsà fún ọlọ́run kẹ́dẹ̀ gbé gbòòsà fún boss lady ọ̀gá Kwame torí ọ̀gá ẹ̀ náà ló máa ń pè láti bẹ̀rẹ̀ pé ọ̀gá òun nìyẹn tóun lè gbọ́wọ́ sókè fún lórí Facebook gbé gbòòsà fún ìyálàyé ẹ̀ ni. gbé gbòòsà fún tó ká sọmọ Adéyínká má gbàgbé góòlù ṣá o mo bẹ́ẹ̀ sọ ni ẹ ra góòlù bọ̀ fún mi o ló mọ̀ pé ìwọ náìsì ló mọ̀ pé adẹ̀ ń sọ sí ìwọ náìsì tó bá tún yọ owó tó bá dé náà kò sí nǹkan kan tó fi ṣéyàn jẹ́ kòtòbó dọ́dọ̀ àti ìrò fúlàní òun ló mọ̀ pé òru máa dọ́dọ̀ gbogbo wọn àti ìyàn tiẹ̀ fẹ́mi lówó rí náà ó ti yé amọ̀kọ̀tà àmjọ́kè yẹn ti yé gbogbo ṣàfún niceness ni ó wà náà Dorcas òun kò máa fi tiẹ̀ wọ̀ wá ni ṣẹ́rí eléyìí kò lè ní kwame nìyẹn ẹni tí ò lè ra góòlù fún ìyá ẹ̀ kò lè ra góòlù fún àbúrò ẹ̀ kò lè ra fóònù fún àbúrò ẹ̀ niceness nothing ẹni tó máa ọmọ àbúrò ẹ̀ kan tó ọmọ àbúrò ẹ̀ tó wà lọ́dọ̀ tó ń gbowó ẹ̀ tó máa fi ṣakọ ni á tún gbà gbà jẹ oúnjẹ sára náà àmọ́bi tó ń jẹ sí ó ga. ṣé gbòòsà fún ṣé mo ti analyse pé bí nǹkan tí ó ti yé yín nǹkan tí mò ń sọ. So ní iṣẹ́ àwọn kan yẹn òun ló ṣe kinní kan ń jọ sí wá sọ fún mi nínú gbogbo àwọn tó ń ṣe kinní lórí Facebook èyí tó ṣe wọ́n ti ọ̀dẹ̀ ọ̀dà tó bá rántí nǹkan tẹ́lómi ṣe báyìí ṣé nǹkan tí adébíyìnpé aláṣọ àdúrà tó bá ṣe fẹ́ sábọ̀dù kò sọ́jọ́ tó máa rántí nǹkọ̀rọ̀ ó lè tó bá di ọ bá di lọ́la ṣe ó lè pátá láti ah, ọ̀rẹ́ mi ni mo fẹ́ ra láìsí ẹ̀ fóònù tó ṣe fún yẹn wọ́n ní kò sẹ́ni tó fẹ́ mú ẹ nílọ̀ kò tí ì tọ́ àsìkò ní tí dúdú ò bá mu nílọ̀ àwọn òyìnbó máa mu òyìnbó tí ò sọ wọn ò kánà wọn ò gbọ́ yorùbá kan tẹ́ ń sọ kò yé wọn ó ti yé ó lè di lọ́la kó lọ síbẹ̀ kó tẹ́lẹ̀ obìnrin tó bá rántí kí ló máa ń sọ pé mi ṣe fóun kò sí kan nínú yín tó lè sọ pé yàtọ̀ sí wọn sọ pé àtiwọ́lá ẹ ìkànnì mi ló bá gbà tó ń bú mi yẹn tó ń bú tó ń bẹ̀ wọ́n sí mi tó ń bú mi tí wọ́n fẹ́ kán máa bú mi kí n má sọ̀rọ̀ ni ó ṣépè fáwọn ọmọ wọn ó ṣépè fáwọn ọmọ ńgbà tẹ bá bú lì mí tọmọtọmọ mẹ́yìn mi náà ní ṣépè fún ọmọ yín tọmọtọmọ yàtọ̀ sí yẹn gbogbo yín lẹ̀ lẹ̀ ṣe yàtọ̀ sí yẹn tán máa sọ pé nìkan ẹ lọ gbé kankan wá kan sọ pé Auto Bola ṣe fún yín pé ẹbú mi mo dá padà bẹ́ẹ̀ wọ́n bẹ̀yìn sí mi mo ẹ mo sọ pé èmi náà rán padà síbi tẹ́ tí ń bọ̀ bá tọ́ sẹ́dà ẹ lọ mú ànádá tí wọ́n pé nǹkan báyìí ni Auto Bola ṣe ó ti yé bẹ́yẹn ìyẹn bó ṣe jẹ́ o sóòdù káàsì ọmọdé yín ká ìwọ ṣì ni o pamọ́ o háìdì pé kì í ṣèyàn lówó ló mọ̀ rí ó gbé òkùrọ̀ ọmọ òkùrọ̀ ọmọ Buhari dánwò tí mo ń gbé sórí bíbá pé Ghanaian government sí o this person that they are seeing that they do so kíríkà o if they say it's Ghanaian Nigeria government tí o kò sí Buhari ó sọ pé Buhari ó wà lórí fóònù mi bọ̀ ní gbangba kedere ó declare ẹ̀rẹ́ mi náà ni àwọn kan ló jẹ wọ́n jẹ dùndú wọ́n jẹ bànánà wọ́n jẹ kíní kéwọ̀n wọn ò lè sọ níta dádì ni wọ́n máa pè mọ́mì ọ̀rẹ́ brọ́dà ni eh, bàbá mi kí ni wọ́n máa pè pátá bá ti jẹ nǹkan tẹ́nu bá ti jẹ jẹ́ kójú tì í nítorí bá jẹ sọ pé o jẹ́ yé háìdì wọ́n gbà tó sọ pé wọn ò mọ̀ ní àìmbo mo mọ gbogbo bẹ́ẹ̀ ṣe rí o ó ti yé bẹ́ẹ̀ ìyẹn bó ṣe jẹ́ hmm. ọmọ adéyínká mo sà fún ẹ lẹ́ẹ̀kan èmi náà kí ẹ mo sàlùtì ẹ o o ṣe o play game yẹn kì í ṣe pé kì í ṣe pé o mọ̀ play náà you are just that that is you and nobody slow nobody stole anybody wọn ò jẹ́ anybody <laughs> ṣé àwọn godmother ẹ̀yin rí godmother yẹn tó wá láti ìjẹ̀bú tó ti pẹ́ ń gbòòrò ẹ̀yin rí bí wọn ẹni tó ń kàn lè snatch ẹni wọn bí dundun united ni tó ń fẹ́ snatch lọ́wọ́ anybody wọn ò snatch anybody wọn kàn wọ́n pé let me go this way again ni ó ti yé just go ni ó ti parí ó ti yé yín bẹ́ẹ̀. Mm-hmm ìyẹn bó ṣe jẹ́ o kí ló pa yín lẹ́rìn aago kan mo sọ pé one ma close <laughs> I want to, I want to be going for now <laughs> I want to go and look for something to eat. <laughs> ẹ sọ star síbí ah. ẹ̀yin tí lókà sí ẹ fún mi star nísìnyí bá ti ṣe tán bẹ́ẹ̀ yẹn máa lọ kó kíní tí mo gbé yẹn máa lọ gbé sí ẹ̀gbẹ́ àwọn yẹn ń bú ni mo ṣe mo kàn ṣí ni ní kì í ṣe torí docast mo ṣe gbé kíní yẹn òdìyẹ mi ì lè bú docast mi lọ́la ebú òtí ẹ̀kẹ́sẹ̀ èèyàn lè bá ń bú yín kí ni bíbú ṣe hmm, ẹ jẹ́ àtún polówó ọjà <laughs> ẹ ra star fún mi ṣé docast ò sí ń bí ni ah, owó tó wà fún mi star.

síbẹ̀ bátìrìsẹ̀t wà èyí táwọn ọmọ kékèké lè máa lò ọ̀tún wọn tán síbẹ̀ fẹ́ni tẹ́ fẹ́ fọ ojú pẹ̀lú ara kí wọ́n bá yín bò kẹ́ ẹ má tóyún tóyún bí ọmọ tuntun táwọn olóyìnbó wẹ̀ ní brightening body wash wọ́n tún ṣe bábí sàlọ̀ alẹ́kùn yàmbẹ́ni kíọ̀ gbogbo ẹ̀ pátá níbẹ̀ ní solid gloss kíkí house seven nine nine seven four zero three three àbí plus one three one two seven seven four seven six six four lórí Instagram Sami Glow Skincare lórí Facebook Sami Glow Sami Glow Skincare and Spa ọba ẹwà dé. bó ṣe wà ní ọgbẹ́dẹ́ mo sọ bẹ́ẹ̀ mo sọ bá ti mo sọ̀rọ̀ tẹ́tìrì tẹ́tìrì lókàsì nìyẹn kwame kò yọ ṣì ṣé n tí ṣe fáàbùrù ẹ̀ tí lè fún yẹ kò lè ra gold fún yẹ very selfish care a máa sọ pé ìjẹ̀ṣà ní ìdí dọ́làsì ìjẹ̀ṣà ní èrè àwọn ìjẹ̀ṣà tí mo mọ̀ ariwo yìí náà ni ariwo yìí ni kọ gòsì ẹ ti rí wọ́n ti dòkàsí wọ́n ti tu bí ó ké bíntín kò bíntín ó nìyẹn ó ju star ẹ̀yin ẹ̀ lè réyàn bíi ẹ̀ lè rẹ́ bí àwọn èèyàn kwamẹ̀ ń bí one very stingy girl ṣe títorí wọ́n tún ti gbé dé ṣẹ́rí àwọn ti boss lady nìyẹn <laughs> ṣe ti rí ṣe ti rí ṣé mo sọ àbí mo sọ Kwame kò yọ nǹkan kún ariwo yìí ni akíwe márùn ló mọ̀ máa sọ pé bẹ́ẹ̀ ló máa ṣàpọ̀ báyìí kó ṣe báyìí ó ní ṣe ti rí ti ń kó wá wọ́n ti fi yóò start síbí àwọn Kwame wọn ò lè dáwó kò sí kankan gan bá lọ gbowó wọn bá kówó jẹ̀bú fún wọn jù bẹ́ẹ̀ lọ kọ́ kó fún wọn jẹ́ bẹ́ẹ̀ ẹ lè rí oúnjẹ ní domi nìkan ó mọ ní domi ṣe kó dẹ̀ wọ kìnní gbà mí kó ó lè ṣí inú lè kó ṣàṣe yìí kó dẹ̀ ní à ah, ọkọ òun yẹn há máa ń dáadáa báwo ni obìnrin kan ṣe máa wà tó pé kó bímọ nìkan ní kékeré ṣe kọkùnrin dẹ̀ á máa máa bá ẹ̀sìn nìkan ṣá kì í ṣe iṣẹ́ o o yàtọ̀ sí àwọn hálọ́tì how much you go pay. ẹ má bínú o ẹ ṣé o gbogbo ẹ̀yin tí ẹ fún wa ní star first lady ó ṣe jàre ọmọ ọmọ adébísí fúnra rẹ wọn ò mà ní fìbọn pa ẹ o mà ní kúkú ògún èpè mà ní jà ẹ o agbára hmm. Kristi so torí gbogbo bàtà ó kúkú ṣépè tí Kwame ṣépè dáadáa fún wa bó tiẹ̀ jẹ́ dọ́rin òun náà ló fà á gbà ó dà mo dí kàrà fún ó lọ ṣọ́ọ̀ṣì ah! <laughs> another fifty tó ti dé ah! easy facility ẹ ṣe o gbogbo yín tẹ fún wa ní star ó dá mi lójú boss lady ni òun ló ní gbogbo star yìí kì í ṣe òun ló àwọn èèyàn ẹ ló ní star yìí òun ni boss lady wọ́n gbọ́ ògbọ́ ni ọmọ ni boss lady boss lady wọ́n ló boss ẹ̀ ọ̀gá ẹ̀ forget so ó ní ká má tẹ̀ kúrọ́ ẹ̀yin orí Facebook ẹ̀yin ará Africa ká má kúrọ́ ká mú tẹ̀gàn kúrò dókàsì yìí náà ìsìlọ́mọ ó àní ká má kúrọ́ ká mú tẹ̀gàn kúrò dókàsì yìí dá a lọ́mọ ó dá a lọ́mọ ó tún níwà hmm? ó dá a lọ́mọ ó tún níwà ìyẹn mi pé táwọn èèyàn bá rí jẹ á support wọn kò ní sọ pé táwọn àríjẹ kí ló kú sọnà. ó gbowó kò dánìkan jọ pọ́n ah Kwame lahun ó ní àwọn ó dẹ̀ wà gírídì ah platform mi ò control crowd torí pé ó fẹ́ fún yàn lówó ó máa control crowd torí pé ó fẹ́ ó fẹ́ ó fẹ́ bú ìyá láyé anybody tó bá bí pé kò sẹ́ńtò wò lè tẹ́sí lójú mi báyìí ó dẹ̀ dá wa lójú pé tó bá rí àwọn èèyàn kò lè réyàn méjì lásán kó dúró kò sí tó bá ti dó sẹ́yìn kí but anyway thank you for the stars let me be going aago kan ti kọjá mo fẹ́ lọ wá nǹkan jẹ kí n wá tó máa lọ jẹ́ tún polówó lẹ́ǹkan sí Thank you so much. God bless you mùsùlùmù èyí tí bàbá sọ̀rọ̀ ẹ̀ fẹ́ yín náà fẹ́ pupa fẹ́rẹ́fẹ́ àwọn yóò sì dàgbà síbẹ̀ gospel brightness set ní ẹbẹ̀rẹ̀ fún magnificent brightness set èyí náà wà ní dúdú ẹ̀ẹ́bẹ̀rẹ̀ fún atlas carameton set sẹ́ni gbogbo àwọn yóò máa jọ̀lọ̀ ẹ̀ẹ́dì wọn fi maintain bẹ́ẹ̀ sẹ́ wà side by side ló wà ìbá

seven nine nine seven four zero three three àbí plus one three one two seven seven four seven six six four lórí Instagram Savvy Glow Skincare lórí Facebook Savvy Glow Savvy Glow Skincare and Spa ọba ẹwà dé. That's it. Another one. Savvy Glow Skincare and Spa. care is more than just taking care of your face. You must concentrate on your complete body to keep your soul satisfied. And the only place you can have a flawless skincare routine to achieve your desired flawless glowing skin is Sami Glow Skincare and Spa. Beautiful skin requires commitment, not a miracle. That is why it is only at Sami Glow Skincare and Spa you can get skincare products such as Hot Snow Brightening Set, mainly for fair skin, which helps to maintain the skin color and makes you glow like a baby. As class Caramel Tone Set, mainly for dark skin, both in small sets, medium sets, and regular size, which also helps helps to maintain the skin color without bleaching and also makes your skin radiant. And that is not all. At Summit Glow Skincare and Spa, our other services include bath services, facial wash, brightening body wash, sales of perfume, barbing salon, rebranding for retailers, manicure and pedicure, etc. Hurry up and visit Summit Glow Skincare and Spa at our office, which is situated at number 80 Olaniyi Street, New Okwaba, Abule Egba, opposite Rap Oil, Lagos State. You can call us on the following numbers, plus one one three two seven seven four 131 six 7664. Or you can message us on WhatsApp here, 090 free free Email address, sammyglowic at gmail.com. Facebook page, Sammy Glow. Or on Instagram, Sammy Glow Skincare. Sammy Glow Skincare. Feel a new beauty experience. Yeah. a ti fẹ́ máa lọ bọ̀ kí tó máa lọ kí n play mo jẹ́ n play K1 I want to play K1 I want to play K1 K1. orin àtijọ́ yẹn ló yẹ kí n play lọ dúró no no no no no no no one. wọ́n ní ah, àwọn èèyàn ti di ọdún kí one. k one. the ultimate ẹja plẹ̀lẹ̀. kí ló dé ẹjọ́ kan mú tìkílì mi ni kí ló dé. It's my shine, the big baby. He's nice, though. ya bayale na mama ye wanshi mo ti fẹ́ tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ inú ìdórí kọjá lọ́run fẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́run fẹ́ ọ̀yọ́ ọ̀nà sí mi. ó tún ti padà sórí gbani ọ̀yọ́ ọ̀nà sí mi. ẹni mi ẹni sí mi ìyá náà làwọn ọba ìyá náà làwọn ọba ìyá náà làwọn ọba ìyá náà làwọn ọba. Ẹ̀rù màá rí. Hmm. àánú ọlọ́run ọba ọyà ìyá fún sílẹ̀ ìwọ́tún yìí ó dì í sí dáa. All of you, all of you gave me stars. God bless you. It's the size not small. It's, also small, but thank you. Kékeré, ó pọ̀. Owó tí a ti pọ̀ tẹ́tí wọ́n náà kò ní gbẹ o. Àpò ṣàṣàmùrà wọ́n ní kò kí ń gbẹ. Àpò oyin kò ní gbẹ o. Mi ò mọ tó jẹ́ ṣàṣàmùrà but ẹ má bínú. Torí orin tí mo fẹ́ kọ yẹn ni <laughs> mo jẹ́ kí. Àpò oyin kò ní gbẹ o. Lágbára Kristi àpò náà kò ní gbẹ o a máa ní ànító àti àníṣẹ́kù God bless you God replenish your purse ibi tó ti jáde God protect you protect me protect our children a ò ní sọmọ nù ọmọ wa ò ní kú o àbúrò ní ṣẹlẹ̀ sí wa o ẹ̀mí gígùn àti àlàáfíà ní tiwa thank you I be going as I playing this music just a little bye bye. àwọn tó máa ń gé ṣáàtì pẹ́pẹ́pẹ́ náà ó máa níbi tí wọ́n lè gbé ń bẹ̀ ẹ rí i pé mo play music kan. one minute one. ẹ fún mi lọ. ẹja máa lọ àwọn èrò tọlọ́fù mọ́ wọ́n ti kúrò níbí ó dàbọ̀ a máa wá sí máa bẹ́yìn olólùfẹ́ láyé àti àlàáfíà ẹ ṣe o ire o ire gbàǹgbà ẹni tọ́rọ̀ náà bá ti kàn ẹ lọ ṣàtúnṣe o bẹ́ẹ̀ ni lọ ṣàtúnṣe. Hmm.